الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه وصدق الله الله سبحانه وتعالى eléyìí tí ọdún ní ìpàdé wa dáwà kọ̀ǹpánì nílùú abẹ́kúta lórí báyìí. ní òní ọjọ́ kẹfà nínú oṣù Rabiul Akhir oṣù kẹrin ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìjọ. عن النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته أعرف بتاعت أنه كتاب الفكه الميسر في دوج الكتاب والسنة كان كفراوة كتاب النكاح àkọọ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó atúmẹ́nuba ìdí pàtàkì tí ọlọ́run ọba sùhánù ọ̀tálá ti ṣe káfẹ́yàwó tó ṣe ṣe lónìí asọ̀rọ̀ orísun yìí ní pàtàkì nínú ẹ̀ láti sọ̀rọ̀ fún àgbèrè. bákan náà atúnṣọ fún wa kí ni ìdájọ́ ìgbéyàwó ìdájọ́ wo lọ́wọ́ àkún nínú òfin ẹ̀sìn àdékòyé wa wípé ìdájọ́ ta lè gbé fún ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni o lè jọ́ràn ẹ̀yàn fẹ́ni bí máa ń fáyà àti ṣàgbèrè ó sì lè jẹun dáa fẹ́ ẹni tó bá já bíi pé ìyẹn ni pé kí ọjà súnà tá a fẹ́ kó ṣe ẹni tó bá yẹ kó ní ọmọ àti obìnrin ó sì lágbára náwó ṣùgbọ́n kò fáyà pé òun ṣàgbẹ̀. ó dẹ̀ lè jẹun tá a kọ̀ bíi pé ó ti darúgbó àbálà rẹ̀ àbí kò mọ adùn ìyàwó. bákan náà nínú àwọn kẹta mẹ́nuba bóòlù àti sẹ́sà ìyàwó tá a bá fẹ́ fẹ́ àjọyọ̀ ayífẹ́sì náà ní alékè ṣùgbọ́n gbogbo àwọn kan ẹ̀kún ní alẹ́ wọ́ ṣùgbọ́n ká má fi tẹ̀sí sẹ́yìn. bákan náà àtúndé kó yé wa kí ni àwọn ọ̀dájọ́ alikẹ́tìbá bíbómi sọ̀rọ̀ àti àwọn ẹ̀kọ́ tó ní nínú àwọn kẹta àti kó yé wa àwọn owó lálẹ́ kọ́nù fẹ́dà gba afẹ́fẹ́ wọn ni pé yóò jẹ tó ti fẹ́ lómi tọ́jẹ́ mùsùlùmí ọtí ìkọlù dá tẹ́lẹ̀ àbí kò sí kọ́nù dá kò ti paasi ẹtí tó bọ́ lọ́wọ́ àkùgbọ́dọ̀ kọ́nù fẹ́dà. bákan náà bá a ti wo obìnrin ìdẹ́nu lànà ìdílọ́wọ́ àkáwò kó tó di bá fẹ́ àti àwọn májẹ̀mú ìgbéyàwó àtọ̀wọ́n orúkún ẹ̀ amẹ́nuba àwọn obìnrin wo ni ọ̀yẹ́ ká fẹ́ èyí tá a gbọ́dọ̀ fẹ́ láéláé torí pé mi jẹ́ ẹni tó jẹ́ fámìlì àbí ìdájọ́ ọmọyàn àbákan gbogbo àwọn eléyìí amẹ́nuba gbogbo ẹ̀ ní oṣù tó kọjá bákan náà tún sọ kí ni ìdájọ́ àlèkìtà bíbíà ìyẹn bàkàtà àbíyà tá a lè fẹ́ níyàwó àjẹyọ àìpé tí mùsùlùmí bá kéré ní o ìyá lọ fẹ́ kiri o ọ ṣùgbọ́n nǹkan tó lẹ́tọ̀ fún wa ni àṣírí nǹkan tá a lè fi yìí. pẹ̀lú àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala lélẹ̀ á wọlé sí ẹnu ọ̀nà àbáwọlé ẹlẹ́ẹ̀kejì. ìsọdá nípa ohun tó ní í ṣe pẹ̀lú owó ìfẹ́ǹfẹ́ níyàn máa san gómìnrin ó tó di pé èèyàn lẹ́tọ̀ọ́ sí rẹ̀ rí maaleykum salaam wa rahmatulah. alákọ̀ọ́kọ́ wọn fi àkọ́kọ́ yẹ̀ wò òun náà ní kí ló ń jẹ́ sọ́dáàkì sọ́dáàkì wọ́n ní wọ́n mú látara sídìkì tọ́jú òdìkejì àlìfẹ́ǹsì òdodo òun náà pè lọ́sẹ̀lẹ̀ oníkejì rẹ̀ ní kíni ọ́n àlìfẹ́lẹ̀ nínú sẹ̀rí àwẹ̀ kíni jọ sọ̀dá rẹ̀ òun náà ní owó tó fi dandan kọ́kọ́ láti san lìzọ jáde fún ìyàwó rẹ̀ nítorí ìtakòkò yìí wọ́n náà pè tó sọ̀dá rẹ̀ kì wọ́n pè sọ̀dá kì í tó sọ̀dá rẹ̀ nípa wípé òun yóò jẹ́ ìfura máa yàrá ìfura tí ó fi hàn wípé ọkùnrin yìí onírọ́gbúrà ìyàwó yà wọ́n ní wọ́n tún wá gbé ní mẹ́rin wọ́n tún gbé ní mísìlá wọ́n tún gbé ní ọkọ̀rọ̀. ìpìlẹ̀ nínú bí sọ̀dà kí ìsìn bá tẹ̀lé àwọn á rí ayé àtàkùn bá àti súnà ẹ̀dínlọ́wọ́ àlùfẹ́lẹ́ àti ìjùmọ̀ ọ̀rọ̀lẹ́ náà. Dẹ́dẹ́ lọ́jọ́ fọ́bọ̀ láti san owó sàdáàkì bìmùjáfẹ́lì tàmọ́nìlà ápòdì tí wọ́n jẹ́ títa kókó yìí di dandan. Ẹ̀yà tó gbọ́dọ̀ má sàn ọ́. Nínú àwọn kan tí wọ́n tọ́ka sí ìjẹ́ dandan rẹ̀, òun lọ́rọ́ ọlọ́run nípa tó lè sára áyà kẹrin. Jalita w jil Fajlako l nido Al padu or edhim men sida Kala oy ni이고 Kala oy niigo مستمتعتم به منهن فآتوهن أجورهن فريضة Ọlọ́run ní obìnrin tí ẹ bá nífẹ̀ẹ́ sínú wọn tẹ ẹ ti parí ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tẹ ẹ fi ìdájọ́ rẹ̀ nù wọn ẹ fún wọn ní owó ọ̀yà wọn parí ìdọ́ ti dandan ni. Ọ̀rọ̀ míì náà rọ̀ ọ́n wá sùpánà ọlọ́run ní lẹ́tù náà àlékún. ما لم تمسوهن أو تخرجوا لهن قريبا. ọlọ́run bí kò ṣẹ̀ṣẹ̀ fún yín tẹ́ ẹ bá kọ ìyàwó lẹ̀ nígbà tẹ́ ẹ bá ti fọwọ́ bá àwọn tẹ́ ń fúnra bó làbó nìkan rí lọ tẹ́ ẹ dẹ̀ ti ṣe kíní kan ní dandan pin náà lè máa fún gẹ́gẹ́ bí owó fẹ́ǹfẹ́. sọ̀ni bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí tí ó tún tọ́ka ọmọ ẹ̀kọ́ owó fẹ́ǹfẹ́ ńkọ́ òun rilẹ̀. ìyẹn owó tẹ́ máa ń gbé lówó orí àwọn ọmọ tó lówó orí owó ìfẹ́hẹ̀ tó bìnrin sá òun rilẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wà sùpánà. ó tún rilẹ̀ pẹ̀lú súnà níbi sallallahu alaihi wasallam nínú hadith Sahl bin Sa'd radiyallahu ta'ala anhu wọ́n ní obìnrin kan lọ́mọ àwọn bá nẹ́bí sọlọ́lọ́ àtàlọ́wọ́ tó bá ike. wọ́n ní ìròyìn ti ọlọ́run mo gbéra mi fún ọlọ́run mo gbéra mi kò jíṣẹ́ rẹ̀. ìwọ́n ká ló sọ̀tà yẹn ní kan ti yẹn ó ní títí ọlọ́run àyàwó yìí fẹ́ mi ìlú ọ̀gá ní ìdí rẹ̀. ó ní tọ́lọ́run á ní fún un lásọ gẹ́gẹ́ bí owó fẹ́ǹfẹ́ omi èyí fẹ́ sàdá kí bó ti rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó rinlẹ̀ pẹ̀lú súnà kẹ́mi sọ̀rọ̀ ọlọ́run àríyí wàhálì ọ̀sọ̀tọ̀ ẹlòmíràn kan dòní ọmọ ti ti gbé márùn ẹni ọba jẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́bi ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà ayọ̀ ọdún tó yà ara o. báyìí ńlá wọn kà kọ́lẹ̀ rẹ̀ pé atẹ́wọ́ ni ó sì sìn náà pẹ̀lú nàìjíríà. nítorí pé sọ́dà hapun mara ẹ̀tọ́ obìnrin ni dẹ́tẹ́ ni gèésì pé tó bá wù mí òun ni màá ṣe. nínú àdéhùn tó tún rìn lẹ̀. wọn lẹni hadith anas malik rọjò lọta àtúntò ní ilẹ̀ wípé sada akíndẹ́tẹ́ ni. وقال النبي صلى الله عليه وسلم يا وما يا رسول الله أتزوجت امرأة فقال ما أصلحتها قال وزن النوار من ذهب وقال بارك الله لك أولي ولو بشعر inú hadith anas malik radiyallahu ta'ala anhu wọn yóò ti sọ Ọlọ́run sallallahu alaihi wasallam orí orí fa asara zafarọ ìlọpínà tóní bíi yẹlò ọwọ ayé àpẹẹrẹ kọlọ yẹn lára afáwà abdulrahman ìnáwó radiyallahu ta'ala anhu àwùjọ kánágàdé ìdí pàápàá wa wọn ò lo súnà ẹ mọ̀ pé kọ́tà nẹ́bí kọ́ wa ní pé sallallahu alaihi wasallam lọ́fíńdà lo ìkúbìnrin láti lò wọ́n lè lè dé mọ́ ọ̀rọ̀ àrùn láwùjọ wàhálà yàrá ìhòòhò èyí tí kọ́lọ̀ rẹ̀ bá tẹ̀ ta sáwọ́ rẹ̀ ti kí ni o ọ̀pamọ́ òun ni lọ́fíńdà tó tẹ̀lé lè fi sára ṣùgbọ́n lọ́fíńdà tọkùnrin lè lò ó ní kejì ní mọ̀ọ́bọ́ arọrí ìṣòro èyí tí òórùn rẹ̀ bá tẹ̀ta wákàtí yàlọ́ọ̀lù táwọ̀ rẹ̀ ti kí ni o ọ̀pamọ́ ẹ wọ́n àwọn akọ̀lẹ́ pé àbá ohun ọ̀lọ́ sóńdà ní kákàrò sófúra ṣe ó ti wà ní ara wọn. ẹ̀dọ́ wà ní ìwà wípé kí ni àmì zàfàrà yẹn wọ́n fara kín lára wọ́n fi yẹn ni pé ọ̀kẹ́ wọn lára látara ìyàwó wọn tó bẹ̀rẹ̀. mo lọ bá rí ẹ àwọn mùsàlá bí asọ ike mẹ́hìá eré àtọ̀rọ̀ náà náà dáa ní wọn máa hàmúrú kí ló ṣẹlẹ̀ èwo lè yí tí mo rí lágbọ̀n rẹ̀ yóò fi ẹ̀sìn kò wọ́pọ̀ kí ìbá ti fi irú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ wo ti rú àwọn bàbá yìí aláfẹ́rú ọlọ́run ti sùúrù o ní àwọn aláfẹ́rú wọn máa ń di ọ́fíìsì ni wọ́n lọ pé tọ́lọ́ gbàgẹ́ni tọ́ọ̀ bá gbàgán wọn wọn bá da agbálẹ̀ yẹn yẹn òun ó sì rí bóun fi ẹnu kó èdè rẹ wọn ròyìn ọkàn bẹ́ẹ̀ wọn nígbà wọn lọ wọlé bàbá ẹ obìnrin tọkọtọ kúkọ bẹ́ẹ̀ ni wọn kò bá lé sí èdè rẹ láàrínlá àìrìnà fún àwọn tí máa ń jẹ ọfíìsì mú ní náà ni o gbogbo tó ti kó èdè rẹ bí ìlàjì rẹ wọn bá lé sí èdè rẹ. ẹ wá rí lè yàwó aláàlí wọn bá yọ létí lẹ́yìn kí wọn sọ ọmọ bẹ́ẹ̀ àbá ẹnu kíní ẹ̀fọ́ ìgbéyàwó aláàbí lọ́tọ́ nǹkan títì sí omi kan. torí irú kíní súfúrà yẹn òun ló ké yẹn zàkàrà ẹ̀gbá wà ní pẹ̀lú súfúrà. ìyẹn ló ló yí àfáwọn abdulrahman bulahu ló yí wọn lágbọ̀n. ọ̀nà bí ìdábùlé gbé sí òun náà ní kí ẹ̀ tó fa ìrànlọ́wọ́ lé wú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀ wọ́n bá níbi sọ́lọ́lọ́ àlùfẹ́lẹ́ nígbà tí wọ́n gbé àbúrò hàfà jáde ní àmì pàtó nígbà tí a kò sọ̀rọ̀ wá nígbà báyìí tó lè gbé mu mọ́ ọ̀nà ẹgbẹ́ bíi fòkíàdà ẹyẹ kan ni wọ́n pè bẹ́ẹ̀ ẹyẹ ní funfun ní gbogbo ẹ̀ yóò ẹ máa funfun kínníkínní kínníkínní. wọ́n á béèrè pé a táà ni wọ́n ní bàbá náà náà lẹ́yìn irú ha dáa ẹ lọ́ọ́ ṣéǹjì kọ́lọ̀ wáìtì kọ́lọ̀ wáìtì yẹn ṣéǹjì ẹ̀ ṣùgbọ́n o wọ́jà ní kò sì sáwádìí ẹ jìnà sí dúdú ẹ má lò dúdú ọ̀nà ilé ìgbọ́n tó fẹ́ bọ̀ wọlé nìyẹn nínú kẹta lè fi kún àgbọ̀n tó ń jáde ńbẹ̀ a lè fi pupa kù tàbí gírínì tàbí di yẹ́lò ṣùgbọ́n àkùgbọ́dọ̀ ló gírí ọ àkùgbọ́dọ̀ ló dúdú. ìgbà táwọn ibi sọ́dọ̀ lọ àṣẹlá tí wọ́n wá rí kíní yìí lágbọ́n àdọ̀rà náà mọ̀nà áwọ̀ wọ́n ní kíní tiẹ̀ wọ́n níbẹ̀ ló ti sọ tọ́tọ́ wẹ́ẹ̀ tó wọ́n rárá wọ́n ṣe yàwó kan ní wọ́n fẹ́ yàwó. ìjọba ìbéèrè sáà nẹ́bí ọkọ̀ bí náà ní wípé mọ́ àkùdá kẹta kí ló fi ṣe sọ̀dá àti rẹ̀ a wọ́n ní wá sínú ní wá sí nígbàdà. kóró góòlù wọ́n gbà ní àwọn sáà nìfihàn ọlọ́run lọ́mọ yòówó tí wọ́n padà wọ̀ <laughs> ní náà lòun ìjọ náà ní àwọn òbí ìlà ìbára kàlọ́ ọ̀gbọ̀lẹ́ ọlọ́run ọba ní fún ọ ní gbogbo. àwọn lè gbọ́ kìí sí rẹ̀ ló yẹ pásítọ̀ ìyàwó kó ti bá kẹ̀lé pé rúgbọ̀n rẹ kọ́ lọ jáde ńbẹ̀ lásán láti mọ̀. àwọn lè ọ̀yá lọ sí wàlímà rẹ̀ pẹ́rẹ́ pẹ́rẹ́ ìgbéyàwó wọ́n lọ òbí sá kó dàbẹ̀rẹ̀ ló tòlí tó àbùdá. obìnrin pé káàtà sàdá àkí mẹ́tẹ́ni lórí ìyàwó èyí wọ́n kàn ya adómìnrin gbálẹ̀ lásán láì ní náwó kan àwọn ènìyàn tó yá lásán ó ní ọmọ àgbo kìíní kan ní gbọ̀fẹ́ ṣé ìtọ́ wa jẹ́ ní eré lọ́yẹ kọ́ gbọ̀fẹ́ orí bẹ́ẹ̀ wà tá a bá jẹ gbèsè yẹn mo máa ń sọ fún wa pé gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe ìgbà tí màá gbọ́rọ̀ lásán àyọ̀sẹ́ náà fún àkẹ́dùn mẹ́rin àbá ìgbàgbọ́ gbádùn wá àti tí wọ́n máa ń gbádùn rẹ̀ ní àbá gbọ́ tí wọ́n máa ń gbádùn wá àti láti gbọ́ kó lò ó ní nà ó wọn lè ti lọ béèrè pé ó mú kele èlò lẹ́kẹ̀ péjọ yẹn lẹ wọn làwọn máa fẹ́ díẹ̀ díẹ̀ lórí wọn ní dandan ní ìmọ̀gbàdì lọ àwọn yẹn ti lè má fẹ́ kówó lẹ̀ pé ó wò lọ́jọ́ ẹjọ́ wà látijọ́ ìkọ̀sẹ́ ó mọ látijọ́ yìí wọn lẹnu àwọn mùsùlùmí sì kù yí pé olùtọ́ bá tẹ̀lé àwọn ní káfíń sọ̀dá àti nígbà tá bá ṣe yàwó kí àti pé kí lọ́gbọ́n tó wà fi ká gómìnà lówó fẹ̀fẹ́ yìí àti pé ká pè é jáde kọ́ onínú gbogbo búrẹ́dì táwọn fífi fi kó yẹn lómi ọbẹ̀ nìyẹn o báyìí pé òsáàsì ẹ̀yin lẹ́wọ̀n àtàkókò yìí tá a bá béèrè pé tò kí lọ́ bẹ́ẹ̀ fún àwọn ti sọ wọn ò ti sọ kẹ́kẹ́ rọ́ nípa. ìyàwó rẹ̀ ṣe sọ́yìn bẹ́ẹ̀ ilẹ̀ ta kókò rẹ̀ nígbà bá tó bí ọdún karùn-ún àbọ̀dún kèlú tọ́mọ́ ti pé mẹ́ta ìyàn ti padà pàdé ìjọ kẹ̀kẹ́ ṣé mú òsáàsì fi wọ́n sì ti sọ títí tóbìnrin gbalẹ̀ ẹ ká lọ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ wa ẹ rí sàdá àkíkò ní gbèdéke pé kan ló kéré jù àdìgàn lọ́kọ́ jù gbogbo ohun tá a bá lè fi sówó ó lè jẹ́ sàdá àkí gbogbo ohun tó bá lè jẹ́ owó ọ̀yà ìwọ lè sin gbà nísìn lórí kọ́fẹ́fẹ́ mọ̀ mi ó lè jẹ́ sàdá àkí ẹ rí ẹ lọ́rọ̀ ọlọ́run wà sùfáàná ọlọ́run ti wà ọ̀hìnlẹ̀ lẹ́kùn. ọ̀hìnlẹ̀ lẹ́kùn máa wà ọ́ adáríkùn owó lọ́gbọ́n tó yẹ kọjá àti wọn dalẹ̀ fi ṣòwò ọlọ́run ni àti lẹ́tọ̀ fún yín ti ń bẹ lẹ́yìn eléyẹn yẹn ti fi lẹ́yìn àwọn pálapàla tá a ní ẹ má àwọn ẹni tá a ní kẹ ẹ má fẹ́ wọn tá a ní ọ̀tọ̀ náà àwọn nǹkan tó tún lẹ́tọ̀ọ́ àwọn nǹkan tó wà lẹ́yìn eléyẹ bá a dá kọ ẹni pé nù dára tọ́lọ̀ ọba àlejòlá tó fi fún wa àti fẹ́ tó ní sí wa àwọn nǹkan tó jára ọmọ ọ̀ka láwọn àbíkà ọ̀. ṣùgbọ́n láàbì ọkọ̀ lè mi pé ẹ lè rà àbá àti ẹjọ́ lówó sí wà láàrin náà. àbá àti ọba sí wà láàrin náà ajá tó bá a fa ẹ̀yọ́ tó kò ní í kú ní sáyé òkè parẹ́ torí bá aláàlí kan ní kíní gbogbo dàmú lọ́wọ́ yóò sáré ní mu lójú ayé rẹ̀ sálàlí ni àbára àmù káfá àtẹwá ní sílá tó ń fẹsẹ̀ ń fẹ́ sọ gbogbo aláàlí ní mẹ́láì màláì rọ̀ ni. ṣùgbọ́n àwọn òun ni òun ni yìí ọwọ́ àwọn àjẹjì òun ló ń ka tiẹ̀ nínú ìfẹ́sọ́nà ọba lé sí gbogbo àwọn ẹ̀dá nìyẹn àti àánú rẹ̀ tó ti fún ọ̀kan náà nìyẹn àtẹ̀dẹ̀ tí sílá gbé wa aláàlí kò níye arákùnrin yìí èèyàn kàn máa fọmọ kàtà pé èyí èyí èyí lọ́ba tà. ẹ̀rí ẹgbẹ́ ńgbọ́lọ́ ọba ti wà ọ̀hìnlẹ̀ lẹ́kùn máa máa lọ́lọ́run mẹ́kà sáànà ìyẹn ni pé mo bá yàtọ̀ sí gbogbo àwọn ẹni tá a ṣe ní àràmọ́ sí yẹn gbogbo àwọn nǹkan tó yàtọ̀ sí tọ́pọ̀ ẹnìkan lè ṣe ìbéèrè ní sí ẹ bá jọ ṣiṣẹ́ lọ́fíìsì kan náà sí ẹ lè fẹ́ra wọn ẹ lè fẹ́ra yín. ìbọn sọ̀rọ̀ ìdí rẹ̀ ni.

ní ẹ lè lọ lọ́kọ́ bẹ́ẹ̀ ní sọ́wọ́n ajẹ́ mùsùlùmí ẹsẹ̀ ra yín. kódà wọn lè béèrè béèrè yẹn sí yóò lùsù á ti máa pè ní aláì. ọlọ́wọ́ ni mo ti bẹ́ lẹ́yìn mi yẹn kọ́ àti lẹ́sọ̀ fún yín obìnrin fẹ́ bá wa fẹ́ o á nì tẹ́wọ̀ tẹ́wọ̀ bí àwọn wà ní kò. ẹbí dúkìá yìí wá wọn ni aṣọwó lè yẹn bí fẹ́yàwó wọn ò ké sọ̀lẹ̀ àti wọn ò tòṣì. Ibùsọ̀ fún fẹ́yàwó wọ́n náwó fúnbìnrin náà báyìí tó kò ní í ṣe pẹ̀lú owó ni owó ló gbá àwọn kiri ìró àwọn obìnrin yìí bí wọn náà ní ti jágò papọ̀ mọ́ra wọn àtàkọ́tọ́ wọ̀ àkọ́nẹ́wó lórí jẹ́ ni. àgbẹ̀ ìṣàlá kìíní ti ọba sì ní ọlọ́run náà ní máa ń pèsè fi hàn bẹ́ẹ̀ náà nì bẹ́ẹ̀ ni tọ́lọ́ dá pé wọ́n yẹ kó mú agbo mátàrí ọ̀pàtàrí mátàrí kọ̀ọ̀bá ìléwájú bẹ́ẹ̀ lọ mo bí ọdún owó náà àwọn èyí tẹ́ bá tún fẹ́ràn ẹ wà wọn bí àwọn àlejò pẹ̀lú dúkìá yìí. ẹ̀fà àti làkọ̀lì màálù ó wí gbólóhùn màálù yẹn wọ́n lámì yóò pàṣẹ. ọ̀sọ́ pípèsè ke ohun tó wé yẹn ọ̀jẹ̀ mi ìhàdé màáyà pẹ̀lú pèsè kíkan. àti hadithi sahel bin sa'ad radiyallahu ta'ala wọ́n lọ wá bẹ̀ pé anabi sallallahu alaihi ó sọ fún alimọ̀tàtì wàhíbàtì nẹ́fàá obìnrin tó lọ gbé rẹ̀ tọrọ fún ìṣẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run àyọ̀kọ́lá àyọ̀kọ́lá àwọn akọ̀kọ̀ pé wọ́n ní lọ́ọ́ fún kọ́dà bójú ọ̀ka fún kẹrin ọ̀ka fún kẹrin aráàlú ni agbọ́dọ̀ ló kúkúrú ju góòlù lọ. ìgbà wọn kò ń kẹfì ọ̀ka fún kẹrin tó lẹ́gbàá lérò òun ìdí irun ìṣòro ìgbésẹ̀ yẹn bá lọ tà yóò di owó ńlá wọ́n lè ń tọ́ka sí pé bá a ti lè náà kàdá kí tó pọ̀ àlè náà yìí tó kéré ẹ wá rí ẹ̀rí lórí yìí pé sádà kí lẹ́tọ̀ títí kódà bí ọ̀pọ̀ rẹ̀ gẹ̀ jù tó wọ́n ta wí ọ̀pọ̀ tí ó kù háyà bí obìnrin ní ẹ̀fẹ́ kan tó kí lọ́fẹ́ gbà fún ọ̀dà kí ó ní one million. ọ̀yọ̀ owó ẹ̀mí torí kátàkárà ni. naam tọ́ máa fi dọ̀gá ni pẹ̀pẹ́ náà ẹ mo fẹ́ lọ díìsì ẹ kò sáyè ọlọ́run láti máa pàṣẹ fún mọ bẹ́ẹ̀ ni alàgbọ́lọ́gbọ́ kọ́ lọ lónìí ẹ mo fẹ́ lọ sọ díìsì lọ́gbọ́dọ̀ lọ kéèyàn tó dọ̀gá yẹn ẹgbẹ́ kó níbi káyà wọlé fún mi ń sin jèrè ẹ ó ti ó ti ń lé bẹ́ẹ̀ ni ìyẹn ni mo fẹ́ jẹ. náà kájẹ ní ọ̀dà kí ẹ máa wọlé ní ẹyin òrùngẹjọ náà wà bá kan bàbá náà ti fún wọn pè ní dúrásì ládùúgbò wa ọlọ́ọ̀hìn ó lè jẹ́ lẹ́wù ní ọ̀sán fáwọn ìyá mi pé yẹn yẹn yẹn gbogbo àwọn aráàlú òdìlé sùn àwọn àwọn òkè ìṣúná ayé kan ló di gbogbo òfin gbàgbà àti aago kẹwọn tó parí rẹ. <laughs> lóhun dé yóò fi pàṣẹ ń kú mọ̀kú lọ́rùn ó sì di à èyàn náà wó ma owó yẹn lè pọ̀ lè gba one million ṣùgbọ́n ìmọ̀ ọ̀fẹ́ yàwó ní one thousand ìfẹ́ one thousand bò one thousand bò òun ni akẹ́kọ̀ọ́ fún wa nímọ̀ rẹ̀ ni àní ẹ máa dáwọ́ púpọ̀ léwọ̀n ẹ̀yin tẹ́ bá sì lọ́kọ́ o bọ́fẹ́ sáníà bọ́fẹ́ sí sáníà àbí rọ́bíà àbí wúlá náà ni àní ẹ máa lọ sáwó láwọn ọkùnrin o ṣùgbọ́n tó wòye náà bá kéré jù àtúbà ọkùnrin náà sọ̀rọ̀ bó bá kéré jù obìnrin ò ní bìkítà láti ṣe kólọ̀ sọ̀rọ̀ pé tọ́bí sọ pé wọ́n fẹ́ ọmọ báyìí yóò lé owó ẹ̀ mọ́ ni tó bá jẹ́ one thousand lónìí one thousand kí one thousand tí wọ́n bá kiri ọjà lọ sínú oṣù ní ìsìn ní gbèsè àti àti rẹ̀ ló gbé fún mi òní náà ní gbèrè lọ́wọ́. àbá ṣùgbọ́n bá jẹ́ bíi five hundred thousand. two thousand yóò fi torí gbogbo owó yóò ti lọ sí rárá kúrà kèéfì lo ó tún ti rà mí kèé lo kẹgbó ó tún ti rà gbogbo owó yẹn ó ti ẹ̀ẹ́n gílẹ̀ ń ẹ̀ẹ́n mo fẹ́ fi yín lẹ ẹ̀ẹ́n kò lè bá ń kówó ọ rẹ tó mi lẹ́jà wọlé àti rí owó yìí <laughs> yọ wá sí. ìyẹn náà hikima tó wà ní kéèyàn jẹ́ kí owó yẹn bó ṣe kíni o kó ní kí mi ìbá máa lé kété ìbó lè kéré ráàmù sọ̀tọ̀ pé wàlá wàlá ọ̀ká àtàmọ́ mi ní àdìdì. gbogbo àwọn àyà owó tọ́pọ̀ yìí náà ń kọ́ bẹ́ẹ̀ rí ni. tòlórí bẹ́ẹ̀ ká kẹ́sàkí gẹ́gẹ́ bí àkíyèsí ni a ti sọ yẹn fún wa. ẹ̀rí wá wáyé kó tẹ̀sán bá ṣe lé náwó kékeré bí ró òǹkà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùpàánà nígbà tó lè sa ayọ̀ òru ọlọ́run ní. وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا ولا تأخذوا منه شيئا ní sọ́kùnrin sáà yóò fún ọlọ́run ní sẹ́yìn bá gbèrò láti rìpléṣì ìyàwó yín ẹ fẹ́ fi ìyàwó ní rìpíẹ́sì ọ̀kan. àwọn yẹn ti á lè lò jẹ inú akọlé mu wọn wá ti dẹgbẹ kan wọn sì máa lọ sí àká ní tìbùdárò ìdọ̀lá kù ọkọ ìyàwó yẹn yẹn ní ìtumọ̀ rẹ̀ o ti kó obìnrin lẹ́nu yìí. nígbà yẹn ká lórí fóònù jọ̀kan fóònù náà mo fi dá lóhùn mo ní lọ́ọ́ yẹ kí fóònù ọgbọ́ lábáwá ọgbọ́ lójú wọ ìyẹn lọ. mo ní lápẹẹrẹ nísì ọlọ́fẹ́ nọ́mbà mi mo fún ọ ní glo mo fún ọ lẹ́mùkẹ́ alákọ̀ọ́kọ́ ọkọ̀ àtìlọ́wá ti lé ìkéde ẹlẹ́ẹ̀kejì nọ́mbà àdéhùn ìyàtọ̀ òtúnkọ àtìlọ́wá ti lé ìkéde nínú fóònù kan náà kí ni fóònù ó sì gbogbo aláyẹ̀ká lè dámọ̀ yóò kọ replace question mark. sọ̀rọ̀ pé mo gbọ́ lára ajé dán ó gbé èèmọ̀ yẹn kẹ́ yẹjú tọ́ba jẹ́ lábá òun ní ọkọ̀ instead that question mark. sọ́bí fún ní òkè kí ni ó ti. yóò mú kẹ́kọ̀ọ́ ní láíláí ọ̀gọ́dọ̀ bá nẹ́mbà méjèèjì. ìgbéra ń darẹ̀ láàmú sí obìnrin tó bí ebi jàrá ó ti pààrọ̀ ẹ̀ mọ̀kánì ìsáwójú lọ́wọ́ wí ọ̀rẹ́ mú kan fún ọwọ́ ẹlòmíì sí yàrá rẹ̀ ó lè mú bóde. àwọn èsì ló dá lọ ẹlòmí ẹ má tọgbọ́n ṣe sì lẹ́tí àwọ̀ wa pé márùn-ún lọ́ọ̀dẹ̀ rẹ̀. àní mo ti fún òun nílé ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà máa wò yọ máa tọ́jú ọmọ pálápàlá wo nìyẹn ọkọ ìyàwó ni. ọlọ́run wá ní ẹ bá fẹ́ fi obìnrin kan jà àrò ayé obìnrin kan. وآتيتم إحداهن قنطارا ẹ̀bẹ̀ ti fún kan nínú ìyàwó tẹ́ ẹ fẹ́ fi jàrọ ara wọn yẹn ní kí n tọ́rù wọ́n ní wọ́n ti jẹ́ kí n tọ́rù òun náà ní àlùmọ́ọ́lù kẹ́sì owó tó pọ̀ sọ́yì àmọ́ra ìwọ àti wọn ní Dangote máa ṣe ti máa ń dà bí wọ́n lọ́ọ́ fẹ́ máa ń ta ohun tó ń kàn jẹ̀gbẹ́ owó bó ti gbẹ́ nìkan lọ́wọ́ akọ́mọbìnrin wọn ọ̀sàgbà ti wò. ọba àájá sí kóbìnrin ẹyọ kan ní sẹ́wọ̀n pé tọ́lá kúrọ̀ ọ̀nà lọ́dọ̀ àwùsá kan ìyẹn lè lóbìnrin tó ju lébelébe báyìí lọ tọ́lá ọkọ̀ jọjú orí rẹ̀ lọ ó lè ti wà lọ́dọ̀ ọkọ̀ kẹwàá báyìí tàbí kà ó bí wọ́n bá tó àǹtún sí àwọn èèyàn tí wọ́n tún máa fún ọ ìyẹn ti fún ní òbítíbitì owó ti lọ kọ́ lé sẹ́kù ọ̀gbọ̀dọ̀ dára ọ̀gbọ̀dọ̀ dá kankan bẹ̀rẹ̀ òtí lóṣè òtí lóṣè náà nìyẹn. kí ni wàá ní ìdí pàtàkì tó wà bí tíṣẹ̀rí àti sọ pé àní ohun tó gbòmìn mu ni ká gbà sọ̀dá yìí. òun ni ìdí pàtàkì ẹ̀ ní pé láti lè fi òdodo rẹ̀ tọ́pọ̀ yẹn fi òdodo rẹ̀ sí àríṣẹ́ àpapọ̀ ìbálò tí máa báyàwó yìí lò ìbálò tó níyìn ni. ìtẹ̀mí lọ́kọ-láyà alákọ̀ọ́lẹ̀ lájọ máa lò. lẹ́yìn náà ni wípé ìfẹ́ sàdá ìkí yẹn. títún bẹ́nu rẹ̀ bákan náà ìzáàzà lè nà láti lè fún ìfún obìnrin sọ ìkíra àmọ́lá àti láti lè pọ́nlé owó bá kó báyìí wọn láì gbọ́dọ̀ irun táyé bá sọ ẹ̀dá náà ni wọ́n padà fi bú yẹn. lọ́dà ń lọ sí kìnìún ìjọba lọ́dà wọ́n á máa lọ ẹ̀mí bá kò lórí kó wájú ọdún náà ibi tọkùnrin mi ìyá sadé òun àwọn àti bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀jẹ̀ ń parí ìwé mi. ìdílé ọba kú ní kẹsì ẹ̀yin náà lẹ́ẹ̀jẹ̀ yẹn ju gbogbo wọn fẹ́ yẹn ju ẹ̀ta ni wọ́n bẹ́ẹ̀ wá pàṣẹ tó lọ́dà àwọn bàbá mi wọn làwọn òbí ẹ̀rí ajé ògo fóbìnrin títí àzóbìnrin ní mo lè rí máa ń sọ fún ọwọ́ wà lóde ìyàwó títí ah, ẹni ọ̀rẹ́ wa èèyàn wọ̀nyá ẹ má bàa rúgbó àti sọ àti sọ gbogbo ìgbà yìí mọ̀ ẹ já owó yìí tí wọ́n rí kówó tó ní kì mi ni eléyìí tó ń kẹfẹ́ lórí tí ó lọ bẹ́ẹ̀ ni kó o fi àá ah, àtẹ́sí lòun bá jì àá bá lágbájá ti ṣe rèmi ní oṣù àá. Ah, ẹ bá gbádùn owó sí àfa lóhùn sẹ fún sàdáàkì lẹ́yìn tó wọ́n ṣèyàwó fún àbí náà fẹ́ gbowó ni kódà bí o tó ni wọn àkọọ́lẹ̀ máa wà fún bèrè ó jẹun kí iná ńlá ha á jẹ́ ìgbàláàyè fóònù náà láti lè palẹ̀ mọ́ sí ìgbéyàwó nínú tó náà lè ní bùkátà sí ni fẹ́ẹ́ pé ní a bá kówó yẹn fún torí mo lè dé obìnrin lọ́rùn gan-an téèyàn bá lóun ìyá ọkọ pé gbogbo tó lè sọ pé ó ní ìdílé ni mo máa ń wá ọmọ irọ́ ni o àti kó tún kó pépà fún un tóun náà máa lọ yanjú ẹ̀ fún ara rẹ̀ ewu tó lérò ní ọ̀padà lọ́la yẹn ibi yẹn kò sí ohun tó lè sọ pé ó ní ìdìbò dá àwọn nǹkan tẹ́ ń wọ̀ sínú gbogbo ẹ̀ náà ni mo tún rà áá áá òbí mi bẹ tí ò ní lè béèrè tòmọ́tòwó yẹn bá ti wà lọ́wọ́ ẹ̀ pé ṣé ìbò bá ti ṣe ìwọ ló lẹ̀tọ́ ẹ̀ wọ́n ní alẹ́ tó ti palẹ̀ mọ́. àwọn kẹ̀kẹ́ ń bẹ tó yẹ kó lè rìkwẹ́sì fún tí ò ní ní mọ́nẹ̀ sí ọ. ọ̀dà ìyàwó rẹ̀ wá bọ́ ní èyí tó tẹ̀ tó ti wọlé. wọ́n ní bẹ́ẹ̀ afá àmọ́ màá bẹ́ẹ̀ lọ sí ọrùn rẹ̀. ìyàn tó ọ̀rìn àdé ó tó ṣe òun tó ọ̀rìn náírà yóò rà ní ẹ òun mú bàtà wá sí òun yẹn òun lẹ̀kẹ̀ kéékèèké kan wọ́n lè máa wípò ní àdúgbò sáà ti gbára wá kéde kí wọ́n kàn ní pẹ̀lú lẹ̀kẹ̀ kéékèèké kan fẹ́ soso mi. ṣé àbọ́kùnrin mi bẹ́? àwọn lẹ̀kẹ̀ táwọn obìnrin máa ń so táwọn àyè mí kan lóṣèlú kí táwọn ènìyàn ń ṣe bá kúkó bí ṣe ń ṣe ọgbọ́n ó sì lè jẹun tó fẹ́ rà nìyẹn wọ́n dẹ̀ ti mọ̀ pé tóun bá wí fún àwọn afẹ́fẹ́ ẹ ẹ̀jẹ̀ nínú ilé ẹ̀kọ́ òun ilé nìkan wa sára ni òsínbẹ̀ mọ́ ni ọba ti sẹ́ ọ ìṣe ọkàn mi pẹ̀lú gbogbo èyí tó ń bá kiri yẹn ẹ̀pọ̀ àwọn ọkùnrin mi ń bẹ bí ọ̀rọ̀ ayé àgbájú làwọn tí wọ́n máa ń lu gbagba kiri bẹ́ẹ̀ ni yóò ti lọ la òkè lọ́sàn-án àbò ti lọ ṣe wàhálà kan ẹ ẹ ẹ ti wọ́rùn yìí ẹ ẹ wọ́n ní kí ni wọ́n rún fún kí ni ìbọn ti lóde òsì ti dì í lẹ́yìn kìí ṣe mo lè mí ní bùkátà sí ọ̀dọ̀ ni mo ní bùkátà sí mo ní ọmọ àbákẹ́ sábà láti délẹ̀ ẹni bá jálámà láti tiẹ̀ ẹ̀tọ́ bá jẹ́ tó lóorin náà ni ṣe kíá ti ká gbogbo tó fi pàdé kíákíá o. ǹdọ́ wọn máa sọ ní tiẹ̀ nìyẹn ẹ ọ̀rọ̀ mo sẹ́rù kẹ́ ìyẹn sì lè òkú wọn dẹ́jú òwò kásẹ̀ lórí ẹsẹ̀ fún ìyẹn ọ̀rọ̀ ayé gbogbo eléyìí. sólórí pé ìfúnlówó yẹn adékòbèrè yẹn lè palẹ̀ mọ́ gbogbo ìhun tó náà bẹ́ẹ̀ tún palẹ̀ mọ́ tó ti pé tó bá sọ fún ọ kí ni wàá tún ti di pàtàkì tóbi jáde pọ́kùnrin ni wọ́n máa sanwó fún ìyàwó èyí ti pé ẹ̀yìn ìyàwó ẹ̀ máa fà wá ní owó ni wọ́n fi máa ń tẹ láwọn France àti India àti láwọn ọbẹ̀ yẹn nìyí obìnrin ní ọ̀gbálẹ̀ yóò wá lọ fẹ́ ọkùnrin tí ọba ní ìwọ ilé ní ìlà ìlà àti ìlà tọ́ba tí wàá fa dé àyè kan tí ọ̀rọ̀ àlè jáde gálà ìlú òde pé kò parí sáfìsì rẹ nígbà ìwà máa lọ pẹ̀lú wà tó sì wòye. kí ló fà níṣẹ́lẹ̀ àti gbé sọ̀dá àti sọ́wọ́ ọkùnrin Islam gbé sọ̀dá àti sọ́wọ́ ọkọ àní láti lè sọ ìwọ obìnrin ni kó fi ápọn lè rẹ fi má yẹpẹrẹ ìjàmà ìfẹsẹ̀bí ìjàmà náà lójú ọ̀nà yìí bá fowó jọ tí ó ti ṣe máa rí fọkùnrin torí bí wọ́n bá ń gba máa rí tọ́pọ̀ tómìnrin bá lóun fẹ́ wówó báwọ̀ ọkùnrin ṣe ń wá àbí òjì o obìnrin mi lọ́ba gbàdọ̀ náà gbọ́dọ̀ lè kó òun lọ ra ooru ẹ mọ̀ pé láì sí ìmọ̀ ojú ńlọ ọdún kàn ní gorodóòmù gan àwa gbọ́n máa ba káàánú ìjọba lọ ra ooru gbóòló ti á ṣe ìmọ̀rùn rẹ sọ̀rọ̀ yìí lọ́ba ti dọ́rùn gbóòló tòmíì sì tẹ̀lé gbọ́ àwọn obìnrin tí ò ní tẹ́lọ́rùn yẹn ni wọ́n wà ó ṣèké yẹn ó ṣe ìgbìyànjú rẹ pẹ́pẹ́ wọn àdáni gan ni ẹ òun olówó tajà gbogbo ọjà ti ṣe kí nìkan ó ti di gbá ó ti dàwó wọn ti ẹ̀ sí wọn lẹ̀ wọn sí wọn lẹ̀ òun náà mọ bóun ti lè wọ́wọ́ láì ká jẹ. báyìí wọn ní kó tẹ̀lé sàfàdà yìí obìnrin máa yẹ pẹ́rẹ́ torí àjòrówó yìí ti yóò ṣe yìí fọkùnrin ajá sí pé àìní yìí ti lọ́ọ́ lágbára fún tani o obìnrin tọ́lá àdámọ́ wọn yìí ṣe àdámọ́ kirikiri àdámọ́ wọn àdámọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdámọ́ rọrùn yìí ṣe àdámọ́ ìdí gbogbo torí gbogbo ló pa tí ìmọ̀ bọ́sẹ̀ lábẹ́kúta yìí náà wọ́n ní ìsúnlé bo tẹ́lá lójú àwọn yẹn lẹ́kọ̀ọ́ báyìí tẹ́lá lójú obìnrin fún lóun lé kúkú kú eré rẹ̀ yóò rí kòsàkòsà ojú ò lé kókókó òun ní owó yìí sì láti gẹ̀ẹ́sì. pápá jùlọ àwọn obìnrin pọ̀ sàn gẹ́gẹ́ lórí pé wọ́n lọ́kọ tí wọ́n kàn máa sùn tí wọ́n tí wọ́n máa bímọ kì í sọkọ gẹ́gẹ́. òun lálà pé òun sùkú kìnnì kan gbọ́dọ̀ òun ti fẹ́ di ìgbà tí wọ́n owó lé tí yẹn bá rí wọn báyìí lóṣù òun gáàkíà eléyìí ti kó lómi ó ti ti kàn mí kódà yẹn tẹ́lá sọ̀rọ̀ pé níjẹ́ olè ti á ti ní bàbá alágbájá ọ̀rọ̀ ọ̀rọ̀ mo ti ń bèbí yóò ju gbogbo eléyìí lọ wà láì parọ́ kí lọ́mọ̀ sí ń jọ́kùnrin kẹ̀kẹ́ mọ́ omi ìlẹ̀ lọ bí oṣù mẹ́ta orí wọlé ọdún oṣù mẹ́ta lọ́wọ́ dé báyìí yóò tún sun bí tómi ìyẹn kó bọ́ tó gbé bọ́ọ̀sì rẹ̀ sí ọ̀sán owó rẹ̀ báyìí ọ̀hún nìyẹn ó tún tó di oṣù kẹrin ó tún tó wá padà láwọn ọkùnrin níbẹ̀. sọ́kọ́ mi bá lóun fẹ́ wá gbàdá kí á fi dín ẹ̀gẹ́ á fẹ́ yẹ bẹ̀rẹ̀ lórí ẹ̀ wọ́n ní kí obìnrin máa yẹ bẹ̀rẹ̀ ìyẹn kẹ lọ́dà ọ̀ ọ wá já sí pé ìpínlẹ̀ sẹ̀rí àjèjì ó padà bá mu pé gómìnà máa yẹ fẹ́rẹ̀ nínú ìpínlẹ̀ sẹ̀rí à pípé ọkùnrin gẹ́gẹ́ la bí àlàbọ̀rùn kọ́ lọ wá ìnáwó wá ìṣòbìnrin. ẹ ẹ nítọ̀dà di ta lónìí ìyàwó lónìí nìkan kì í sàn bàbá rẹ̀ kò sẹ́nikẹ́ni tó lẹ́kọ̀ọ́ sí sọ̀dà kí náà ìyàwó ṣùgbọ́n wọ́n lè gbà ṣùgbọ́n tí wọ́n bá gbà ráì wọ́n fi sínú àkáǹtì ìyàwó yẹn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù kò tààlà tó sọ yìí dé. ọlọ́run ní ọ̀rìn tí ìdílé lẹ́kùn ẹ̀ ìmí kú. ọlọ́run ní sínú àwọn obìnrin tó bá tù sí ẹ̀yìn ọkọ nípa kẹ̀kẹ́ nù sọ̀dá yìí one million lórí pẹ́ǹsì fún ọ̀dà lẹ́bà yìí bó ti tún transfer five hundred sínú àkáǹtì rẹ̀ padà dé. ìgbé ẹtún máa fi ìtọ́jú ìrọ̀ ọ̀dà five hundred thousand five. fọkùlùmù ní òye pé ní ẹdùn sí fọkùlùmù àní àn mọ̀rí àn tẹ̀mí ti dùnú ti dùnú. lẹ́yìn náà ni pé aya ta kà lókè yẹn lọ́nà ọ̀lẹ́ kótó mi kò ṣe a. ẹ fẹ́ yàwó ẹ wá bí mi rìpléṣì ẹ ẹ ti gbówó lọ́pọ̀ mu ẹ gbọ́dọ̀ gba kankan bẹ̀. tẹ́wàá gbà ní tẹ́ bá gbà èké ni o èké lẹ́sìn yẹn o ẹsẹ̀ tó ti fojú rẹ̀ káwa sọ pé sàdá ìdí báyìí níbi láti fẹ́ kakókò yìí súnà nínà kátẹ̀sọ gbèdéke rẹ̀ bó ti jáde bá lè má sọ ajásí pé súnà náà nìkan sọ ó ti ayé wípé àní sọ yẹn nìkan làwọn máa ń lò gbogbo gbà ẹgbẹ́ bẹ́yìn ti láì fi àwọn àáfàá lọ́rin àtàwọn ọmọ kírun rẹ̀ náà nìyẹn ìyẹn lè wọ bàtà kírun ó sì lè má wọ kírun òun ti àyàrí pé àlà wọ bàtà kírun ah, ah. ẹnìkan ọ̀dọ́ bá a wọ bàtà kírun a wọ kírun náà lórí súnlẹ̀ àtúntàláńdẹ̀ sọ yìí pé káfí kálápà àwọn yòókù ní káwọn bàtà kírun ẹlò bí gbàgbé ìwé wọ bàtà kírun kódà wọn fẹ́ sọ láti jàǹdà àgbàrá yìí yọ bọ bàtà yìí fún yẹn bí ẹ̀bọ síta kódà ìwé tó ń kó malára bá gẹ́lẹ́ wa ní wọ́n fẹ́ sọ láti jàǹdà àgbà wọn fẹ́ kírun sókù la yóò tún yóò tún bọ́ bàtà rẹ̀ náà. mo bá ní ẹbí gbé rẹ̀ tó kò lè jáde gbójú kan lẹ́yìn ká máa fi rí mẹ́rọ lẹ́yìn kan náà lọ́gẹ́ àti sọ́ọ̀nẹ̀ sáà ní gbogbo ẹ̀ ká bá dákọ̀ lẹ̀ kásọ pé iye báyìí dédédé báyìí lọ́sọ̀ dá ìdígbà tá a fẹ́ ta kókó yìí súnà wọn ní lórí bàtà níbi sọlọ lọ àlùfẹlẹ lẹ́nu yóò kò lè nìkà àmì ìdẹ́sìn àmì náà àti làmì ẹ̀. wọ́n ní kódà ká dákọ̀ rẹ̀ yẹn lọ́dà kódà bí o ti sìn lẹ̀ torí ká dákọ̀ rẹ̀ yẹn òun ni ó ti jàdánù àti àríyànjiyàn láàrin ọkọ àtìyàwó ìgbèrò náà fifty mo ní gbàjọ yẹn ah fifty for five thousand ló pé ẹ owó yẹn ti jìnà tó òun sọ fóbìnrin ti yí odò sí ibi five ní ìgbà pé five thousand náà fifty mo ní gbà ó ọmọdé bá ti sọ ọ ọmọ mi kan kárẹ̀ níjọ́ tá a sì yàrá táàsì lòun ọ̀sán ìmọ̀ twenty ṣe kí ni o ó wà lẹ̀ báyìí kò lẹ̀ lójúgbò lójú sẹ́wọ̀n ní gbogbo àwọn náà ta tó ń jọ́ káàdì ẹ̀jìn ẹ̀kẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ ń fẹ́ yóò ní ká àà káàdì lólóhùn ọ̀sẹ̀ ó sì kó ọ̀pá ogun lẹ̀ ní sojú ojú táyé báyìí ọkẹ́ pé àti súnà ẹ̀rí. àwọn májẹ̀mú owó fẹ̀fẹ̀ yìí àti pé kí ló máa jẹ́ máàrù àti pé kí ló lè jẹ́ máàrù. ìwọ́n tí wọ́n máa jẹ́ owó fẹ̀fẹ̀ afẹ́kọ́ jẹ́ máàrù làmùtàkùn tàbí kẹta lè parí rẹ̀ tó fi jẹun tó lẹ́tọ̀. Tẹ̀wọ̀n pẹ́ lẹ́dẹ̀ náà ó lè gbówó jáde àbí ó lè gbówó jáde. Èèyàn lè fi ẹlẹ́dẹ̀ sí máa rí o. Àbí ní rì bí wọ́n ti ń pọ́n sí. Kí ni ọ̀sán pé náà lòun fi ṣe máa rí fúyàwó òun? Ìyẹn gbọ́dọ̀ síbẹ̀ o, á jẹun tó lẹ́tọ̀. Ẹ̀rí. Àbáwọn òkú màálù kí ẹ wá kó wọn jọ pé àwọn títí máa ń ra ń bẹ̀. Òun ni mo fi ṣe máa rí àgbọ̀dọ̀ náà yóò ti wà ní ọdún yóò ní kápá ń parẹ́ àní ìjẹsí yẹn lè tà àní ọdún yóò sáǹfà ní pẹ̀lú rẹ̀ ẹ̀yìn tó mọ sọ àní ọ̀gbọ́dọ̀ jọ́tí ọ̀gbọ́dọ̀ jẹ́ lẹ́dẹ̀ ìgbẹ́ kí ló fẹ́ ṣe máa rí ẹlẹ́dẹ̀ ni ẹ mọ ìwọ́n ṣe lẹ́dẹ̀ yọ̀kan ni three hundred thousand ní kọ̀ọ̀kan wa kí wọ́n máa tà ní five million kò sí yọ̀ọ́ra wa àgbọ̀dọ̀ ṣe máa rí bákan náà kí ọ̀dọ́ tó máa rí lóhun wà ẹ̀ wọ́n ti máa wòye kan lọ́jọ́ mẹ́ta lọ́dún tóbi lọ fáyìn tóbi lọ digun jalè káàgbọ́dọ̀ fi ṣe máa ẹ̀rí. bákan náà tó dábàá fi ṣe máa rí ẹ gbọ́dọ̀ là nínú ẹ̀sán ẹni pé kájọ rẹ máa fún ní owó tó pọ̀ ní ìṣẹ́kùtọ̀ dàjí àfẹ́ rọ̀rọ̀ yẹn lẹ́nu rẹ̀ èló ti àfẹ́ ọ̀pọ̀ èló lọ́jẹ́ àdọ́gbọ́n sàbò sílẹ̀ ẹ máa fún ní kan ilé kan bò bí yẹn bá kọ́lu yàrá kọ̀ọ̀kẹ́ táwọn bòròró bá ń bọ̀ yẹn lẹ ṣé kìí ṣe lé síbẹ̀ lèyàn á fi odidi ọmọ tó ọmọ bí ó ti lọ́ọ́ mú ni bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fi sùn. àbúrò lọ́wọ́ sọ pé sọ ta ọ̀rẹ́ tiẹ̀ ta ló máa gbà lọ́wọ́ ẹ̀ kẹta lọ́fẹ́ gbé háyà. èèyàn sọ irú ilé yẹn. kọ́kọ́ sọ pé máa fún lọ́kọ̀ọ̀kan ọ̀tọ̀ bò ó. ọba yẹri sítọ́ nítorí ẹ̀kú tó ń jẹ́ tó wọ́n yẹ kọ́ làákẹ́ni ó tètè mọ̀ pé jàpá lọ fẹ́ gbé bóòlù tí ó sì lè sọ fún pé ọ́ toyota camry lòún fẹ́ ẹ wàá tẹ̀ máa dún nẹ̀dúrà bákan náà àbí ihun tó ṣe wípé igi rẹ̀ máa ń sèso máa fún ọ ní igi tí máa ń léso ọ̀rẹ́ ẹ wá má jẹ́ orí bẹ́ẹ̀ já sílẹ̀ báyìí fẹ́ tó èyí máa fẹ́ sí igi ọ̀sẹ̀ ní lọ́dọọdún wọn yóò gba àpò ìdàn ọgọ́rùn-ún ọ̀sán ọ̀rọ̀ lè clear díẹ̀ ẹgbẹ́ àpò ìdàn ọgọ́rùn-ún àpò nílà ọgọ́rùn-ún rẹ̀ òun ni sàdáàkì rẹ̀ sọ báyìí ẹ̀ ṣe rí nìyẹn ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ìkéle yẹn ń jẹ́ o pẹ̀lú báyìí gbogbo nǹkan bá dówó a lè ṣe sàdáàkì ẹ̀yin obìnrin ẹ má kọ̀ mọ́ o àwọn obìnrin míì kọ̀ wọ́n bẹnu wara kí ni bá ń kọ́ sí àwọn ọkùnrin o torí àgọ́dọ̀ sọ pé gbàgbà ti mú mi tẹ́ka wá gbọdọ̀ jẹ́ àtijọ́ sí ìmúdó tó kù kan ẹ mọ̀ pé nu mẹ́rin àtẹ̀kọ́ mẹ́ta ń bẹ̀ kíláàsì kẹta la wà nínú kíláàsì mẹ́rin tí yọ jẹ èyí wá ti jẹ ṣùgbọ́n wa ní ẹlọ́mọbìnrin àdébẹ́kọ́jà gbọ́ ọmọ tiwa náà òun là ti kọ́ wa ní ohun tó jẹ́ pọ́ẹ́sì yìí wọ́n bèèrè lọ́wọ́ obìnrin mi pé kí lọ́ọ́ gbà lówó fẹ́ǹsà ẹ̀ wọn gbàkúrà ní ìdárẹ́ ní ẹ o. wọ́n gbàkúrà ní tọ́pa pọ̀ mọ́ra wọn pẹ̀lú tiwa nígbà yẹn wọ́n ní kó kọ́ ọ ní èyí tí wọ́n ní kó gbé lọ́wọ́. ni kó gbé mọ́tàkù mọ́ náà lè dàkà. ọba sọ pé náà ìgbà tó wá di pọ́ padà tẹ́lẹ̀ kejì ìyẹn bá béèrè kí ni o sọ́nà fifty thousand mo béèrè lọ́wọ́ ń pọ̀ káàkiri ẹ ṣe tọ́gbà bí àwọn àmì lè ilẹ̀ lọ́yẹ̀ ká máa fi dédé sígbà kẹ́nà wọn fẹ́ yìí tọ́ọ̀ tó sì ní wọ́n sọ̀ kan fẹnu ọ̀ra ni tọ́ọ̀ bá tẹ̀ wá béèrè odidi owó ní gbà ní wọ́n yẹ kí wọ́n dé béèrè owó kékeré kẹ́ńgbà yìí adẹ́sùn wọ̀nyí pé ń gbà àbí twenty thousand naira kan ìgbà tí gbogbo ẹ ti di pé owó epo ó gbówó lórí tí ò ṣe mọ́ láwùjọ nàìjíríà òun gba tó ọ̀rà kìíní o two hundred fifty thousand dọ́gba ọwọ́ lélẹ̀ ni ọ̀sán àkókò kan náà ìdá àtẹ̀yìn sí. so nípa bẹ́ẹ̀ gbogbo ohun tó bá lè jówó àbí làádá àlèzàdá yìí ẹ̀rí àbí nǹkan ní àlèzàdá àǹfààní tó jojúlówó káyára àtàtàdá kábì lọ́ra gan gbogbo ẹ̀ náà ló mọ̀ a lè san gbogbo ẹ̀ a lè san apá kan ó ti fẹ́ ń di báwọn yẹn bá ti gbà wọlé láwùjọ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mú pèsèké tá a ní mọ̀ wá tí ó wá burú òun ní máa ń bẹ̀rẹ̀ lóde ìyàwó tí wọ́n bá ń wí gan wọ́n bá ní káta gbogbo yìí torí máa ń fẹ́ kí wọ́n gbé fún mi ju wá àti lọ àti ti wá àti ìyàwó ti tó gẹ́ eléyìí láti ṣèyí ni òjì afẹ́ lójú a máa ń fẹ́ lójú náà torí wà sí ìyàwó ọlọ́run tó ti sẹ́ bá ní ká kó fífi jáde àbúrò ní àbúrò náà àbò jáde tá ti sọ fún abẹ́rẹ́ fún olùkọ́ lọ́yà eré ìtọ́ ìgbà tẹ̀sán ti sọ ọ̀dà ẹ pé ìsàkókò yìí kì í fún wa tọ́lá kẹ̀kẹ́ ń bẹ tí ò yáwó yẹn ẹ wà wọn àfa àgẹ́sẹ̀ bá wà láwùjọ ẹlòmíì ìjàdọ́ wa lọ jáde ẹgẹ́ ẹ mọ láwọn àfa àti wọn fẹ́ pé ẹ àwọn ọ̀tá àwọn òsín náà ti máa ń fi hẹ̀rẹ̀ hẹ̀rẹ̀ ẹgbẹ́ látọ̀jú máa kí fóònù ká lè fi sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ ó ti pọ̀ ọlọ́run ọgbà alẹ́ fún wa ó sì tún já máa rí dáadáa sọ káàpì kò lórílẹ̀ ayé ṣé wàá sí ìyàwó làwọn á ti rí ni àwọn ìwé wàá sí ìyàwó ju pé ọkọ àgbàkùn pé kọ́ máa fún ó bẹ̀rẹ̀ bá ń ń ìyẹn là ń sọ fún ọ sáà ti ọgbọ́rọ̀ pé ẹ ọ̀sá ti pè ẹ àwọn náà máa fà lẹ́kọ̀ọ́ ọ èyí lọ wá gbogbo kíkẹ́sì ni wọ́n fi pè wá sí ìyàwó ọmọ agbọ́ gbogbo ẹ̀ lọ ọmọ àlò. tọ́wọ́ bá àbá yẹn wọ̀ fún ọmọ dàrú bí o ti dọ́gbọ́n rìkwẹ́sì kẹ́ wọn ìfẹ́sì sáàtì nìkan mo kẹfẹ́ kẹfà yọjá ìtakókò yìí fún ọ. sẹ́wọ́n wọ́n fẹ́ ọmọ kan obìnrin nínú àwọn ẹni tí ìwà àdúrà ni ìyẹn ya wẹ̀wẹ̀ gidi gan ni. nígbà tí a bá ti bẹ̀rẹ̀ tó wù ọ́ á onígbò nígbà wọn nífẹ̀ẹ́ rẹ̀ fún wọn nífẹ̀ẹ́ rẹ̀ rárá. èmi kẹta wàhálà ètò ti bí àpáàdé olóòtú kan fúnra lò òun ó jẹ́ kúkú sojú gbogbo ojú táyé báyìí ló tó sì wù. àwọn yẹn bá ń lọ fẹ́ obìnrin nìkan wọ́n sì máa yìí kan dáa ọjọ́ ẹ̀yẹ ọjọ́ kiri tó yẹ gbòó bí ìlú ti tó bẹ̀rẹ̀ lọ́wọ́ fún mi. táwa wù ú wò. tọ́ba ti wá ṣe ẹlẹ́sìn mìíràn nìtẹ́. àwọn àmì ìgbówó ọlẹ́wọ́ ṣé èé sẹ́ni kẹ́ ló fi yín lọ́ra yín àti wọ́n ẹ fi lọ ni sálàmù ni kéèyàn kò fi lọ ni. Sékè ṣe pé àwọn bàbá rẹ ni wọ́n ṣe kínní kan. Ìwọ náà ń kọ́ tó wù ọ náà ẹjọ́ Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ kọ́ ọ̀rọ̀ àwọn náà jẹ́rìí sí. Ìyá ti gbọ́ ẹ̀dá kí lọ́kàn ìyá ń bẹ́. Bàbá ìwọ́n ti ṣèyàwó wọ̀ náà rẹ̀. Ìyàwó lè rẹ̀ ṣe àfihàn rẹ̀. Kò sí sí gáàsì àkíndùdì káàkẹ́kẹ́. Kò sí kìnnìkẹ́ ìjọba kò sí kẹ́kẹ́ rẹ̀ tẹ́rẹ̀ wọ́n ti lọ́wọ́ àwọn yá kútúbà. wọ́n máa fi kútúbà sí ẹ̀ lọ lé nìyẹn kí ni gbogbo ìdílé tẹ́ wá tẹ̀lé sí ti láti ìwà láti owó ti débi ọ̀rọ̀ sọ̀dá kí bó lọ́rọ̀ sọ̀dá kí ti jẹ́ àtìsọ́ àtìyànjú ẹ̀ kò ní ní dẹrù bàtẹ bẹ́ẹ̀ sọ fún wọn pé ọjọ́ ni yí dẹrù ọlọ́run pẹ̀lẹ́ ìyẹnjú ẹ̀ tó ń wí o kí ló wà lé lólóòkù ilé wọn padà fún tára bá jẹ̀bi nítorí àwọn tára ọ̀dọ̀ jẹ ọ̀bẹ́ àwọn òṣèlú tí ọdún fi jáde láyé ọlọ́wọ́ ẹ kó sì lọ kàkọ́lẹ̀ rẹ̀ ó tó sì dé ikú ni ẹ àbò ìbọ́lọ́ lọ́kadà rẹ̀ fún bó ló ti àtọ̀ fi jọ́ tára bá tó dé ọ tára ń dé ọ náà lójú ọmọjọ́ tó lóbi ìyàwó òun náà ọwọ́ ọlọ́wọ́ ẹ̀fẹ̀ ẹlẹ́fẹ̀ gbogbo àwọn ẹ̀dá òkú ẹ̀jọ́ ni ẹ̀ńtọ́ra ìkálábíàwó ẹ̀ńtọ́ra léèsì àwọn ẹ̀yà ẹ̀rọ̀lẹ́ ìgbẹ́rẹ́sì wa ẹ̀rọ̀lẹ́ ìgbọ́nsẹ̀ tí wọ́n fi tẹ́lẹ̀ gbogbo ẹ̀jọ́ jẹ ọ̀wá ní tí ó tára bá ọ̀sẹ̀ ọ̀rọ̀ ó lè jẹ́ obìnrin lè bí wọn mẹ́wàá gbàdá sáwọn alẹ́ ara ọ̀sẹ̀ ọ̀nà ìdìbò fi kó láyé kó ládàá di ọ̀rọ̀ ọ̀sọ̀dà kìí wọ́n sọ wípé ìgbà tí yẹn bá wí yẹn kò gbọ́dọ̀ jẹ́ yaani kò gbọ́dọ̀ jẹ́ alájẹmẹsùlẹ̀ yaani mọ̀ gbèdéke yaani mọ̀ yóò jẹ́ jahala kan fa ìṣà ní àìmọ̀ tó burú táyì ní kò gbọ́dọ̀ jinlẹ̀ ẹ̀sẹ̀ tó òun retí àánú ọlọ́run ọba kan nta àwọn fẹ́ kan síbi kan títí ọdún tí ń bọ̀ ó sì bá láàká ìlànà ọlọ́run fún adé náà àlàáfíà tó ti dé nǹkan náà sọ̀rọ̀ máa fún ọ ní sọ̀dàkì rẹ̀ yóò kú gbogbo àti gbogbo ẹ̀. sọ̀rọ̀ yẹn kí gbogbo kí ni ẹja ṣàtúnṣe rẹ̀ kódà bí yẹn bá máa fi fún ìmọ̀ sọ́ba yìí lóde ìyàwó ohun tí wọ́n fi náà ní pé òun wàhálà táwọn afá ìfẹ́ dálẹ́ ọ wọ́n ti ní nítorí náà ẹ̀lẹ́ wa wò ó níta gbangba bí kí yẹn dójú sí yẹn ni dójú sí yẹn fún kẹ́ẹ̀. èyí ò ronú bí ronú sí wọn lè kẹ́ lọ sí ibi wọ́n ti ń tajà sọ àwọ́jà bàtà nídìí kan wá lọ sọ fún bẹ́ẹ̀ ìjọ sọlọ ń bá tó ní ká lọ tẹ̀ mí títà rírà dé lọ́rọ̀ yàwó ẹ̀ máa wá sanwó bàtà yìí ẹ dákun sí wọn fi bàtà fún yìí àbá sọ orí bẹ́ẹ̀ ni mo sọ pé gbogbo àwọn kẹta ń pẹ̀lú ẹ má jẹ ọjà bí báàgì máa kà nínú kákàdá káà ní máa lò ó lọ́sẹ̀ lómi bá ti fẹ́ sí ìyàwó ẹja ń bójú tó ẹ wàá rẹ lómi yóò ti lọ họ́ọ̀lù irú èyí tó wà ní àwọn abẹ́kúta àwọn èkó yìí ní five hundred thousand one point kìíní kan yóò lọ rẹ́ǹtì rẹ̀ tó bá ti wá rẹ́ǹtì họ́ọ̀lù nìkan ẹ ti wá wò kọ̀lọ́rọ̀ sí ìkọ̀sánwó bàdá ìkí o. ṣẹ́nu ní ìgbà ń tẹnu mọ́ta bá lọ sóde ọmọ náà nìyẹn. ẹ̀sùn máa ń wí ìkẹ́ńbẹ́ tí mo ti sáwọn yẹn ti háhàhà mo ní ìdòkó wa yìí tó ká ọmọ kò ní tó ti pẹ́rẹ́ wọ́n ní súnà nìkan ààbò ah, ọ̀ ṣe súnà ọ̀dà gbogbo wa tá a wà nígbà yẹ ẹ̀yà dáwọ́ ìjọ pálọ̀ rẹ̀ rẹ̀. náà àwọn yẹn bá ń ké sí a ah, ìlú wa náà báyìí dálẹ̀ yó owó tẹ̀ máa ń gbà tẹ̀ máa ń sọ owó ọpẹ́ àgbo ah, owó ọpẹ́ ọ̀yá kárí five thousand nígbà yìí. àwọn yẹn dáná ẹ máa ń ṣe ìlànà ẹ̀ ṣúnlẹ̀ la fẹ́ ṣe ọ̀ wá ṣe ẹlòmíì ọgbà tẹ́ǹtì yọ gbàjà ọwọ́ alẹ́ lọ rẹ̀ jà òsì pẹ́rẹ́ ó lè lọ ra pẹ̀mẹ́ òsì pẹ́rẹ́ àmà á tẹ̀lé àwọn àjàmọ́ àfọwọ́ adé rẹ̀ tọ́lá ló bá rí ká rẹ̀ pẹ́tẹ́ ìjà lè fi wà pẹ́kẹ́ ẹ̀ ń wò pé fún wa ìyájú sáwọn bàbá òun ìyájú wo lè lé yẹn àbọ̀ ọ̀gbọ́n ohun tó gbé dání yé tó bá rí ìyàwó láwùjọ rẹ̀ dẹ́rẹ́dẹ́ sọ̀dá kí òní gbogbo wọn ọ̀tá kókó yìí dáadáa ó tún di tẹ́lẹ̀rì wọ́n tún fọ́kọ̀ ọ̀kú mẹ́rin wọn yìnyẹn lẹ́kọ̀ọ́ ẹni méjì wọn ní kọjá ẹ̀rí nígbà tẹ́lẹ̀ aláwọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó wà kárí gbogbo wa yìí náà kátà sọ́sọ́ sí ẹ̀yin náà bá bẹ́ẹ̀ náà máa ń bá wọn ṣe ajẹ́rìí sí fàlàyé ìdàrẹ́ gbọ́ sí bẹ́ẹ̀ sẹ̀rí àti ní àṣì ní gbogbo pé jọ́ fi ìtẹ́ bá fẹ́ fi àwọn àfa wa ẹ má sì máa dàn láàgbé ẹ̀yìn lẹ́sì lébà lẹ́sọ̀ níbẹ̀ ẹ̀yìn lẹ́sì lébà lẹ́sọ̀ ẹni tó fẹ́ fẹ́ yàwó ọgbọ́n máa lọ wá wà sí báwọn àfa àti sí lórí ìyàwó ni ìgbéyàwó tí wọ́n ta iye tí wọ́n ta kókó rẹ̀ dáadáa yìí lọ́ka tẹ̀ kọ́kọ́ mójútó rẹ̀ dáadáa ìyẹn ní òyìnbó sọ àdìgbò mẹ́ àlàyé kẹta ìdájọ́ kí máa yọ wọn tàbí àkíkọ́ wọn kí ni ìdájọ́ rẹ̀ ó ní afẹ́ owó ni ọ̀ma pọ́jú kó máa di pé yọ́ máa lé àwọn èèyàn sábẹ́ di ìgbéyàwó àti fáńgbé lọ́wọ́ àpọ̀ láwùjọ. حديث عائشة رضي الله تعالى عنها wọn wá lápẹ̀sà lẹ́bi sọ́dọ̀ lọ́wọ́ àtàlà ń pè ní yúmọ́ ní ìmọ̀láti. ẹ̀sọ́ láti hà ó nínú ìfòkú obìnrin òun ni kọ́rọ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin yìí ti jọmọ àbílẹ̀ ọlọ́lá ọlọ́lá báyìí ó sì wá sí ìrùpẹ̀sẹ̀ nígbà tá a fẹ́ fẹ́ àlùbáyìí wọ́kìlẹ́tù sọ̀dáàkì ha àti tí sàdáàkì rẹ̀ kéré ṣùgbọ́n kí wàá di ẹ̀rọ wa àwọn kì í ṣe yẹn tó dá lójú pé àwọn ìnáwó bíi ta ètò ìṣe bẹ́ẹ̀ àti àwọn sábòsí tó bẹ̀rẹ̀. èmi ò lè rẹ́ni tó lè sọ fún òfẹ́ sí ìyàwó níbi gbogbo ẹ̀ tí wàá lé tó tí ò ní fẹ́ lẹ́tọ́ one hundred thousand. àtìyẹn fẹ́ ṣe bíi tata ti yọ báyìí sọ pé gbogbo ẹ̀ wàá burú tó yìí àtọwọ́ olówó àtẹ̀tẹ̀ ẹlẹ́sẹ̀ mi tó lè pamọ́ náà tí ọba tó bẹ́ẹ̀ ìyàwó ah, ti fi wọlé báyìí kò jìnnà kásáwó ní méjì ọ̀rọ̀ tí n sọ yóò ti kíá sọ́dọ̀ àfẹ́rò tí ní òkèlè bá fẹ́ mú kẹ́lẹ́ tẹ̀ lọ́rọ̀ náà sọ yìí o òun làwọn máa ń sọ pé àkíkọ̀ ni máa ń sọ àwọn èèyàn ìbẹ̀rù tẹ́ǹtì tẹ́ ta nígbà tá a fẹ́ ṣe àkíkọ̀ yẹn ẹ gbé tẹ́ǹtì jùlọ ṣé tẹ́tẹ́ ní kájókòó ká ti wá sí ẹ̀yin náà lẹ́jẹ́ táwọn àfa máa ń wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ àfa àtàwọn ọmọ kí wọ́n ń dàgbòrò rú ẹ̀yin lẹ́jẹ́ wọn máa sọ bẹ́ẹ̀ sọ́rọ̀ ẹ̀yìn ẹni tí a bá ti di pa abímọ káṣe kí ni ọ káṣe òkú káṣe lẹ́tọ̀ sí dẹ́dẹ́ ṣéṣú nẹ̀ láǹkà àkàṣe ẹ kí ni wá ní pírọ́blẹ́mù ẹ pẹ̀lú pé wàá lọ gba tẹ́ǹtì kí ni pírọ́blẹ́mù ẹ pẹ̀lú pé wàá gbàgbà sówó tọmọ ní wọn fi gba tẹ́ǹtì àgbàgbà ẹ kó yẹn lọ fi rò pọ̀ àbí wọ́n rẹ́ tó ti pa ní ìlànà tó yẹ kó sípò ti ìyàwó ti di tó ní gbogbo ẹsẹ̀ rẹ rí tóbìnrin ni ó fi wọlé owó tí ó jáde lápò yẹn tí ọba pé mọ́ márùn yóò wọ́n láti má pé ọ̀rẹ́ ta ọ̀dọ̀ báyọ̀ kẹ́tẹ̀ yẹn ti tó ẹ̀gbọ́n ní lákẹ́kọ̀ọ́ tàbí kò jẹ́ sí ṣùgbọ́n ló kó lọ́dọ̀ tiwa náà báyọ̀ wù kó ti rọrùn tó kó ti rọrùn tó ìgbìmọ̀ àmúyàwó lọ kéèyàn ó mu wọnú ilé lọ kò ní lọ rẹ́ta ọ̀gbìn yóò kéré ẹ̀ owó lè já sá méjì kẹ́ni tá a ń ṣe àjọyọ̀ fún kọ́ máa kú láti lọ gẹ́gẹ́ bí owó fẹ́. sọ̀rọ̀ láàrin ẹbí àwọn yòókù yẹn tá fẹ́ fi sí ni kí wà sọ máa kọ́ máa bá àlè lọ. ìtùnú rẹ̀ kọ́ wà fún òṣèlú. kò dẹ̀ dúró lórí ẹ̀. kò dúró lórí ẹ̀. alihamudulilayi sàdára mi ń ṣe ìyàwó gbogbo ẹ̀ mátàlá sáàsì ṣe sẹ́ẹ̀ tí ó ti mọ̀ dáadáa ìgbè yìí báyìí òun ní fún ọ kìlì báyìí ní ìgbésẹ̀ náà tọ́ba ti pé báyìí kó o jẹ́ ìlérí wa mọ́. ẹ ọ̀gá ìmọ̀ wọn ara ló sọ ẹlòmíì débi àwọn obìnrin ti máa ń kẹ́lẹ́ mi lójú oorun wa. èmi ìmẹ́wò wa wákàtí èlò wákàtí kà méjì. àyílà sálàǹkárì tí wọ́n bá tó bẹ́ẹ̀ má di lálàǹkárì. tí wọ́n bá ti dé àjọ ìjókòó ààrẹ rìn áfíríkà súnmí yẹn ti máa ń létò ní ẹ̀hún tó bá yẹ kó tètè. wọ́n mọ̀ ká ó dàgbà àdébí ọmọkùnrin lórí ẹ̀rẹ̀ méjì tí wọ́n ti dọ̀gba ọmọbìnrin lórí ẹ̀rẹ̀ kan rẹ̀ ìyàwó ló ti ọ̀pẹ̀ rẹ̀ ó sì fún ìyàwó ní sọ̀dà ìdíbà àwọn kẹta àbẹ́ tí wọ́n máa mú nìyẹn. sọ ní sáté ó mọ níwọ̀n ìbùkún ni ṣùgbọ́n kì í ṣe kọ́ wa ṣe ní ẹ̀yìn àjẹsọ́bìnrin yẹn bẹ́ẹ̀ ẹgbẹ́ wa ní lábọ́dà fáwọn ọmọ ogun ṣàtọ́ ìjọba lọ́wọ́ láyé. Wọ́n lọ sọ́ra ìpè. Ó ní ẹgbẹ́ máa ṣàṣejù ń bí sàdá àti obìnrin mọ́. Rasulullah. Ó ní tó bá jẹ́ sí wípé kó wò sàdá àti ọ̀pọ̀ àpọ́nlé ni láyé. Àbó ti jẹ́ ìbẹ̀rù Ọlọ́run ẹni tó lẹ́tọ̀ọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ kan ló ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kó ríru àpọ́nlé yẹn láyé kó sì lérò bẹ̀rẹ̀ ọlọ́run láyé. ọ̀yà. máa àgbà ọ̀rọ̀ fún mi wọ́n ìṣòlélẹ̀ àrẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bọ̀lá àkàmì ìṣẹ́ yìí ولا أصدقت ولا أصدقت امرأة من بناتي أكثر من اثني عشر أوصية. إيه، ما أنت سلامي. kò gbà kọ̀ọ̀sán sàdáàkì fáwọn ìyàwó rẹ̀ kò sì gbà sàdáàkì fáwọn ọmọbìnrin rẹ̀ ní wọn tó ju méjìlá òkèèyà lọ méjìlá òkèèyà lówó dáwí yìí náà pa close one million ni owó tó jì ní wọn fẹsẹ̀rẹ̀ ní ìsẹ̀yìn tẹ́lẹ̀ fẹ́sẹ̀ súnà fẹ́sẹ̀ súnà fẹ́sẹ̀ fẹ́sẹ̀ sáyọ̀ wọ́n sì tún ní kọ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n ní kọ̀ wọ́n nǹkan wọn náà tún ní o owó nìṣẹ́ tó tó ní. ẹ wá wòye lọ́kùn rẹ̀ wá ní sítáni ọ ọmọ àdínà rọ̀bì ọ̀la ọ̀gá àná ìyàrá ńlá èso àdéṣòfíà kí n tọ́ta ọgbẹ́ délé ha ni wọ́n ta lórí òun nìkan bóyá bí ìlọ́kùn bí tí òun yà lórí rẹ̀ eléyìí wọn sọ fọwọ́ bíi five hundred dirham ìyẹn gbọ́dọ̀ bíi four thousand two thousand dirham tó fi tó wọn àbílà òun tó rẹrù ó rẹrù gidi tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń sọ fún òyìn ọ̀yà bíi sọ ọ̀rìn àbọ̀súnmọ́lẹ̀ ṣùgbọ́n báyìí lè sùn tí ọba ju áwòkè mi lọ jẹ́ owó táwọn sọ̀rọ̀ náà nígbà nítorí góòlù bí yí ni òjá lè wúlò lè kéré wa tọ́lá àwọn èèyàn mọ góòlù àgbèlè wọn ní jẹ́ kó kí yà kan ìlú méjì ẹ̀rù gbogbo wa ti fún tírẹ́sì rẹ̀ dáná sọ̀rọ̀ náà lórí àwọn ìyàwó rẹ̀ òun sì gbà lórí àwọn ọmọ rẹ̀ wà nínú ẹgbẹ́ wọ́n ní torí èèyàn yìí. téèyàn bá lè dé kí sàdá kí rẹ̀ ọ̀pọ̀ jù yóò padà sọ̀tá o yóò bẹ́mi rẹ̀ sọ̀tá tó bá yá. ìjọba ìmọ̀ àkókò yìí náà já pọ̀ jù sójóbìnrin lọ ìyẹn lè máa lọ kẹra wọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mi sọ́kùnrin àwọn ọkùnrin bìsínẹ́sì kan lọ́wọ́ wọ́n bí ọtí tí oníye lọ́wọ́ àwọn èèyàn á pàdé ẹ̀yà gbà ó sì kó ogun bí a jẹ paríparí yà gbogbo owó ní ìkọ̀ kéèké jì ní ọ̀mà fún jáde kọ́dà òun gan ní òjòrò màlàkún náà. ẹ wò pé ìyàwó aláàrin ta ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbàdélé tọ́ gbogbo ẹni ó nípọn àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ tí máa ń kẹrin èèyàn máa Umaru ni wọ́n máa fa àdáwà sí ikọ́ ẹ̀sìn. Á jẹ́ kí ọ̀tá wà lẹ́yìn ọkùnrin rẹ̀. Wọ́n ní yóò padà máa wí wípé kẹ̀lé kò sí fún alákọ̀ àlùkìrìtà. Ìyẹn ni wípé ìhà ni mo máa ti so mọ́ra mi lọ́rùn bí ká sọ pé ó kun ajága tàbí mo la nǹkan tó lágbára bọ́ra mi lọ́rùn pẹ̀lú òbí mo fẹ́ yí o wọn lọ́kùnrin lọ́ba àjọ ṣàtìbù ọ̀yìn náà ní ìmọ̀ náà ti owó ìbò ó lè má jẹ olójúmọ́ bàbá jùlọ tó bá ti tó bá ti fẹ́ ta hadithi ní ìtàn ní sátọ̀dà lè sá lára. Hmm. سألت عن سألت عائشة رضي الله عنها عن صداق رسول الله صلى الله عليه وسلم وقالت اثنتي عشرة أوقية ولدت ó ní àdìsánamọ ó ní mo bi àyíṣà rẹ lọ́dọ̀ àdá títí sàdá kí wo lòdì sí ọlọ́run ọba ní máa ń san nípa ọ̀yàwó rẹ̀ kó ní bẹ́ẹ̀ méjìlá òkèèyà ni àti nẹ́ṣà ó ní sọ ọmọ tó ń pè ní nẹ́ṣà ó ní sọ ọmọ tó jẹ́rẹ́ ó ní mi ọmọ ni wọ́n fi lọ́jọ́ fẹ́ ọmọ ìgbéyàwó. o lè fi four hundred twenty kílẹ̀ lè fi gbé náà ẹ bá fẹ́ gbé four hundred méjì láti ní ẹ̀sìn pé. náà ẹ̀ ẹ̀ twelve wọ́n kàn five hundred three hundred lọ́jọ́. alimọ̀síkálà tó rọ̀ bí a àlàyé kẹrin afẹ́sọ nípa nínú ẹ̀kọ́kọ́ ìṣòro ìjìyà àwọn ẹ̀tọ́ tó yẹ kí ìyàwó àtọkọ máa pé fúnra wọn tí ìsàkóso yìí tọ́lá láti abàtì wáyé àwọn ẹ̀tọ́ kan ti kú rí ẹ̀rọ àwọn ẹ̀tọ́ ìyàwó ìyàwó yóò gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ àwọn ètò owó bíi sàdáàkì èyí tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ àti ìnáwó àtàwọn ẹ̀tọ́ tó nítumọ̀ sí ìṣòwò bí ká fi dọ́gba bí kí ẹ bá obìnrin lò dáadáa àlàyé rẹ̀ ni yóò alákọ̀ọ́kọ́ nínú ẹ̀tọ́ tí ọkùnrin yóò fún yàwó àwọn ẹ̀ma tá à ń sọ láti bẹ̀rẹ̀ olówó fẹ̀fẹ̀ ọ̀rọ̀ ti pọ̀ lórí ẹ̀fẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ànẹ́fàkọ́sọ wọlé kẹsìtìwàsọ ọ̀ṣunfúnra èèyàn náwó gómìnà èèyàn ta sọ̀bọ̀ ọlọ́run èèyàn ti fún nílé ìgbé ibi tí wàhálà ti máa ń sọ. lórí pé lọ́pọ̀lọpọ̀ gbà èmi a máa sọ pé bí wọ́n bá ní bàbá ta ní bàbá yá aláṣọ ìfẹ́sẹ̀ ọ̀wá àwọn àtàjọ́ kan ìyá táwọn máa dá wàhálà lẹ́yìn pàtàkì lọ káàbá ti fi ọwọ́ síbi tí ó yẹ kọ́wọ́ gbé tẹ̀lé àníkà gbọ́wọ́ sí yóò yíwọ́. ìnáwó òun ní sábà máa ń mẹ́ ẹ ilé ibi tó tàbá sọ tàbí lé. àná táwọn mímí ti ní sèkì ń pààrọ̀ ẹlẹ́wà ẹlòmíì lè fẹ́ ọ. ẹ ti mọ̀ bá àwọn bàbá ti máa ń tó wọn dè ló yàrá kìíní ìyàwó kìíní bẹ́ẹ̀ yàrá kejì ìyàwó kìíní bẹ́ẹ̀ yàrá kẹta ìyàwó kẹta bẹ́ẹ̀ wọ́n jọ máa ṣe ẹ̀tọ́lẹ́tì wọ́n ṣe àkíṣe. yóò gbóná àbí òní gbóná yóò gbóná yóò gbóná fẹ́lifẹ́li ni tí wọ́n lágbára gan. kọ́dà àfọ́ padà kọ́ sókòtò tí wọ́n lọ wọ ní kanjọ́ náà ní àwọn àgbẹ̀ kí ló dé bẹ́ẹ̀ ni àwọn òfin yìí amúnifẹ́ ìwọjà nẹ́mọ̀ ni wọ́n èyí náà wọ́n á wò pé kájọ òkú kẹ lónìí tó ṣe yí pé àlàáfíà yẹn báyọ̀ ọwọ́ kẹfà ilé yọ̀ ọ̀kẹ́ ọ̀rọ̀ àbí ká kí ló dé ẹsẹ̀ péjì àbá ẹbá tẹ péjì ẹ̀sìn. ògiri létí lọ́dọ̀ àwọn obìnrin obìnrin mi ò ó ti ẹ̀kọ́ kọ́kẹ́gbọ́n ní yàrá ẹlòmíì lásán àdáwọn ẹ̀ gbogbo sísẹ̀mù àríwó ti dàrú ṣùgbọ́n tí kìnìyàn bá ta sí làwọn olùmọ́tò sọ pé ntẹ́yìn mm, bá lọ wáyà lọ́ba tí bòyóòtù nẹ̀bí yìí lọ́lọ́run pé àwọn ilé àgbẹ̀bí àwọn ilé àwọn ilé sàmọ́jáwò bẹ́ẹ̀tù èyí bá sọ pé tẹ̀lé kó kọ́ láti ṣùgbọ́n wàá ṣe ohun tó jọ fún ẹ pé yàrá kan náà ló sọ kọ́ fẹ́ fún obìnrin máa ń fẹ́ kóhun ní fídọ́ọ̀mù láyé o ní bẹ́ẹ̀ kẹ́kẹ́ òní gbọ́n kódà tẹ́ẹ̀ bá ń fẹ́rẹ́ sí báyìí ó pè fún àkóso ìwọ olóògbé rẹ̀ tìyẹn wá ju pé kọ́kọ́ fẹ́ yẹ lọ́dọ̀ yá ní. mú kí ìfẹ́ náà lọ́kọ́ lọ gba fúnkù mẹ́wàá rẹ̀ ìkara táwọn yóò lówó nìkara wá sáyẹ́dì èyí mọ́ ara ẹ̀sìn yóò lò ń mọ̀ wọ́n bẹ̀rẹ̀ mi lẹ́sìn bí wọ́n kò kú ara sábà ní pọ́fẹ́mù bẹ̀rẹ̀ àdá. tó ìpínlẹ̀ yẹn bá ti dé báyìí kódà àyọ̀mọ̀dé lè obìnrin mélòó lẹ́nu lágbájá ni wọ́n nìyí báyìí ó ti ajẹ́ náà gbọ́ kí gbóòdù bá káwọ̀ ọ́là wo ọgbẹ́sẹ̀ níbi ìṣẹ̀rí àní agbélé ni tí ìbá ti yìí tó bá fẹ́ ya oní tìtì náà àwọn obìnrin dáwọ́ ẹgbẹ́ òun àtàkì sáni báyìí ọ̀rẹ́ jọ ni wọ́n ń jẹ ẹgbẹ́ tí wọ́n rí o sí àtúkọ́tàdá wà láàrin ẹ̀jẹ̀ èèyàn ti wọ̀ fún gàtíà fi wà láàrin ẹ̀jẹ̀ alọ́sí lẹ́kítọ̀ ní ẹ̀wọ̀n tó lè dé tí gbogbo ẹ̀ ó mí ètìtì orúkọ òun ni ká má gbọ́wọ́ síbi títẹ̀lé àti ká gbọ́wọ́ sí. nípasẹ̀ ká sì fèrè nípa ẹ̀tọ́ yìí sílẹ̀ wo bá lọ tí yẹn ń dágbà sóbìnrin lọ́rùn déédéé à sílé ìgbé yẹn náà sì wú yìí ọkùnrin ọ̀kadà bá o kọkùnrin wa gẹ̀ẹ́sì gbogbo kínní ìfọ́mìnrin ìnáwó aṣọ ilé ìgbé dẹ́dẹ́ni pẹ̀lú الله الله سبحانه، sùhánà tọ́lọ̀ tó bí wàlúwà lè dẹ́rù. ọlọ́run ti fẹ́ rí àwọn ìyá lọ́mọ ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀sìn òun ni wọ́n fún ọmọ ọlọ́yìn ọ̀tọ́ tó méjì gbàgbó. ẹni tó bá fẹ́ parí ìfọmọ ọlọ́yìn àti pérépéré ẹ jẹ́ kébúlì ẹni tó fẹ́ parí ìfúnná yẹn kí wá ti pé ọlọ́mọ àlọ́ báwọn ẹni ẹlẹ́ni ka ọmọ wọn kí ló tún pẹ̀lú ọmọdé wa dàbí. sọmọ àṣọ yìí pé wọn ń wérò dúró ẹdẹ ni kí ló kàn sọnyọ onígbólógbò ni àbọ̀nyọ onífàgbé. ọ̀rọ̀ lọ́hùn kú sọ́nu sábìlì àtọ́rọ̀ pépé wà hámìlòhù ọ̀fìsọ́lùhù tẹ̀lá tó ń ṣe. ibi ìgbà tí a fi lóyún abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn ni ajá ti ń gbé àkọlù mọ́tàtì lè ha títà tó aṣọ gbèdéke tó kéré jù lóbìnrin lè fi lóyún six months ni òun lẹ́yìn máa ń gbé kí ìfẹ́ ni oṣù mẹ́fà ẹ̀ ká lódìdí ìjọ kan lóyún tó sára yẹn lóṣù kan lẹ́yìn máa ń sọ pé oṣù méje lẹ́ fi kí ìfẹ́ ni kí ìfẹ́ náà lẹ́ ń ee ọ̀rí nǹkan premature. ẹ yóò bá la ní ẹbí kèsì èkó ẹ kí ìsẹni ni àkókò kọ kí ìsẹni ni ìsẹni kí ìsẹni yẹn ọmọ yẹn lè má ju ìgò yìí lọ eléyìí kan gbogbo bí gbà mí òní èjú fóònù yìí lọ ó sì máa yí òní máa yí náà wọn yí sọmọ wọn dẹ lè gbé sínú kù máa máa nẹsí lára wọn dẹ sì máa yí òní èsì lè jẹ bí ìyá bí òṣèlú àárín mi tí òní ti báyìí lọ ó dẹ̀ sì máa ń yé ààrẹ ló bí ìlú ẹ̀kọ́ ti dàgbà tó ń bí mọ báyìí lóṣèlú tí òṣèlú wàhálà ẹ lè mọ kí wọn kẹ́ máa sọ nínú ìtàn ni pé wọ́n ń gbóhùn dé nígbà tí ṣe yìí oṣù mẹ́fà ló kéré jù tó nìrìn lè di lórí òun là ń pè lóṣù méje sí ẹ bá yọ sẹ́ẹ̀tì kò nínú táàtì kílómù oṣù tí kọ́ ó fi èyí fẹ́ni tó máa fọ́ ọmọ lọ́yẹ̀ fún ọdún méjì òun lẹni tí ó bá bímọ kí ìsẹ̀yìn tó bí olóṣù mẹ́fà lẹ́yìn pé lóṣù méje. ìtumọ̀ mi ìfẹ́ wa yẹ wa ni wípé àtẹ́tọ́bìnrin bá lóyún lóṣù mẹ́sàn-án tó gba ìjùmọ̀ lọ́dọ̀ wa twenty one nine bàbá yọ náà ìgbọ́ inú táàsì kìlógún ọkùnrin twenty one àwa lóyún mi nígbà tó tó twenty one ẹ̀dá kìlọ̀ kan ọ̀rọ̀ kìlọ̀ kan ẹ̀fẹ̀ pẹ̀lú tiwa ìyàwó mi ò sì lóyún sí náà lọ́ra sọ́wọ́ àṣírò mo ní káàdì mímí kinní rẹ̀ lọ́wọ́ mo ní lọ́wọ́ ń bẹ lọ́wọ́ mi dé báyìí ni ìdílé lẹ́tú ló bímọ mí yìí kò lọ ọdún méjì òsì lọ láàdọ̀ kí lọ́kàn ọ̀. torí bẹ́ẹ̀ mo yanjú áyà yẹn yìí pé ìyá lọ́mọ wọ́n á fọmọ lọ́yàn ọdún méjì gbàgbó tí wọ́n bá fẹ́ kó pé pérépéré ní má pè ó lè yíwọ́ torí tiwa tó yàtọ̀ sáwọn bàbá tó ti lọ ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ẹ̀tọ́ lọ́wọ́ sí ní kẹ́sì yé àti ìsìnà. ìyàwó èèyàn kẹrin náà ló ní kò ní jù bẹ́ẹ̀ lọ bọ́ bá lọ tó bá bọ̀ lọ́ọ́ darí ibẹ̀ náà ni. ṣùgbọ́n àwọn nìyí wọ́n lè fẹ́ ọ̀kan àbí wọ́n lè fẹ́ bíi méjì wọ́n sì lè jẹ ọ̀kan náà wọ́n lè fẹ́ mẹ́ta tí wọ́n bá wá fẹ́ bẹ́ẹ̀ tán ìgbà tí wọ́n bá wí ọmọ lásán wọn máa ń dọ́dọ̀ wọn. ẹ̀rì ń fẹ́ wọ́n bí wa lọ́dún mẹ́rin mẹ́rin ṣùgbọ́n àwọn tó wà níta àbá tí wọ́n ń sa yẹn wọn pọ̀. bẹ́ẹ̀ ti yí òòrí bẹ́ẹ̀ lọ́dọ̀ sí wa bóò là dání máa bímọ ẹ̀kọ́ méjì tó gbé síra wọn. wọ́n ti wò pé ní ọ̀dà obìnrin oníjọkọ̀ yìí náà lọ. àwọn ìyá mi náà sì níbi táwọn náà ti ṣe kí ni ọ ni wọ́n ti ń dọ́gba ara wọn. ọlọ́ọ̀hìn mo ń ti lẹ́jọ́ gbà bàbá kẹ́hìn wọn ó lérè ìje làwọn máa ń sà ó ní àwọn àjọ àwọn ń ṣe é àwọn ọ̀dọ́ ẹ ṣiṣẹ́ wá láwọn ọmọ ọdún òjìnlẹ̀ sọ́ra ó wọ́n dáa jùlẹ̀ sọ́ra nígbà téèyàn ní ju ohun tó gbójúlé lọ ó sì ní fara àbùnú fún ọlọ́ọ̀ tó jìnà ó lè jìnlẹ̀ sọ́ra wọn náà ẹ̀yin náà sì lè mára dúró ọgbọ́kọ̀gbọ́n tẹ dání àtìyá ẹ̀yin rí pé yá mi lọ́wọ́ tẹ dàrú kéde kí ni wọ́n ti ń dàrú kéde ojú òun ni wọ́n sì kẹta àwọn tẹ̀ náà fẹ́ máa bọ̀. adúmọ̀tẹ̀ nìkan ṣẹlẹ̀ títí ń rùn létí. ìyẹn kọ ọkọ rẹ̀ ráì ọwọ́ afẹ́ ìyàwó títí ń bẹ lọ́dẹ nìyẹn ní ráì nẹ́tì lọ́fẹ́ nìyẹn ráì gbogbo wọn ní rẹ̀. aláìsí òní ìyẹn dẹ́sì tó wá fún mi ọjà padà sílẹ̀ pọ̀ báyìí sí mẹ́fẹ́ sí ìyẹn tẹ́lẹ̀. òun rùn bẹ́ẹ̀ nìyẹn sọ fún àwọn tó má sọ àbá àtọ́sẹ̀lẹ̀ bí lẹ́yìn ẹni sọ. èmi ń sọ pé ó ti bí obìnrin mẹ́ta máa ní kó àwọn èyí tó ti mánéjì ńbẹ̀ kó tiẹ̀ gbà kí wọ́n nu wọn má ti fi báwọn mẹ́tẹ̀ẹ̀ta lè ká olùsáàjọ wọn ò sì sọ bọ́rọ̀ sí rí mi nílò mẹ́nu bá wọn lójú tó àbá àwọn aṣọ jálẹ̀ wọn lè rí mọ́ torí kò sí máa gbọ́ létí gan. ọkọ̀ọ̀kọ̀ ọwádọ̀ jẹ ìyàwó jẹ náà bó ti kàdà nìyẹn ọba àlọ́ tó bọ̀ jẹ ìgbọ́ èmi wá tó ní kó tún gbà ọrùn nǹkan ó yí gbẹ ọrùn òtítọ́ báwo lè rí mọ́. Ọlọ́run wa ni wà á lẹ́nu mọ olú ní lọ́hùn orí kò hó náà wá fi tùwà tó hó náà fi bàárẹ̀. Ẹ wá rẹ́ni tá a bí mọ fún. Ìyẹn bàbá ọmọ. Ọ̀rẹ́ yẹn ni kó fáwọn ènìyàn ló jẹ o, àwọn ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ fún wa lápò lọ́nà ìkọjà. àwọn máa ń fi ilé òde ọmọ ńgbà míì ní wọ́n sálà wọn sí lẹ́kṣọ̀ náà nìyẹn. tó bèrè bá ti wọn yọ fa àwọn sáà lọ́dún bò ló ti wà ń jẹun yọ jẹun bẹ́ẹ̀ o nítorí ọ̀yẹ̀. gbogbo àwọn sọ́nà ń fún lọ́mọ ìjẹra ni láti má fi wọn dá wa lọ. kájọ wà lóde náà papọ̀ káti jọ sí lọ́wọ́ bàbá ẹ̀. kódà bọ́ ọmọ kú mọ́bì lọ́wọ́ ọ̀yọ́ oṣù wọ́n kí sùwẹ́tù hóni ọlọ́run tún sọ̀rọ̀ aṣọ. ẹ wá dúró kẹta máa ṣe gómìnà wọn náà wá dákọ méjì yẹn oúnjẹ àti aṣọ kílóbà aṣọ máa gbé gómìnà lára tó bá bímọ. ẹ wú ọyàn bí tó lélẹ̀ tómi ọyàn bá ń tó sí dàgbà aṣọ òun ò ní lára. ọ̀rọ̀ kejì òun ni fi ọmọ kí ọ̀sẹ̀ gbìyànjú onígbà yọ̀ǹda fún un fẹ́ sọ àgbọ̀ fẹ́ yàtọ̀ ẹ ò pé bàbá gbọ́ ọmọ òjò lọ́wọ́ àbọ̀ ọmọ ọ̀sẹ̀ kan báyọ̀ kí mọ́mì ni mo fẹ́ tọ̀ kí ló sì náà ọ̀pọ̀ lẹ̀ mọ́lẹ̀ ní pọ̀ tí ọlọ́run má jẹ́ bí máa dẹ́wọ́ ẹ̀ karùn-ún ní ibi ń bí o ìwà wa lè yí o kí ló dé ọgbà yọ̀ǹda fún wọn sọ ní ẹ̀ẹ́dì bọ́sùkù tó ti rẹ̀ kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bó ní gbogbo ọ̀nì mọ́. aṣọ máa gbóngbó mìíràn lára ọmọ sọ̀tì lára omi ọmú ni ọ̀gá ọlọ́run wa sọ méjèèjì obìnrin ń jáde orí yẹn ní ká dá sọ fóbìnrin lẹ́ẹ̀mejì at least lọ́dún. nígbà ọyẹ tá a wà yìí ọ̀dà bọ̀ kì í ṣe tó kì í pé tó bá wọ ọba yóò gbòòrò ara kọ́lọ́ rẹ̀ ó tún á sí ọlọ́run dáadáa. bọ́bá wa dá sí gbòòrò ẹ̀wẹ̀ ó tún wá pẹ́lẹ́pẹ́lẹ́ kan tí ó dajìrì bá wù ó tún dà á fún nǹkan jẹ́ tọ̀ wà nìyẹn lẹ́ẹ̀kan lọ́dún aṣọ méjì ká máa gbìyànjú rẹ̀. inú kẹjọ bí ọ ẹgbẹ́ wa la ní ìnáwó lọ́rùn aṣọ tí ó wọ ilé ní òbí ولو الله صلى الله عليه وسلم الرجال قوامون على النساء الرجال قوامون على النساء بما قدم الله بعدهم بما قدم الله بعدهم على تعب وبما أنفقوا ọlọ́run bá ní ẹ̀rọ àwọn ọkùnrin àwọn alákòóso lórí obìnrin kìlá wọn lẹ́nu tó bá jọ fún wọn yẹ kó gbà pé òun la ṣáájú lóbìnrin gbogbo bí aṣáájú lọ́gbọ́dọ̀ máa ní. ọgbọ́dọ̀ gbàpá láṣẹ lòun jẹ́ fóbìnrin gbogbo bí aláṣẹ lọ́gbọ́dọ̀ ní. ọgbọ́dọ̀ gbà wí pé àgbà lòun jẹ́ fóbìnrin bí àgbàjá kọ́ńdà àbóṣe fáǹtì ẹ̀ ló lọ fẹ́ kì í sáà ti fi akànnà ìjọ sí yẹn ẹ mọ̀ báyìí lóyún gbéyàwó rẹ̀ láti àǹtí mọ̀ jídà yóò sì máa fìyàwó rẹ̀ ní àǹtí mọ̀ jídà ẹ ti sàmọ̀ jídà ẹ má ti gbàgbé láti ra kìnìún yẹn wá ọ ìgbọ́ àti mọ́mì ìgbọ́ ó sì lè jẹ́ màmá rẹ̀ ń dọ́ bẹ́ẹ̀ sọ́nà bá rí bẹ́ẹ̀ ọ̀gá ti dé nìyẹn ó ṣe ń jẹ ọ̀sán àti kò sí àmọ́ ọ̀sán yẹn ti wá ju sàrà rẹ̀ bàbá dénú lé báyìí òsì ní ìta ọmọ máa fi bóòsì ń tẹ̀ yẹn. ìbọn ah, tọjọ́ bíi mùsùlùmí kì í gbófẹ́ yín ẹ̀ ó ti bẹ́ẹ̀ ni ọlọ́sọ pé àbíjá ló kọ̀ wọ amúnà alàmìsà. ìgbà àwọn ọkùnrin alákòóso ipò àgbámọ́ wà. ẹ ti lè lówó fún mi sàgbàgbà bẹ́ẹ̀ ni adé ẹ̀ lè lówó fún mi sàgbàgbà bẹ́ẹ̀ ni nílò fún ọ nílé ẹ fi yẹn jẹ́ kóbìnrin gbọ́rọ̀ ní ẹ máa làámọ́ wọn bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ọ̀gá obìnrin máa fẹ́ ń ṣe bíi pépà kan lòún ṣe rí ọba máa là á mọ kó sì máa há kadàlà ò lérí bá rí a ti ṣe sì ní gbogbo ìgbàjọ́ máa ṣe. ní làwọn míì tó bá dòde àtọ́ bá fẹ́ ṣe wá sí wá sọ wípé tó bá ti dáadáa láì gbà kó tẹ̀sí. tó bá ti gbà bẹ́ẹ̀ inú ìròyìn máa bàjẹ́ púpọ̀ pé kí ni wá níyàwó yìí ṣe. tó bá ti gbà pé èsì ní dáadáa tó ṣe yìí. ìṣèkìtẹ̀ ẹsẹ̀ kan ní ti kí ni náà ìwà mọ̀ yìí pé kí n tó dé ẹ̀jẹ̀ sáré ṣe ìjọba àti ah, ibi ṣéèkì wá ní mo ṣe bẹ́ẹ̀. tó <laughs> nípa bẹ́ẹ̀ ọkùnrin gbọ́dọ̀ gbà pé kẹ̀mí rù lòun kóun la gbà. sọ eléyìí náà a gbọ́dọ̀ ṣàkíyèsí tí ẹ máa fẹ́ bí ó ṣe bẹ́ẹ̀ jù yẹn lọ tí ẹ bá ṣe fọ́ wá bẹ́ẹ̀. oríṣiríṣi obìnrin ni lónìí ọ̀gá á ah, ń bí wàá tẹ̀lé ẹyin mú nígbà tó wá jẹ́ ẹjọ́ kan fún mi náà ní sáà ọjọ́ orí náà lẹ́nu bí bẹ́ẹ̀ náà máa ń sọ àjọ sínú ẹgbẹ́ obìnrin ọ̀nà pẹ́ tó bì í torí lórí ti tẹ̀lé yìí náà bàbá ní àtàwọn àtàntì yìí náà lájọ jẹ́jẹ́ àdínkù kan. Ẹ dàtọ̀ rẹ̀ gan. tó o ti gbàdọ̀ pé mo á dìbò wípé òun lọ́rẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ ọ̀tún mo bá ń sọ pa lọ́rẹ́ wọn lọ́wọ́ abẹ́ èyí ó sọ ọ̀rẹ́ kan ọ̀rẹ́ bí ìyẹn tó pàṣẹ tìyá àti ti ọmọ ọmọ ọmọ òkèèrè ọmọ abìlà ọmọdé ń kìlọ̀ fún ẹgbẹ́ mi ìfẹ́ ohun tó ń ṣe yẹn ọdún tún ṣe ọ̀rẹ́ ń bẹ́ o ọwọ́ òkè èmi bẹ́ẹ̀ ni ọlọ́run kọ́ rẹ lé mi lọ́wọ́. <laughs> ẹ ọ̀ báyà yìí náà ni ìgbà tó bá ṣe kó jáde kó lu tẹ̀ láti ẹ̀sìn wá sí i tí o bá gbọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ díẹ̀ lẹ̀ tí o bá gbọ́ wá torí mo gbó ẹ̀kóyàwó ọkàn máa tẹ̀lé sùn náà ẹ̀fún lẹ́gbàá fẹ́ẹ́rẹ́fẹ́. ẹ̀rẹ́ ọ̀kẹ́ tó lè wọ́n ti sẹ́yìn ọ̀bá bá lè dààmú. òyìnbó ti lọ kọjá pàtó yóò lù tàbí yẹn la ògbó bẹ́ẹ̀ ọba sọ èèyàn máa jìnà sí ẹni bẹ́ẹ̀ torí nùrọ̀ tí wọ́n wá ń gbọ́ wọn wà sí ni ọ̀wọ́ àbí wọ́n ti yàwó rẹ̀ gọ́ọ̀mọ̀ èsì ìgbọ́kìnrin kan ni yóò súnmọ́ yóò gbogbo síbi yóò lú àwọn èèyàn tẹ̀lé ajá lọ́wọ́ rẹ̀ nígbà nílé èyí tó lu iná ẹni tó ọ̀dà wà kẹ́ wọ́n máa ta lórí àwọn ẹ̀ ẹ̀rì alájẹ ìkìlọ̀ fún ọ̀gá yìí. ẹ̀rí jọ́ tó yé mọ̀dá láàrínlá àìlọ́lá. bàbá kẹ́ni wá ní kọ́ ayẹjú ọ̀rọ̀ bàbá nìmi ha ó gbé lulẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ó gbé lulẹ̀ wọ́n ní aaa ó ti jágbó nìyí tó bá ti di gbogbo bàbá ọ̀sẹ̀ lè bá gbé lulẹ̀ ni. láàrínlá àìlọ́lá. tó gbogbo kíní yẹn lẹ́wọ̀n wíwò ẹ̀ẹ́n bàbá àga ju mi lọ ẹ̀ẹ́n bàbá àtẹ̀rà ju mi lọ ẹ̀ẹ́n bàbá yẹn bàbá yẹn kó lè dá mú àyíká mọ́ wọn ò ní àwọn ajá ọ torí kò sọ náà orí bíi náà wọn sọ ní pé kò ní o gbàgbára rẹ ọkà ọhún wọn ò ní ọmọ ajá bọ́ọ̀ ní oṣù òpin tó tẹ̀ sílẹ̀ tán èèyàn sọ ọkùnrin tó ní àpá oṣù tó oṣù náà láti gba yín wí àgbẹ̀ ọkùnrin kan bẹ́ẹ̀ bí tóun lé sáwọn ìyàwó rẹ̀ dé ọlọ́run ti mọ̀ wọ́n méjì lónìí oníkan bẹ́ẹ̀ tóun bá ti ṣe pa díẹ̀ yọ sọ̀rọ̀ ọ̀kan bẹ́ẹ̀ gbá ní. ọlọ́run ti máa ń wí ọjọ́ ìfọwọ́ tó bẹ́ẹ̀ onígbà tóun náà wọ́n mú kinní bẹ́ẹ̀sì tóun fa ní méjì láti jọ́ nítorí wọn pé ẹ̀hẹ́ ọ̀pọ̀ nílò mú kinní yẹn ní oṣù wọ̀ ní ìsinra ìgbé kinní yẹn máa ṣe nígbà tá à ń sọ̀rọ̀ gbọ́n ọ̀nà ẹ̀ ọ̀sáàdì báwa ti ń tẹ̀ yóò lè ṣe é nínú tẹ gbé dání ò ní gbà oníkìlẹ̀ yìí máa ń ṣe lórí aṣọ fún táwọn máa ń ṣe ń tàwọn ni ìpè kò sí ìtẹnu ọ̀ká nu wọn ọ̀ká ló ń sọ iye báyìí lówó ń jẹ́rẹ̀ wọ́n ń sọ dílà wọ́n sálẹ̀ pa tí wọ́n ni èké wọn gẹ́gẹ́ nígbà tó ń bá ti ní ẹ̀hẹ́n ọ̀ ń bọ̀ yọkàn ra wọlé sí òní sí ìjẹ̀kàn nìkan náà ó fi àkọ́kọ́ lọ jẹ́ máa tì ó lè ta alẹ́ kọ̀ tọ́wọ́ bá tó ojú ẹ̀ ẹsẹ̀ gómìnà tó wáyé pé yẹn máa yáwọ́ ní gbogbo gbà èyí tó súnmọ́ nìkan máa dọ́rọ́ tó bá ti di kó ti fẹ́ pọ́ pé a kí ni tiẹ̀ lẹ́sẹ̀ ní gbogbo ní wọn a fara kalẹ̀ nígbà láti gbé kiri ìdílé fún wọn. ọlọ́run bá ní kọkùnrin jẹ́ alákòóso lórí obìnrin bí mo fọ́ pẹ̀lú bọ́lọ̀ ti fún apá kan láti lọ lórí apá kan ọbí máa ẹnu sọ́kó ní àwọn wa rẹ̀ àti lẹ́wọ́ náà máa nílé wọn lórí. àti hadithi hakim bin muawiya al-kushayri ọ̀nà ẹ̀dẹ́ ó ní wọ́n sọ pé lòdì sí ọlọ́run. ó bí ìrètí sílẹ̀ tó sí àwọn àgbà aláìsàn ní bẹ́ẹ̀ wọ́n máa fún lóúnjẹ tó bá ti jẹun ọlọ́yàn ọkùnrin ọ̀daràn kan bẹ̀. ó lè ó yọ wá títí ìsìn ní tàbí kó mi náà táwọn mi máa ń lọ tó a ti jẹun yóò ti dúró dáadáa tó bá délé báyìí ọba ti di ẹni tó pọ̀ sẹ́yìn tí wọn àwọn bò lágbẹ́gbẹ́ kí ló dé epo tí o ti yí sáàrí ìjọba mọ́wọ́ kéke. àlùkò sàlámì tó o bá ti ń jẹun kó o ṣe kí ni o kó o fún jẹ. ìdájọ́ sẹ́yìn dà kó o lè fún wọ́n tó o lè bá ti wọ́n àwọn ọkùnrin àdáhùn náà bẹ̀ kò síyàwó tí ò ní dáṣọ rẹ̀ kò sí ní lásọ tó bẹ̀. àti hadith jáde ròmí inú kótóbá àti ìṣẹ́ ọlọ́run bá ti wọ́n wà ní ẹ̀ka sọ̀tẹ́lá ń sọ ilé yẹn. àwọn obìnrin ẹ̀tọ́ tó máa gbà lọ́dọ̀ yìí jíjẹ mímu wọn wíwọ̀ wọn lọ́nà ìjà. nínú ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fúnyàwó àyìnfà kò sọ òjòmìlìkì àti àkóso rẹ̀ nípa ìgbéyàwó àti láti fi wàhálà dànù. ẹlòmíì ni ọkọ obìnrin lójú ro yọba tí wọn wà ló wọn ráyè rẹ nítorí ti kéré lápẹẹrẹ gbùrùgbùrù lè máa fẹ́ lórí bá ọba fẹ́yàwó kò ní rẹ gbélé tẹ. ó ti yàwó báyìí wọn níjọ́ méje ni kó ló pẹ̀lú ẹ̀. látàlẹ́ lórí ìdàkùnbà kò ní fi lọ́rùn lẹ yóò tún lọ yóò tún bọ̀ yóò tún padà yóò tún lọ yóò tún bọ̀ yóò tún padà obìnrin yẹn yóò sì dẹ́kun nǹkan wò rí ìyẹn ọba òfin bí ó sì máa lọ nìyẹn wọn bá tẹ̀yà ní ọba sọ tẹ́lẹ̀ ní ọba máa wò bọ̀ àbí kọ́ máa sá káàkiri ilé wa lójú ọ̀sẹ̀ kan ìsẹ́yìn ní gbé òfin òṣìṣẹ́ lọ sí fájì lọ́dọ̀ àwọn ọba ẹ kí ló dẹ̀ dé mẹ́ kí ni wọ́n ti ń yẹn ẹ̀ẹ́n àtẹ̀ ní àwọn kankan torí gbogbo ti fi rí ẹni yẹn tó sì ní bá ti gbádùn ẹ̀ lóòrèkóòrè òun náà máa béèrè fún mi lọ́jọ́ tẹ̀lé wáyé pé ah ohun tá a máa ń dẹ́wọ̀ yẹn tó ti yá ni ìwọ ọ̀sá mọ̀ jù bẹ́ẹ̀ lọ ah lẹ́yìn náà lẹ́bi lè jù fún tẹ̀sán bẹ́ẹ̀ wò rí ó sì ti gbádùn mọ́ lẹ́ẹ̀kẹ́ báyìí bó láti èmi káì wí bẹ́ẹ̀ ní ti àgbẹ̀dọ̀ ni wọ́n máa ń ti bí lóbìnrin ó ti sọ ìyẹn ọ̀gá kẹrin wípé ọkùnrin ni wọ́n máa ń sa káàkiri àbájì àbíkọ pẹ́ kó tó wọlé kó tó kúkú bàjẹ́ ooru àti wọn bèrè tó fẹ́ ta ju ayọ̀ wọlé sí òǹdè náà yà sùn ní títí rúùmù <laughs> sùn títí rúùmù. Ìgbà eh. ah! rẹ̀ dé ní. Eh, bẹ́ẹ̀ ni mo ìfẹ́ dòrò yẹn bọ́ lójú ní Ìbàdàn. Bàbá mi lọ kí Nẹ́bílà rọ́mọ́lẹ̀ ní mọ́sálásí. Bẹ́ẹ̀ ò lè yẹ Nẹ́bílà lẹ́nu ẹ̀ ń wò pé bẹ́ẹ̀ lọ́wọ́ ti gbádùn òwe fún bá fẹ́ sí àhà èèyàn máa ṣe ìbálò fóbìnrin dáadáa láti lè ti wàhálà dànù pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá lè gbọ́lá sọ ibẹ̀. táwọn obìnrin bá ti mọ́ tán tí wọ́n ti wẹ̀ ẹ̀rí fáyọ̀ ọ̀rọ̀ àìsàn ìgbẹ́ tó lè gbàgbé àìsàn lọ́wọ́. واعتزلوا النساء ààyè sí ndị tí ń jáde yẹn ẹni ìgbómi ìṣèlú dẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ ló fúra ẹ̀mọ́ ndị ọ̀dẹ̀ ẹ̀dá tẹ́lẹ̀ náà haramu ni ẹni ìpínlẹ̀ tí bá ń gbómi ìṣèlú níbi ìyàtọ̀ ẹ wá fi àyè tẹ́jẹ̀ ń jáde yẹn nígbà ń jáde ní ti tàbí Ata ayẹ̀fẹ̀ hóòrù. Títí tí wọ́n á fi mọ́, ìyẹn ni pé sẹ́jẹ̀ máa fi sọ́ọ̀pù ní ìtàkọ́kọ́ yìí. Ọlọ́wọ́ ni wàá yí dáa tatọ̀ hàn. Ìtumọ̀ kẹrẹ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀ẹ́dú dúkúdú o. Ẹ̀rí bí àyà yẹn, ọ̀rọ̀ méjì ìtumọ̀ wọn papọ̀. Lákọ̀ọ́kọ́, Ọlọ́run ni yẹ̀sàlónẹ́ká alóòdàkà á ní mahid wọ́n máa bí ọlẹ́rẹ̀ ní irú mahid yẹn òun wá ní mọ́tàrú mímíyù àlejò tómìnrin máa ń ṣe ní mahid alákọ̀ọ́kọ́ wọ́n máa bẹ̀rẹ̀ ànẹ́bí léèrè nípa mẹ́sọ́sà tómìnrin máa ń ṣe. sọ pé sùtánì ẹ̀yẹ̀ bá bóbìnrin ní ti sẹ́jẹ̀ ẹ ti ń jáde yẹn mahid lálákọ̀ọ́kọ́ mahid lẹ́lẹ́kejì túmọ̀ wọn papọ̀. sáláwọ̀ kan ní mọ́sídọ́rù mi ní àlejò tó bẹ̀rẹ̀ sí kankan tẹ́lẹ̀ kejì mọ̀kánù nìyẹn súnmọ́ ayé mọ̀kánù ayé ààyè tẹ́jẹ̀ sí nìyẹn súnmọ́ mímu náà lọ bákan náà láti hàn kí ó pé èdè náà bá ọwọ́ ẹ̀ tó tọ́ ọyọ ká lọ ọkọ kẹ́sì ló fi dé wa ọlọ́run la sọ Quran kalẹ̀ bí lisani àrọ̀ mi yé mọ̀mí ọlọ́run wa ni àti hóòrù ọlọ́run ní títí wọn á fi mọ́ mọ́ yẹn ní pé tẹ́jẹ̀ máa máa fi sọ. àyà tó tó àtẹ̀lé ẹ̀sìn bí kẹ̀kẹ́ náà ẹ̀jẹ̀ ọ̀bá mọ̀ súnmọ̀ ọlọ́wà ni wàá ìta àtàkọ̀ àrùn ẹ̀ èyí fi fọ́mọ́ lásán. mo fẹ́ yẹjú eléyẹn papà á jù lọ ẹni tí ò ní domi ìka lọ. ẹnì kí wọ́n jọ máa ṣerú ọ̀gbà fún mi ní bá ń ọ ẹ bó ti sọ́ọ̀bù bọ́ sí bí yóò rí bẹ́ẹ̀. jẹ́ àlọ́ wẹ̀ omi ẹ bó ti sọ́ọ̀bù omi. ó kò sí ìyè rárá rárá omi dáadáa. torí ọlọ́run sọ pé àti àyà ti kúrò ẹ̀jẹ̀ máa fi sọ́ọ̀bù one two wáyé dàtọ̀ tàbọ̀ sárùnẹ̀ tí wọ́n bá ti wá wẹ̀. gbogbo àwa tó ṣe pé a ti sáré máa sáyìn obìnrin kéwẹ̀.

fàtòhónà ẹ lọ báwọn obìnrin yẹn ṣe àṣepọ̀ níbi tọ́lọ́hún fàyín láti ẹ̀fẹ́ ti lè ṣe. ọlọ́run fẹ́ràn àwọn tó ń ronú gbàdá wọ́n sì mọ̀ obìnrin pé ibi tọ́lọ́hún fàyín láti òun náà ní ibi tẹ́jẹ́ ti ń jáde tó yẹ jẹ́ ti sọ́ọ̀kù yẹn ààyè ìdí náà ní iwájú ara ti ń tẹ̀yìn ara fàtòhónà yẹn àṣẹ ni sọ́dí ẹ̀ńsì yẹn ti àlà amúrú mi ti bá a tó sì lè jẹ́ dandan gbà mí o adájọ́ lè pàṣẹ o fífi wà yí o lálẹ́ yìí ọgbọ́dọ̀ bá yàwó rẹ̀ sí ọgbọ́dọ̀ bá yàwó rẹ̀ sí àṣepọ̀ lálẹ́ yìí. sọ́ọ̀bẹ̀ máa fi kàláàsì ọkọ̀ lẹ́nu yẹn bọ́ọ̀lù yóò ti wáyé àbọ̀ wà bẹ̀rẹ̀ wáyà ìṣàwọ̀ ẹni tó pàyàwó ti gbósùn náà tó kúra fún òun ní rẹ̀ ẹ́ ìyẹn ọdọ dọ adájọ báyìí ìyẹn fún pàṣẹ ti pé lálẹ́ pàṣẹ ọ pàṣẹ báyìí ìwọ olú ìyàwó nìyà ẹ mọ̀ pé ó lè padà ti dẹdẹ abẹ́ sì kẹ́ ó ti dẹdẹ mẹ́yà tí ọba ṣe báyìí kàmá wa obìnrin wọn bẹ̀rẹ̀ àyíká tó gbà láti nìyà ọkọ ìyàwó lẹ́nu mo rò bó ti bẹ̀rẹ̀ nínú tó nípa bẹ́ẹ̀ fáàtù ògbó ná ìyẹn ní fẹ́ báwọn obìnrin yẹn ti níbi tọ́lọ̀ ń fa yín láti rẹ̀ àbọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń sọ yí pé. ọlọ́run ti fẹ́ láwọn obìnrin oko ni wọ́n jẹ́ oko ríro ni ẹ máa lo oko yín nígbà ẹ bá ti fẹ́ kọ́ bá àjá sí pé yọ kọjú àbí yọ kẹ́yìn ìmọ̀ ní ìmú kọ́tà já sí kójú ara lè lé wọlé kì í fọ̀rọ̀ ó lè kẹ́yìn bá lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ kí wọ́n tó bèrè bí tọ́jọ́ lọ́wọ́ ìyẹn nìyẹn ẹlòmíì ọmọ kẹkẹ ti rárá lọ́kẹ́ máa di gbogbo ẹ̀ bala bala bala bala obìnrin wọn á pò sí sí wọn á pò sí bẹ́ẹ̀ ni àwọn dókítà mò sí wọn wọn á pò sí lọ́kùnrin yẹ̀bùyẹ̀bù wọn bá ti di ni wọn bára wọn sọ̀rọ̀ wọn máa ń tẹ́ kiri nílẹ̀ káṣẹ̀ ní ọ̀dá o ọ̀bẹ ti mú kẹ́ máa lọ sọ bẹ́ẹ̀ máa ń sọ yẹn o. ọgbẹ́ ẹ̀ lọ́gbọ́dé lọ́gbẹ́dé ni wọn wà lọ́dọ̀ rẹ̀ ọgbọ́dé àti ẹ̀kọ́ fọ́fọ́ gba kíkọ́ láàrínlá àdìgbà. tó bá kọjú kíyẹn gbà bó bá kẹ́yìn náà kíyẹn gbà ẹlmọ́hìm kó sáàtì jáde méjì èsì fúnra ọ̀nà. wọ́n lè tún máa ń lè ètò nìyà ó lè kọjú ó lè kẹ̀yìn kó sáàtì má jẹ́ ti yàrá ó lè jẹ́ dùó ó lè jẹ́ bẹ̀rẹ̀ ìwọ́n ó mo kí ni ẹni wọn yá lọ kẹ́kọ̀ọ́ ní wọn kẹwàá fẹ́ àwọn yẹn fẹ́ owó àfẹ nga àwọn yẹn fẹ́ òun náà kẹfẹ àwọn kẹwàá rí pé kọkẹ tọjọ bá kàn rí báyìí ló bá rí báyìí yóò kàn rí obìnrin látẹmí ní ìgbà àwọn obìnrin yóò kàn já gbogbo ẹlẹgbùrù láàrin ìṣẹ́jú méjì yóò bá sẹnu rọ bí ẹnu ọ̀bọ yóò máa gẹ ẹsùn máa àràdẹ lẹsẹrò yóò máa wò bí ìṣọ̀gbẹ́ yóò bá tọ́ba táwọn sílẹ̀ ní bíbí ọ̀sẹ̀ nígbà bíbí ọ̀túnla ẹ̀dá pẹ́ fi mí lẹ̀ ẹ̀ ń bá kí ẹ̀rọ tọ́jú ara yín. gbogbo máa ń gbọ́dọ̀ àwọn èèyàn máa ń sọ wọn ò lérò pé bó ṣe rí mi ni wọ́n fi ń jókòó bẹ́ẹ̀. wọ́n máa ní kẹ̀kẹ́kẹ́ tẹ̀ ń lọ́rùn pọ̀ lọ́ọ̀nì ẹjọ́ táwọn obìnrin máa ń lò jù yẹn. tí wọ́n bá rán bá wọn ni. ó sáwọn ni. tọ̀tọ̀ wọ́n náà lọ kẹ́kọ̀ọ́ rẹ wọn ọlọ́run ti tu ẹlẹ̀ pé oríro ni wọ́n ẹ sì máa lọ sóko ń bẹ bá ṣe fẹ́ alọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ dáadáa ní èdè sọ̀rọ̀ sọkúsọ wọ́n á kọ́ pé bóun náà ti máa ń ṣe tọ́lẹ́lù mi ò mọ̀ ṣe ni ó kọ pé ìyẹn lè sọ̀nà báyìí ìyẹn lè ṣe báyìí àwọn àmọ́kìnì wo ló lè bọ́ sí lára obìnrin tóbìnrin náà máa dúpẹ́ fọlọ́nkọ́lọ́ máa ṣe wọn máa dúpọ̀ ọkọ̀ fún mi àwọn àyẹ̀wò nìyẹn lè dé inú rẹ̀ ọba dùn yóò tún máa sàdúrà bàbá tíráwù. ìjọ náà bá tún sọ àfa ìdíje wọn wá ń sọ májọ ọ̀rẹ́ mi bí ọgbọ ẹni kan bẹ́ẹ̀ náà wà ní ọmọ àgbé fóònù ọláyọ táwọn obìnrin máa ń rí nìyẹn kì í ṣe kó jẹun ṣe pé tọ́ bá lọ kóòtù tọ́ bá lóun fẹ́ kọ́kọ́ kóòtù bílẹ̀ wọ́n ní kó rìn lọ́lẹ̀ tọ́ba lè fi ń pa wọ́n ní rìn lọ́lẹ̀ tẹ́bi ń pọ́n náà lórí rìn báyìí tọ́ ẹ̀kọ́ máa wọ́kùnrin. ṣùgbọ́n tọ́bi ní gbọ́dọ̀ ń pé kéde òun dáadáa ó nira ó kó bọkùnrin yẹn ni ọkọ̀ burúkú ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ lọ ẹbí sọ àwọn obìnrin dá aláṣẹ àwọn ẹlẹ́yà mi ń sọ̀rọ̀ àmọ́ ọ̀sẹ̀ sì náà pẹ̀lú palapala fẹ́lómi ń bàjẹ́ ẹlòmíì sọ àmọ́ wọn rẹ̀ òun rí jákujáku lọ́wọ́ àti àti fẹ́fẹ́ ọ̀fẹ́sẹ̀ sáníà ọ̀fẹ́sẹ̀ sáníà obìnrin yẹn ó sì máa ń yún bẹ́ẹ̀ aláìmọ̀ yìí ọ̀sán iṣẹ́ ọmọ wọn rẹ̀. kí ló rí náà lórí ẹ̀ aláìmọ̀ ń wá rá afẹ́yàwó lówó gẹ̀rí ó tún lé kejì lọ́kàn tí ọwọ́ mí. tó ibi ẹ má mi ẹ má máa bẹ́nìkẹ́ sọ́n ti gbá pé sọ̀rọ̀ ti sẹ́lẹ̀ kejì ọmọ òun lórí o. ọba ti di pé dọ̀kọ́ dé lòun àbọ̀lẹ̀ lòun ó ní sùúrù. torí ohun tóbìnrin ó béèrè nìyẹn ọ̀gá náà àwọn aráalé sọ fún aráalé rẹ̀ pé ẹ̀wọ̀n fẹ́ kọ́ sẹ́lẹ̀ kẹrin ní kìí ṣe tówó ṣùgbọ́n ohun tí wọ́n gbà yóò sílẹ̀ wọ́n ní ẹ̀yìn náà bá wọn nípa áà kò sí torí ẹ̀kọ́ kọ́ mọ̀ ara nìyẹn ẹlòmíì lẹ́yọ̀kẹ́ náà sí òrí yẹn tú tó ṣe kó jíjú mọ́ lọ́wọ́ bí òwú òwú dára máa ń káyà la máa ń sọ pé òwú jíjú yọ̀ọ́sà lọ́ọ̀bì kejìlé nígbà tí wọ́n bá ti alọ́ọ̀bì kejìlé olè tó ní wúlùwúlù lọ ọba ti kékeré báyìí yóò ti máa ṣe ọdún ǹjẹ́ ọmọ wa ṣe wà á rí ṣe láì ṣe ti kóra ní wàhálà láì ṣe. torí bẹ́ẹ̀ ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lábala ẹ̀ dáadáa ó ti wò ó tó o bá tó bá ti kó dẹ̀ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀mí kó lọ kọ́. sọ àdéhùn lọ àlùfáà lọ fi bóni àti ìhùnsọ́ni àbọ̀ kẹ́lí kọ̀ọ̀kan yín máa fẹ́ra yín kẹ́ máa ṣe ìbálò sàrà nínú ẹ̀kọ́ wọn ni kéèyàn kófìrì ṣe lọ́nà tó dáa ọlọ́run ti wà á ṣòro òun ná bí máa rò ẹ fáwọn ṣe dáadáa pẹ̀lú kí yẹn lò wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú bèrè ó ní ti pẹ̀lẹ́pẹ̀lú wọn à wọn ò máa kájú ní wọn máa kó lé yẹn torí wọn lé bọ̀ ẹ̀rí mi tí ó lò wọn fẹ́ yín sùúrù báyìí mi yóò ti pẹ̀lẹ́pẹ̀lú wọn yóò ṣe sùúrù lórí ohun tó lè máa jáde látọ̀dọ̀ rẹ̀ àyà kí yẹn ti dábàá dáadáa pẹ̀lú ẹ̀ tọ́mọ asagbára káàkiri ẹ ó mọ̀ bàbá mo ní béèrè ọ̀nà bí wọn ni wọ́n gbọ́ ọ̀ọ́ káyọ̀ mọ́ lọ́dọ̀ ni àbí kí ni wọ́n á ní púpẹ̀mù ẹ̀ tó máa sáré wàhálà yìí ìyọ́n dábàdà àbádáadáa pẹ̀lú ìyàwó yìí ànábì tó lọ́ra pẹ̀lú wọ́n lẹ́nu tó lórí ní jùlọ òun lẹ́nu tó lórí sáwọn ará yẹn ó ní ẹgbẹ̀mí ànábì náà làwọn kọ sí ìka ìmọ̀ àti ọlọ́ba láàrin àwọn ìyàwó ẹni ọba ti jẹyọ kan lọ́dẹ níyẹn kan bá a ti sùn kan lọ ọlọ́run nípa yẹn fífún wọn lẹ́ẹ̀kan ìlú tẹ́ kan ẹ fẹ́yàwó kan nípa kọ́ máa lọ sùn yàn náà irú ẹ tó lè kọ̀ọ̀kan ní máa ń dọ́dọ̀ ìyàwó kí ló fẹ́ fi ìyàwó ẹlẹ́ẹ̀kejì ṣe kò yé mi gan. èyí ṣe pé ìyàwó ọ̀sọ́ pé ọ̀tá yẹ ni òru rí ọ̀rá lè gan rẹ̀ ẹ wọ ìbọ̀kùnrin sí ìlànà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀ yìí wọ́n mọ̀ fáwọn gbọ́dọ̀ pé tó bèrè bí wọ́n ṣe ra ìyàwó lẹ̀ àkọọ́lẹ̀ ọ̀sọ́ pé wò ní ara ọkùnrin. àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì wọ́n ò fi táwọn bá fẹ́yàwó bí kéèyàn fẹ́ mi ìfúyà jẹ wọ́n làwọn ti ráyè rẹ̀ ẹ lómi ọ̀ráyè rẹ̀ ń wá àwọn èèyàn sí ìrìn náà sí ìrìn torí bẹ́ẹ̀ ká sọ́ra nínú hadith alison malik rọ́jà lọ́sàrá wọn là ń sọ sọ́lá lóbi mẹ́sàn-án. bí bá ń pín nǹkan láàrin wọn kò ní jó pin sórí ìyàwó aláwọ̀kọ́ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan káàmẹ́lì sọ́dọ̀ wa sọ́dọ̀ àti wọn tó rí fọwọ́ sẹ́yìn ọ̀dọ̀ fẹ́ jù kàn lọ. bẹ́ẹ̀ nìkan sí ìyàwó ẹlẹ́ẹ̀kejì mọ́ wá pé mo ní àwa làwọn máa ń dé rí ọ̀dà wo wá ọ mo láti ìdíje ní ọ̀dọ́ ọmọ pé ọ̀rẹ́ lè ní ṣe torí ọ̀gbẹ́ni tí ọba sùn tó ti jí wọ́n wá lọ sọ́dọ̀ ẹ̀mí tó wọn aláàárọ̀ òkè tó ẹ̀lẹ́ o ọ̀gbẹ́ni tó kì ní sùn ọjà tó lè tó dáárọ̀ o ó súnmọ́ ní ìtàn má bàa yí wọn púpọ̀ jù ó súnmọ́ yàtọ̀ sáwọn òbíṣẹ́ ìgbé ká sùn máa gbé ẹ wàá rẹ̀ tọkọ ẹ̀yẹ lè tẹ̀rọ̀ ṣẹ̀ ó ní ẹ̀tọ́ ọkọ lórí ìyàwó èyí tó tóbi mẹ́ẹ̀ òun náà ni kí ọkùnrin yẹn ní pé ipò ọkùnrin ga ju obìnrin lọ ẹ̀tọ́ tọkùnrin tí ó ti gbà lọ́dọ̀ mi ọkùnrin ju obìnrin lọ púpọ̀ yìí sọ́mọ̀ gbogbo ọjọ́ ìjáde àdéhìí ná dọ̀rọ̀jà àwọn ọkùnrin ẹ̀tọ́ tí wọ́n ń gbà lọ́dọ̀ ìyàwó pọ̀ náà akọ̀rọ̀ dáhùn tó sábà gbogbo yìí wọ́n bá lè fẹ́ nìkan láti ife kó forí balẹ̀ fẹ́ nìkan mi ìbá ti kó obìnrin láti kó forí balẹ̀ fọ́kọ rẹ̀ àti yíṣe obìnrin nìyí kò lè fi ìwọ ọlọ́mọ tó wà lọ́rùn ẹ̀ tí ó fi pe ìwọ ọkọ rẹ̀ yẹn ń yẹn ti bẹ̀ lórí ẹ̀ ẹni tí ò fi wọ ọkọ tó lóhùn kírun ó ń borí lulẹ̀ ní o ẹni tó bá wọ ẹgbẹ́ ti lọ fún òṣèṣì ẹ ti bá o ẹ̀rí nínú àwọn ẹ̀dọ́ yìí kéèkì tó fi ìwé kí yẹn tó àtìrí ọgbẹ́ yẹn kí yẹn tó bá sin àtìrí rẹ̀ ká fẹ́ẹ̀lì kẹ́ni àbí ìjọba dà tọ́ba ti rí kí ọkùnrin yẹn kìí ti pé kò já pé yíyan ní fẹjọ́ rẹ̀ sún àwọn yẹn pé ẹ bá mi kọ́ ní bóòlù nìyẹn ti máa ń ṣe pẹ̀lú yín ni ọ báyìí báyìí lọkọ mi ń ṣe ìyẹn ti gbìyàn tó àṣírí abẹ́ẹ̀ ti dẹ́nu sọtọ́ba jẹ́ irú bẹ́ẹ̀ ìyẹn ń pàtó ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́sọ́lọ́ ń fi fọ́tọ̀ ní àádó. ọlọ́run ti tẹ̀lé àwọn obìnrin tó dáa òun làwọn tí wọ́n ń tẹ̀ láti ọkọ̀ tí wọ́n sì sọ ìkọ̀kọ̀ ọlọ́run fi sọ. nínú ẹ̀sọ́ tíyàwó pè fún ọkọ òun ni wọ́n máa tẹ̀ lọ́sọ̀ bíbí dáadáa pẹ̀lú àyàtà àti kàtẹ́lẹ̀. nínú ẹ̀sọ́ èyí tó ti péyàwó yóò pè fọkọ òun ni wọ́n máa fún ọkọ rẹ̀ láàyè nígbà tó bá pè pé orí ibùsùn yá. tí ọba ti sí nǹkan tí ó pọ̀ fún tíṣẹ̀rí àgbà wọlé bí kọ́rẹ̀ bí kọ́ máa bí menstruation ṣùgbọ́n kọ́ máa parọ́ tó ẹ pípọ̀ mọ kínní yẹn ṣe náà ní sọ́dọ̀ pé láìsí bẹ́ẹ̀ tí máa ń ṣe ní bálabàla yẹn. Ah, sẹ́yìn ti dẹ́wọ́ bí kárí ni ẹ́ ń dẹ́wọ́ bí kárí ṣùgbọ́n òun ò lérò pé bí ṣe máa ń rí nìyẹn pẹ̀lú báwọn míì ṣe máa ń ṣàlàyé rẹ̀ àbáwọn bíi mi ò gbónú ah, nígbà tí lágbájá ti òun mú ah, ọkùnrin bẹ́ẹ̀ wọ́n ò fèsì tọ̀dọ̀ sí mi ò rí bẹ́ẹ̀ tó ti ń sìn sotí bá ti kí nǹkan tí ẹ̀rọ àbúwá gbà láyé déyàn lè fi kọ̀ kọ̀kọ̀ èyí ò fi kọ̀ bí kó réyìn yàtọ̀ sí rírẹ̀ ìlú iléyàn tó rírọ́ léyàn pa déyàn bá lọ́rẹ̀ o ó lè fi mú sí rí ìlú tẹ lọ́rùn kó jẹ́wọ́ àmófin bíi pa wọ́n tẹ̀lé pé lọ́bẹ̀ ń tún kí òun mú bẹ́yẹn náà kí máa pa òun yẹ́yẹ́ àbàdàn bí a ti fẹ́ kú ibi mo jẹ̀ sí lẹ́sẹ̀ tó lè mú bẹ́ẹ̀ kí màá ní ìdọ̀tí rẹ̀ kọ̀wé ọ̀kùnrin àtọ́tọ̀ ti wọ́n la ọba lọ yá láyé. Ah, ìyàwó rẹ̀ máa ní owó ọ̀sọ́ tó lè fi ìyẹn owó yìí sọ̀tọ̀ òun mọ́ ṣùgbọ́n lọ wẹ̀ bàbá rẹ̀ fọ́ máa wọ̀. wọn ò mú ìkẹ́kọ̀ọ́ owó ẹ ìyẹn ní kọ̀ọ̀tàrí yìí. tó yẹn bẹ́ẹ̀ ní túmọ̀ ó lè wọ́n bẹ́ẹ̀ kó nira báwọn. ọ̀bọ yìí ó sì kẹ́kẹ́ fúnra àwọn ọkùnrin alágídí mi bẹ̀rẹ̀ ọ̀fọ́ lọ́lọ́rọ̀ sáà kò sálá sọ wípé ọkùnrin bá pé ìyàwó ẹ̀ síbi ibùsùn rẹ̀ fàábà àtẹ̀jíà lọ́ba di wípé obìnrin yẹn ló wọ̀ ọkùnrin bá sùn ní bá àwọn ẹlẹ́gbọ̀n máa wọ̀ ọ́ sílẹ̀ máa mọ́ bá obìnrin yẹn ṣùgbọ́n kọ́ta sí pé ewu torí ẹ̀kọ́ ìjàmbá wọ́n rí pé nǹkan yìí máa kó nira báwọn ló lè fi kọ́ kàdó wà láàyè bí àwọn ọ̀rẹ́ súnmọ́ bí nǹkan máa ṣe ní sọ́sàn àbọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú ẹ̀tọ́ èyí tíyàwó tí ó sì fọ́kọ̀ kọ́sọ́ ilé ọkọ kọ́sọ́ dúkìá rẹ̀ kọ́sọ́ àwọn ọmọ rẹ̀ ó sì tọ́jú àwọn ọmọ dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tábìlì sọ̀sọ́lá ń kí náà kájí lọ gbogbo yín pátá ni a fún tán àdèmàdì nípa àwọn bẹ́ẹ̀ sọ. ẹ̀ẹ́rí ọkọ ẹ̀ẹ́rí ìyàwó alábòjútó akúnsọ́ni nílé ọkọ rẹ̀ á dẹ̀ ìbò ló ti darí ilé ọkọ rẹ̀ yìí làbíkọ fún kò ní ìdíkà ẹ lọ ọdún kánsílọ àbí jíàmà àbí gómìnà àbí pírẹsidẹǹtì bí wọn ti ní ká ẹ di ààrẹ bí ìwòye ààrẹ orílẹ̀ ilé ọkọ rẹ̀ iṣẹ́ àti wà ní bísínẹsì ó ti gbàgbé ọ̀kan náà àwọn àdìyà ìlú ọmọ wáyà alẹ ìmàjìmáhé alẹ ìdíkà àjùmáhé fọlọ ká nẹbi wọ́n ti bá wọn ọ̀ka ọgbẹ́ lọ́bí ilẹ̀ bí ẹni. ìdí ọlọ́run ní lẹ́yìn àwa ti ní ọdún yẹn ó ti fi ọba yẹn ni. fọ́tùnù tàbá àwọn yẹn ẹ̀sìdá fóònù ìṣe dáadáa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá ń ṣe pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ lásán ó ti kó gbogbo dání wọ́n ti yẹn ẹ̀sìn kó lẹ̀ sọ̀rọ̀ pé ìṣe káńsílò sí mẹ́ táwọn olóṣèlú wa lọ́ọ́ mú yín èmi òṣèlú yín tẹ́lẹ̀ Buhari sọ̀kadà yíwọ́ ni gbó wọ́n yìí ojú kì í ọ̀rọ̀ sí ẹlọgẹ ẹ àwọn ẹlẹgìnní àwọn ọmọ ìyá ọmọ ìyá kọ ọmọ bàbá mi ojú mi ọba ń parọ́ ọba tó ní káwọn obìnrin ní ọlọ́ọ̀sí nìkan ọbẹ̀ yín náà lọ́ọ̀sí àwọn náà ń fẹ̀tọ́ yín dùn ẹ̀tọ́ wọn á ti fún yín sì ojú tó gbé màdà kótápò tí wọ́n ya àwọn orí mẹ́ta sí owó tó pàtàkì jù ní Nàìjíríà ẹsẹ̀ wọn ṣe alábẹ́sẹ̀ gbóná ọkọ̀ wọn ní kò sí ojú ti wá àgbójú òdìrọ́ ẹ máa tẹ́ra ẹ̀ ń jẹ wọn á ní kílẹ̀ ńlẹ̀ ẹ̀ àwọn yẹn fífà tẹ́tẹ́ jù báyìí kan wà lórí ìjọba ṣé òun tọkùnrin ti tẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn táwọn sọ̀tẹ́ láti ṣàlàyé rẹ̀ lẹ́yìn pé sáwọn àwọn ọjọ́ yóò sọ wá sọ wípé ta ni wọ́n fi so lórí wọ́n bá tó bèrè ni àdébì ni òun ní bèrè. díẹ̀ nínú àbá ti ń darí rẹ̀ fẹ́ ní bàbá òsè ń gbólójú tu yìí o sẹ́yìn náà máa wí lábẹ́lẹ̀ àwọn mẹ̀lẹ́mẹ̀lẹ́ fẹ́ wọn darí ẹ̀ dáadáa ẹ̀ ṣé ọkùnrin yẹn ju èsì níwọ oṣù rẹ̀ lọ́ọ̀yà yìí pọ̀ sí gidigidi. tó nípa bẹ́ẹ̀ ibi tí wọ́n máa di tí a tó di tí a lè di sí ní ọkọ ẹ̀. iṣẹ́ àti wà lójẹ́ mẹ́lẹ̀ àwọn màálù nìyí dáadáa ti ń jọ sí ọlọ́ọ̀gbọ́n tẹ yé fún ààbò. wọ́n bá ní ọmọ adé lago mẹ́sàn-án àbí ago méjì. ọlọ́run á rò pé àlùjẹ́ ní òun òun ò sí ìdáná ẹ̀rẹ́ ti fún tán àti sí ìfi òmùgọ̀ àwọn ilé ìlówó fi kówó jọ àwọn iléeṣẹ́ ewó ló wọ́n fara mọ́ òun ní àlùjẹ́ náà yẹn ni òun fara mọ́ pé ìfọ̀ àkùnkọ́ ẹ̀ máa mọ ogun ra ilé ọjọ́ ìṣe nìyẹn arákùnrin kan ó ní àwọn òun tó ń gbé ẹ máa mójú lórí máa ti gbá máa sàó ọba ní inú àbùnú wọn máa lọ ó ní wọ́n bá tilẹ̀ kan lọ àwọn lẹ́yìn kò ní bẹ́ẹ̀ rárá ni á ti àwọn ọlọ́wọ́ pé nínú àwọn owó oṣù fẹ́ǹgbà yẹn ó sì lòdì ẹ̀kọ́ jọ kí á tẹ̀ fi dé ilẹ̀ yìí mọ́lẹ̀ ah, ó ní kò sí kankan ẹ̀ẹ́n tó kílẹ̀ wà ń báyìí. tọmọ láàrin ẹlòmíì máa dìlé ìgbéyàwó nítorí gbólóhùn lọ sí sùkúù ó dé fẹ́ sùkúù tẹ àpàdà wúlò ẹni títí ẹ máa lé jù tí ó sọ pé ká mọ́ ọmọ ọdún sọ́ra wa sí wa ọwọ́ wa tẹ́tí la ti wọ skul ní nineteen eighty eighty eighty one eighty two ọwọ́ tẹ́tí dáadáa báyìí nígbà mo mọ̀ pé gbogbo àwọn àbúrò adájọ́ wọ skul ẹ̀yìn pé tàbá ti lọ lọ́dún yìí ní nineteen eighty mọ́ lọ eighty one mọ́ lọ eighty two wọ́n ló gbà ìrì àwọn rẹ̀ ti tẹ́tí wá o ọwọ́ ayé gbogbo àwọn àbúrò mi kejì kẹta lájọ wọ skul pọ̀ tẹ́jọ́ wọ́n ti ti mọ́ ẹni tí ó lè jù ọ̀fẹ́ tó jọ láti jọ yìí kí lẹ́lẹ́ ti ṣe gẹ́rẹ́ ẹ̀dẹ̀ ti lé ìgbéyàwó yìí wọ́n ní kí ló ní àbá ẹ̀ bẹ́ẹ̀ ni ajé àwọn lọ sukúrù lọ́wọ́ ọdún tí wọ́n parí à ọ̀kẹ́ tí wọ́n bu wájú ní sísá kòtò lókè àtàkìlá kí ajé àbá ti wọlé báyìí aláàbí wọ́n àjọ àwọn àgbà bọ́lá òsì fọmọ kẹwàá yẹn ọmọ òsì sọdún kí àwọn ti gbé wàhálà kalẹ̀ pé wọ́n ta wọ̀ sùkúrù èyí kẹ́yìn lọ́ọ́ kà ń kọ́ ilẹ̀ bẹ́ẹ̀ bìyànjú. tó nípa bẹ́ẹ̀ ìdí alága nù lé ní sẹ́yìn kó o ro mala kó o tẹ̀lẹ́sì kó o kó sí àbójì náà ni ọmọ kó kó kó kó ro àjọ àlẹ́ olórí kó fi àjọ àgbà ah! ó ní àjọ àgbà ó wà tó la ah, ah! bóòlù ẹ ti ṣe ẹ̀tọ́ níyì náà nìkẹ́ àjọ àyè náà ti ń fẹ́ náà nìyẹn ọ̀tọ́jú lé kàtọ́ tí wọ́n bá ti dọ̀tí kò lọ́ọ́ káṣí ìmú ìtẹ́kẹ́ wọ̀ yé yìí ni ẹ wọ̀ kọ́kọ́ rí dùnú lára rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ní kí wọ́n ti ṣàmà lé lórí àti àlè ìdílé lórí èyí kọ́ wà pé pé wọ́n lọ ọlọ́ọ̀dún kánsílà bó dùn kínní òfin ẹ̀sìn òkè ti ọdún ìfà ilé yẹn. àtọ̀rọ̀ sáà ní sọ̀sálà ń sọ yìí pé wọ́n lẹ́kùn àlè yìí nínú ẹ̀tọ́ tí wọ́n wọn gbọ́dọ̀ jó gbé sórí ibùsùn yín wọn gbọ́dọ̀ jọ wà fẹ́ ìkarùn tó kẹ́yìn òun ní pé ìbára ẹni gbé pọ̀ dáadáa àti wà tó dáa ọ̀dọ̀ wọ èyí obìnrin ẹsẹ fẹẹ pẹ̀lú ọkọ yín kẹsì má jẹ sùtọ kan ọkọ yín aláyẹ obìnrin mi láti tún máa lọ dìgbà pa lórí ọkọ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀daràn kan níta sùhánà wọn ṣe olùjàmbá burúkú ilé yìí irú ìjàmbá yẹn lọ́lọ́run fi wò ní ìjẹwà níbi náà wà alẹ sọlá sọlá àti lọ́wọ́ alẹ kìnnà sọlá sọlá wọn àlànà ṣùgbọ́n àwọn ọ̀gá wọn tún lọ sí pàǹpà lórí ọkọ wọn níta pẹ̀lú àwọn ọ̀daràn tó wà níta. ìyá nà ẹ̀dì níyà àdébí sọ́kùn lọ́wọ́ àṣà lásán yìí pé. làtúndì mọ́ láti sọ́ọ̀tẹ̀ náà obìnrin tí wọn ní kóṣù tapọ̀ pẹ̀ láyé àfi kíyàwó tí ó fẹ́ náà lẹ́yìn ju gẹ́lá lò jẹ́nà kí wọ́n máa sọ pé má kóṣù tàbá o ọlọ́run máa bínú sí ọ. ẹ àlejò ní ọkùnrin yìí jẹ́ fún ọ láyé òní fẹ́tò méjì tí ọ yà wá àti wọ́n wí nìyẹn ìwọ tọkọ rẹ ń mírí nítorí ẹ̀ tí ń sunkún nítorí ẹ̀ tí ẹ ti ta ọ àtúntò gbé pè pípè làwọn obìnrin yẹn máa ń rọ́ọ̀lù ọ ní wọ́n máa rọ̀jò ẹ̀ lọ ẹnẹlẹ́sìn òfin tó ń bá délé wọn pamala ó sì mọ pamala yìí náà ló kú dùn rẹ̀ ó ti lé báyìí àgbà tá a wá tètè rí kíní kan kọ́ ẹjọ́ ní ti rò ó tó ti dáná ìyá aláàtì tó fi dáadáa sí ni wọ́n yí gbogbo gbàdí bá fi ń bẹ̀ báyìí àwọn obìnrin ẹlẹ́yinjú gẹ́gẹ́ ọ̀fẹ́ náà wà lọ́sà ọlọ́run bínú sí wọn obìnrin àlejò lọ́mà jẹ fún ẹ láyé nígbà yìí ń bọ̀ bá wa ẹ̀tọ́ tá a jọ láàrin ara wa èyí tó pọ̀ jù láti dá akọ yẹn láàrin lọ́kọ̀láyà ṣùgbọ́n èyí tó jẹ́ sá òun ni ẹ̀tọ́ ìgbádùn ààrẹ ni atọkùnrin àtòbìnrin kájọ máa fẹ́ra wa lẹ́tọ̀ yẹn ọkùnrin náà máa ṣe dáadáa obìnrin náà máa ṣe dáadáa ni ọkùnrin míì ni ó lè yí alálàṣẹ níbi kó bóbìnrin ṣeré ṣùgbọ́n báyìí ọ̀sán sùn pàǹpà ni wọn wa atọ́fà á máa lò àtọ́dá láàrin wa. ọkùnrin ọgbọ́dọ̀ kó sùtà báyàwó ìyàwó náà gbọ́dọ̀ kó sùtà bọkọ bákan náà ètò ara wa àgbọ́dọ̀ ti tún ra wa ẹrí gbèsè àyàtà ti kàpé wà á ṣòro ògùn nàbì màáwó ẹ bá àwọn obìnrin ṣe dáadáa àtọ̀rọ̀ tọ́lọ́hùn tọ́lọ́hùn sọ wípé wọ́n làwọn ògùn nàbì tó lẹ́dà àìsí nàbì màáwó aláwọ̀ obìnrin náà lẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́nà ìtọ́jà àtọ̀rọ̀ sáà lókùn sọ́lá ti sọ́lá ti kàdájú nígbà tó gẹ́gẹ́ bó ti wà nù sùn wípé kéèyàn báyàwó ẹ̀ mú àti àwọn akẹ́rọ ẹ̀bì kódà kéèyàn ní tiẹ̀ kéèyàn má tẹ̀lé kéèyàn má sáré lómìnirin dàrú sùn náà ni o ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó lọ́wọ́ ọba àlejò látọ̀ sọ́tún nìsa àyà náìtì. ọlọ́run ní ẹ àwọn obìnrin yẹn ti lọ́nà ẹ̀tọ́ ọlọ́run ní tẹ́ bá ṣe èsì kẹsàn lára wọn ẹ lè máa kọ nǹkan kan tẹ ẹ bá kórìíra àwọn obìnrin yẹn ẹ lè máa kọ kíní kẹkẹ kórìíra kan. ìwọ̀n tẹ ẹ wá kórìíra yẹn fọlọ́run kò rí tọ́pọ̀ sí i tẹrú bèrè bí ìrántí ọ̀dọ́ kan kìí ṣe òfin náà ọ̀jáde ó ní nǹkan míì nínú wọn tó súnmọ́ pa àmà ń rí lára àwọn obìnrin tí ìyàrá ṣe sùúrù pẹ̀lú wọn ọlọ́run ti máa ní kí dáadọ́ jáde rẹ̀ afáwọn ọ̀tọ̀ lẹ́bùn náà bá sọ̀rọ̀ jẹ lọ kàlà àmì fún wọn wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ìnáwó aláàbò sọ̀rọ̀ rẹ̀ ìyẹn ní pàdánù méjì ìyẹn ò gbádùn àfẹ́yọ́ tó adùn sí nǹkan ọmọ àyọ́ kì í sára rí bẹ́ẹ̀ kì í rí bẹ́ẹ̀ wọ́n yẹn náà lálàyé dáhùn sọ̀tàlá nínú àdéhìí tá máa ń gbọ́ wípé ọkùnrin kan kọ́ má ìyàwó ẹ̀ tó tó bá hé ìwà kan lára ẹ̀ adéyọ tó sì kàlà rẹ̀ wọ́n náà lọ́mọ tó dáa tí ó sì ẹ máa wo láàrin ẹni ọlọ́run ó ti sùúrù táwọn obìnrin yẹn ó ti sùúrù tí òótọ́ wá di ó ti ṣe ní aláyọ̀ ó sì máa dà lóhùn àmì ó ti yẹ kó rí nìyẹn àwọn ah, tó sojú àfáà rí tó sojú àfáà rí àwọn ah, ti pè lérè ọlọ́run fún ó pín èrè fún látara ọmọ torí bẹ́ẹ̀ ayà ìka gbà wọn mọ́tí kálà táwọn ká kéde ìgbéyàwó súnà ayé ìgbéyàwó gbọ̀ngẹ́lẹ́ kásìn ẹ̀ka kódà tí wọ́n lo dóòfù dóòfù owó ní ìlú baramu tó fẹ́ jù obìnrin ni wọ́n máa lò láàrin ara wọn ẹ̀yin ọkùnrin ọ̀hán ní gómìnà fẹ́ máa lọ mọ́ wọn lórí o yàwó ń yà o ọ̀daràn ni ẹ̀ o abẹ́yìn náà wà á fi dòsì kò jẹ́ ẹ̀ ti jó náà ẹ̀sìn kan tọ́lá àwọn tó kọ́kọ́ jó òun làwọn wò àwọn èèyàn mú kàkà rèé nígbà tó ṣe òdílé gbé màálù wọn bá fi dòsì fi dòsì ó fi àtẹ́kùn níbi ìgbọ́ màálù yẹn tó á jáde lẹ́nu rẹ̀ màálù tó ti tóbi ni ó fi kíní ìtẹ ìtẹ ló fi ṣe ẹmọ kíní gbogbo yẹn tó tó á ń tà lóko wọn gbọ́ lókè yóò pẹ́ kó tó dáhùn náà ọba ní àwọn àgbà ìlànà mùsà ọlọ́run mùsà ní sọ́nẹ́sì yà ọgbà gbẹ̀mí fún padà bọ̀ wá bẹ́ẹ̀ wọn bá ń jó yíká rẹ wọn bá ń gbé níta ní títí ó ti bẹ̀rẹ̀ níyà o gbogbo yìí náà máa ń lọ ẹni mú ogé mú kẹ òye ẹbẹrẹ jíjọ ànẹbí jíjọ òwe ni o òtítọ́ kàtí ń jẹjọ ànẹbí rárá níbi nǹkan jíjọ ànẹbí bò jíjọ kẹkàtí ń jẹjọ ànẹbí ṣùgbọ́n tó bèrè bá lóun fẹ́ máa yíra kó tó jọjú ó lè ṣe bẹ́ẹ̀ fọkọ ẹ̀ ṣùgbọ́n nínú yàrá nàám ọkùnrin mi láìkí kóbìnrin rìn wọlọ pé pé yọ máa kojọ rọṣọ ìdíje áá áá ọlọ́run ọ̀hún àti ohun ìmí náà ló jogún eléyìí fún nàám lẹ́yìn ilẹ̀kùn tí ó máa dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ ni abúlé ṣíṣú sùkúrù bí ọlọ́run ọ̀hún àti ohun tí ó pàṣẹ fún nínú ilé nàám irú yẹn kò sí nǹkan kan bẹ̀ ọ̀páàrọ̀ orí ìsìlẹ̀ lè máa dá níbẹ̀ yẹn ṣùgbọ́n fún mi wá pé rẹ̀ bóni gbogbo nǹkan tó jẹ́ wọn tó jẹ́ ẹwà ọ̀ṣọ́ àpọ́nlé tí ń bẹ lára ẹ̀ kó fi ṣe kó fi tàbàlà kó ṣe bálabàlà ẹtì mọ́rú wọn tí wọ́n máa ń tò sẹ́yìn àwọn olórin àtàwọn ìdarí tí wọ́n láwọn ń kọrin ẹ̀sìn náà ẹgbẹ́ ẹ̀sẹ̀ mi dání mọ́ bẹ́ẹ̀ tó gbé gbogbo oṣù ká lẹ́sìn ara wọn tó gbé bóde ẹ̀rí gbogbo eléyìí orí burú mi. ànábì sallallahu ó ní yàtọ̀ sí ń bẹ láàrin àláàlẹ́ àtàrà òun náà ní àsọ́ọ̀tù. Ah, tọ́ba ti dìgbà náà ń ṣe àwọ̀ ẹ má ṣe é fún kẹ́lẹ́. wọ́n dà àwọn àbáwá sọ wípé tí wọ́n bá ń béèrè wípé ilẹ̀ wa ṣe bẹ́ẹ̀ ni mo wá fẹ́ fàfímà èmi lágbájá wa fẹ́ fàfímà bẹ́ẹ̀ mi bàbá alágbájá wọn á tọrọ fàfímà kódà tí wọ́n máa rọ pé wọ́n láwọn wá bàbá alágbájá láwọn wá tọrọ fàfímà fún lágbájá tí wọ́n gbé e sókè káàdì wọ́n sọ ẹ ẹ̀rí lẹ́yìn náà wọn ẹ̀dá tó kù fi mi ká kálólò alẹ́ ti gẹ̀ẹ́sì kálólò nígbà tí àwọn bá tẹ̀ ṣùgbọ́n yẹn wọn nílò bára mú o tọ́fẹ́ kò ní mú nǹkan jáde àwọn obìnrin ni wọ́n máa gba pẹpẹpẹ láàrin ara wọn kò ní mú nǹkan wá àwọn obìnrin ni kì í sọ ọkùnrin wọn lùmọ́kọ̀ gbọ́dọ̀ sí ìfàṣọ ìkọ́lù wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ agbèrè àti lọ́sọ̀tọ̀ mẹ́ àdéhùn tó máa tako sẹ̀ríà ẹ̀rí bákan náà a sì lè sọ wípé mo ti sọ ni pé àsọ̀tún bẹ́ẹ̀ wọ́n ti ká máa lọ fún kú aráàmù yẹn ní ìlà pariwo lápúrú ní kí sẹ́lẹ̀sẹ̀lẹ̀ aráàmù yẹn àti tá a bá lọ fún ẹ̀dáadáa lókun tó àti ká sì lòdù ìyẹn ti halal. tó bákan náà àlàyé kẹfà ká sì wà ní ìmọ̀ fún ìgbéyàwó òun ni ìgbéyàwó máa fi pé pérépéré àpèjẹ oúnjẹ tá a sí táwọn yẹn á kó jọ lórí ẹ̀ pẹ̀lú hadith abdulrahman bin awf káàtì kàtẹ́lẹ̀ pé ńgbà tó fẹ́yàwó àwọn tó sọ́nà kọ̀ọ̀kan àwọn olè ọ̀nà òbíṣà lọ pẹ́rẹ́ pẹ́rẹ́ kọ́dà yóò tóbi tó kí ni wọn àgùntà àtúntà tó sọ́nà ti bẹ́ẹ̀ nígbà tí ọ̀fẹ́ zainab tó ti pẹ́ẹ́lì àtẹ̀rẹ̀ bí àwọn aláìrìn àwọn tó sọ́nà tó ti bẹ́ẹ̀ níbi apá kan àwọn ìyàwó rẹ̀ ìyẹn ọ̀pá rẹ̀rẹ̀rẹ̀ níbi ìnáwó ọ̀ wá ní dúró lórí eléyìí láàbùrà tó ti gbà tí gbogbo ẹ bá ti rẹ̀ rẹ̀ rẹ̀ yọ̀ọ́ ìwọ̀n mọ́gàdà ẹja mójútó lẹ̀kẹ̀ yẹn ẹja mójútó tóbìnrin yẹn já fún lówó tó jọjú káwá ti wà nímọ̀ yẹn bọ́lá wọn bá ti ní kó sà mọ̀lá yẹn bí yẹn wọ́n làwọn kò sálá ń ti wà nímọ̀ gan pépé mútu méjì ṣàyẹ̀rù subhanallah ẹ̀yin náà dá mútu kan mọ̀ agolo mílíkì mélòó ni mẹ́rin lápẹ̀rẹ̀ agolo mílíkì mẹ́jọ wọ́n kò sálá ló lọ lọ ṣe kíní ìjírò rẹ̀ láyé ni wọ́n kàn sí ni wọ́n fáwọn èèyàn jẹ wọ́n ti ti búrẹ́dì káwọn ẹ̀rí wọ́n ti fún òbí ìwọ ti ṣe àpèjẹ nìyẹn ẹgbẹ màálù yìí náà ní ìrówó rẹ ti tẹtẹ ní kọfà màálù ni ẹ tẹǹtì ni ẹ ọlù tàfẹnù yẹn gan là ń tẹ lórí rẹ lọ́wọ́ ń pè tẹtẹ ni mọ bá nìyẹn ti yé àgbẹfẹ ńlọlọpàá fún nígbà láàyè rẹ ò lè ṣe ò lè ṣe tó bá gbàdú ẹ mọ tẹtẹ ni ká jẹ pé ẹni wọn bá pè ọ̀rẹ́ yẹn ni pẹ̀lú hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu wọn wọn ti sọ sọlọ ẹni tí wọ́n bá pè síbi àpèjẹ kọlọ àti àbí tàbí ìbúrẹ́rọ ọ̀jọ́ lọ́ọ̀ tẹ̀lá wọ́n lè jọ ilé. ẹ̀mọ́ ń lọ bí ojú di dáhàwá ẹni wọ́n bá pè sápèjẹ ìgbéyàwó tí ọ̀dẹ lọ ó ń dọ̀ ó ti ṣe ọlọ́ ó ti ṣe òjijì ọlọ́ ṣùgbọ́n àpèjẹ ìyàwó tó ọba lọ ó ní àlàyé kiri kiri ti lẹ́ni tí ọba lọ à wọ́n ní àpèjẹ ìyàwó tẹ̀ ọ̀kan náà ló ti lòdì dání wọ́n pè wọ́n lójú bí mọ́ ni à wọ́n dẹ̀ ní kí ló ní bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run lẹ́ni tí ọ̀dẹ́ ti lọ báyìí òṣìṣẹ́ lọ́wọ́ òṣìṣẹ́ kí ni ó òṣìṣẹ́ òṣìṣẹ́ rẹ̀ ẹ̀hẹ́ lọ́wọ́ àfi yọjú bẹ́ẹ̀ tí wọ́n máa lọ sí dọ́kítọ̀ ọlábóyìnbó láyé bí olóbi mọ́ wáyé rẹ̀ à báláwo àgbà ń dọ́kítọ̀ lẹ́wọ́ ẹ̀yẹ oníjà ti lọ́rùn ìyàwó ẹ̀ nígbà wọn bá jẹun an takuna hiya alwalimatu al-ula ọgbọ́dọ̀ jẹ́ àpèjì alákọ̀ọ́kọ́ tẹ́nìyẹn a ṣe wàlímà jíjọ́ kan lọ èyàn lè lọ́njọ́ kejì ṣùgbọ́n bá jíjọ́ kẹta fọ̀yẹ́ fọ́lọ́ nǹkan mi ti wọ̀ ọmọ bíi wàlímà abẹ́ ìgbéyàwó lọ́rin àtàwọn ìgbéyàwó táwọn ìyàwó anẹ́ẹ̀ṣe ní ọ̀dọ̀ tí wọ́n ń sẹ́yìn wọ́n máa ní ìgbéyàwó ẹ̀rín dùn kẹ̀kẹ́ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn bẹ́ẹ̀ wọn ìgbà kan lé láàyè sẹ́yìn náà máa ń fi bẹ́ẹ̀ nílùú ńlá báyìí. aláya àwọn ìyá wa ẹ wá wá àwọn ìyá yìí o nígbà wọn bí ń ṣèyàwó ni àwa náà kẹgbẹ́ lọ o. wọ́n ti so yìgì tẹ́lẹ̀ ti pẹ́ o náà ti so yìgì pé tó ti dìyàwó ti kó lọ tó ti bímọ wọn á dájọ́ sí wọn á ìyàwó ni ó ti láwọn ọjọ́ tí wọ́n ti ṣe tí wọ́n ti gbé owó lé láàlé abalila ali sara ọjọ́ tí wọ́n ti wọ ọjà bíi wèrè ọwà ń bẹ tọkọ ọlọmọ wọn lórí wọn lọ jímọ wọn fi kéwú níjọ àlàmísì wọn kọ ní ara ara fi àdáyà márùnún yóò máa ṣe bálabàlà yẹn wọn bomi sí lẹ́sẹ̀ yóò wọlé lára ìlà ìjọ kìíní òun lọ ta ju kéèyàn lọ táwọn ọ̀pọ̀ gbọ́dọ̀ jẹ́ pé rẹ̀ tàbí ìjọ kejì àtúntẹ̀yìn náà ṣùgbọ́n ìjọ kẹta náà pẹ̀lú hadith àtúnlẹ̀ ìlú màsíwò tẹ̀lé ọ̀gá àti wọ́n ti sọ̀rọ̀ àtàlà lórí dé. ó ní bẹ́ẹ̀ rí oúnjẹ àkọ́kọ́ ọjọ́ tí yẹn síyàwó òótọ́ ni kó ta ó lẹ́tọ̀ọ́ kí yẹn lọ. bẹ́ẹ̀ wá rí jọ́ kejì súnà ìdíyàn jẹun jọ́ ni. Ah, ẹ wá rí kan wá lò ní àpèjẹ ìyàwó ọjọ́ kẹta ah, ah, ó ti di súnmọ́ àtún nìyẹn tí a gbọ́ nìyẹn ni. ẹni wọn bá fọ àwọn èèyàn gbọ́ ní nǹkan kan ọlọ́run ti máa bá àwọn èèyàn gbọ́ kò ní gbà ládàá mọ́ wàlí màdé yẹn ọba lọ ọgbọ́dọ̀ já sí pẹ̀lú tó pé yẹn ọjẹ mùsùlùmí ọ̀rọ̀ yẹn tó kẹyìn dẹrù ti dẹrù ẹyin dẹrù máa ti di ọfíìsì wọn ní kò pé dẹdẹ kí yẹn jẹ pé kíkéèké bá pé yẹn má gbàgbé tó ti ní wà lóògùn ìgbèlè o abẹ́tìlájú ẹ̀wọ̀n kọ́ lọ́n sọ pé làkọ̀dé káfàrà lẹ́bí náà ọ́lù iná lọ àtàlẹ́ tó tẹ̀lé àgbà fẹ́ mọ̀ bẹ́ẹ̀ tó múra fẹ́ bá wọn sọ tó tí wọ́n fi lọ́la yìí aláyè yẹn fẹ́ bọ́ kátó àwọn ọmọ tó ti táìpù náà tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ nìyí yìí ìyẹn òkú tẹ rújú pé ọjọ́ òòsà táwọn ẹni tí wọ́n ń bọ òòrùn wọn ń bọ̀rùn òun ní twenty five ọmọ oṣù sẹ́mbà ojú ti àti ẹ̀ nílò jẹjẹ kérésì níbi àti wọn tí bífàlà ẹ̀kú sọ fún jẹ bọ́ọ̀lù mo máa rí ìmọ̀ nígbà tá a wà ní tẹ́ǹjẹ̀ta mo bá rọ́pọ̀ sí kọjá kí ló àwọn ilé wọn náà wọn ti balẹ̀ sí ni kí ló dé wọn ni wọn sáko ń lùrì ǹjẹ́ kí ló ti ṣẹlẹ̀ wọn níbẹ̀ wọn ni wọn ń sojú ẹbọ nílùú láti lè àwọn owó ní ṣe wọn láwọn kiri o báwọn èsì kiri wọn wọn lè bọ wọn ṣe àwọn òfin fọmọ àwọn oúnjẹ ẹbọ àwọn òjò ẹfẹ kó rí aṣọ ẹbọ kó rí gbogbo obìnrin ẹbọ tí wọn ń fi àtàwọn ajẹ́rìí bí ó bá ojú wa ti ẹ̀yin mùsùlùmí ọ̀bì yìí kí lẹ́yìn lọ bá wọn jẹ̀rẹ̀ ṣe àtẹ̀yìn àtàjẹ̀ ẹ̀sì yẹn náà àti ṣùgbọ́n tó bá ti dé báyẹn láyé ọdún yẹn náà ni ẹgbẹ́ àwọn ń fi ẹ̀lú kù oníjà pé lẹ́dún ọdún rẹ̀ àti bá wọn ń ṣe fún àkóró ọdún rẹ̀ yìí náà tó délẹ̀ ládìgá kí ọ lọ́wọ́ ni wọ́n mú kárọ̀ ńlá ìsìn ọ̀fọ́dún lórí kótóbá. àtẹ̀wò alátúlọ́ ọ́fíìsù lẹ́nu jọ́ mẹ́ta alátúrí kan ẹ̀wọ̀n ọba tó kù lọ́dún parí àwọn àfáà tí wọ́n ní òde sùn náà lórí ní ọ̀wá pé mọ́ ni. mẹ́rin àwọn àbá kò sẹ́nìkan tó mú gbé tó gbé lárugẹ jù wá lọ nígbà táwọn mùsùlùmí kan ní òde bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ́ bá tó fi káfíìn tí wọ́n náà fi bẹ́ẹ̀ wọ́n fi wà ń bẹ̀ báyìí àwọn làjẹ kan máa mọdé sí yẹn gẹ́gẹ́ àbá àwọn tìjẹ mẹ́ta náà ń bẹ níìsì àwọn olóṣùn mẹ́rin ẹ ti mọ wọn àbí wọn bẹ lálẹ́ kúta bí iná àwọn náà ń bẹ ń bẹ báyìí wọn lè lọyọ kan ní wọn lè lílu kan ní ẹ kẹne ta ní kára ní ilé tí wọn bá bí wáyé ẹ àkójọpọ̀ ní gbogbo ní ayé yìí kọfẹ dàbí kàába a ìwọ náà wàá ẹ̀ẹ́dínlẹ́ tí ìdíyà gbé wá tọ́papọ̀ mọ́ ohun dáhùn lẹ́bi gbé wá ni àwa lọ́bẹ̀ dàbí àkójọ kàbá kọjọ́ láwọn kẹ́kọ̀ọ́. àwa gẹ́gẹ́ là ń gbé kíkí ní ẹ̀gbọ́n oko lárugẹ. tí ẹni tí èsì mùsùlùmí bá pèèyàn tó de àwọn kéèyàn má lọ wọ́n fún fèrè wọ́n sì tàgá sí mẹ́kọ̀ọ́ mẹ́ ọ. wọ́n lu òjìdó àti fèrè tẹ́tẹ́tẹ́ gbogbo ẹ̀ wọ́n fi wọ́n fi ijó fóònù ló dáa sí oníta ọ́fíìsì yìí náà ni ẹnìkan ní ọlọ́fíìsì lọ. oníbẹ̀ kì í ṣe dandan ní kéèyàn jẹ́ pé ìyẹn lè lọ ọ̀gẹ̀ sọ̀rọ̀ yẹn nínú májẹ̀mú. ọgbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ tó pé èèyàn ọgbọ́dọ̀ jọ dáa ní ń fi ọ̀dà rẹ̀ hàn fúrẹ́ǹtì ṣe ń bá fi ọ̀dà rẹ̀ ó sì fọ̀dà rẹ̀ wọ́n bá ń ta lókè onímọ̀lẹ́dẹ́ àbáyìí ẹ̀ẹ́n kí lọ́wọ́

ọ̀gbọ̀dọ̀ lọ́rẹ̀ gbogbo ilé yẹn ṣàkíyèsí ẹ̀ dáadáa ìwọ̀n fún wọn fún ọdún ó ti máa kan nímọ̀ lẹ́sẹ̀ àtìkọ̀ yẹn ti máa lò bí àwọn àwọn alágbájá àti ìtàkùnmọ́. bákan náà ó gbọ́dọ̀ pé èyí tún jẹ́ dẹdẹ tó lọ wọn ti àfọ̀ rẹ báyìí. kíyẹn kó dábàá bẹ́ẹ̀ kó sáà ti jì í kí wọ́n á ní orí bẹ́ẹ̀ o ronú sí dáadáa o apájọ lásìkò gbàgbé gbowó yìí wọ́n rò pé ẹ ọ̀tá lè léyìn pé owó kéré ìgbéyàwó mi ọ̀sẹ̀ tí ń bọ̀ ni mo fẹ́ fẹ́ wá bí wà nímọ̀ ọba ní kí wọ́n fi ti gbá pé èyí ó ti tẹ́tẹ́ wọ́n náà mọ̀ kó sòrò pẹ̀lú bí mo ti wọ́n yìí láti sẹ́yìn láti kẹ́lẹ̀ fọlọ́ ọ̀rẹ́ fẹ́ràn ah, ẹ̀yìn náà máa jẹ ẹ̀yìn lábẹ́ kúta tí wọ́n bá gbá kà sí. mo rò bá nìyẹn bí bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ti lè dáàbò yàrá ìyọ̀rẹ́ yẹn ni. ìmọ̀lá yẹn ti gbogbo wáyé ẹnì kẹ́kẹ́ ti dé ní ìdígbà tá a parí pẹ̀lú gbogbo àwa jẹ mẹ́rin pátá mo pè é síbi àgbẹ̀jẹ̀ ìyàwó èyí ni ọ̀wá yín lọ́kùnrin àwọn. ṣé àwọn pípọ̀ dá pẹ́ ní náà gbogbo àwa yìí ẹni ọba wò ló lé lọ ẹni ọba wò lè pàṣẹ. ó sì gbọ́dọ̀ jáde pé ní pàtàkì dá pípé yẹn torí ìfẹ́ ni àti láti súnmọ́ rẹ ni níyẹn bá pé yẹn torí pé yẹn bẹ̀rù rẹ ìgbà pé ìgbéyàwó ni òní da ẹ̀fẹ̀ fà á Eh, ìgbéyàwó ọ̀la rere ní nì àwọn abiyì ah, kámúsù máa wá wọ́de ìyàwó mi eh, àwọn ọmọ mi náà ń gbéyàwó nìyẹn wọ́n á gbéyàwó bẹ́ẹ̀ ni èyí ṣe dandan ní kéèyàn jẹ́ pé rẹ̀ àìpé èèyàn ń báyé yẹn àbí yìn kan àbí nǹkan kan. mo ti gbọ́dọ̀ sí ibi ìgbéyàwó yẹn mú kí àrùn bí ọtí. bàbá rẹ̀ máa ń lọ lórí ìyàwó ọ̀pọ̀ wa ní máa ń lọ ìdíkàjẹ́gẹ́ torí àwọn eégún olóńgbò tí wọ́n sùn lọ rẹpẹtẹ kéèyàn ra padà lé lópin ìgbà tó lágbára àti fọ́ àwọn ìbò yẹn. àìbẹ̀ kó o débẹ̀ mo ti bá àwọn bẹ̀m̀bẹ̀ òjìdó gbogbo àti makurofóònù àti gbogbo kíní tí wọ́n sùn lọ rẹpẹtẹ wọ́n máa ń sè é lọ ṣinṣinṣin wọ́n ti sọ ní aa kí ni sọ̀rọ̀ ẹ̀ bá wọn ní bẹ́ẹ̀ ni ìyá ìyàwó ló pelé ni àbá kéèyàn tó ti sèkí ní wọn ní yẹn padà mọ̀lọ́bọ̀ sí bẹ́ẹ̀ àbójẹ ìdè bẹ́ẹ̀ wò sẹ́pẹ́rẹ́tì ọkùnrin àti obìnrin ní ọ̀rọ̀ padà nígbà tí ilé kan ní ọgbà yẹn kì í ṣe bẹ́ẹ̀ ní bọ́lá olóde ìyàwó yàwó pẹ̀lú hadith ìjà àbẹ̀rẹ̀ àbdùlá ọ̀jọ̀ ọlọ́run jàrá wọ́n lè dìjọ́ ọlọ́run sọ́lọ́ àṣọlá sọ yìí pé. wọ́n ẹni tó bá gbọ́ ọlọ́run bá àtọ́jọ́ kẹ́yìn àwọn sọ́lá sọ bẹ́ẹ̀ kọ́mí ìjókòó síbi ọpọ́n tí wọ́n kọ́ sí jọ bẹ́ẹ̀ á ní ẹ́ iná àdìrí lẹ́wájú tèmi tẹ́lẹ̀ náà kún sí wọ́ sálú bí wọ́n ah, ní gbogbo sórí tó ń sọ yẹn á ní wọ́n kọ́ sí lórí jókòó mi. ṣùgbọ́n bá jáde pẹ́ nígbà pé yẹn ọ̀làgbàrà tó bá dọ̀wọ̀ lápẹẹrẹ nísì àdúrà wa gbà tó yẹ gómìnà bá tó yẹ tí wọn ò ní tẹ̀ka mọ́ wọn bá yàn ní gómìnà ni ẹgbẹ́ ọwọ́ adébẹ̀ láì olóde ìyàwó gbòde bá gbó ọtí ń bẹ̀ yẹn ọwọ́ aṣọ fáwọn ojú wọn ọ̀rẹ́ rẹ̀ ti ń bẹ́ẹ̀ pé gbogbo ògbó pátákó ní kíkọ́. Tẹ́ bá ti kọ́ tán ẹ lọ kó dànù. Ẹ̀dígẹ́ ìyẹn lè jókòó lórí ìyàwó ìfẹ́. Àbòdébẹ̀ sọmọ bẹ́ẹ̀ ti da aláṣẹ nìyẹn gómìnà tí wọn ò dìbò yàn tó ṣe pé ọkàn ti gómìnà tí wọn yàn pé òun lọ yẹ lóye àmọjọ tó tó débẹ̀ o mọlùkọ ti ń rì tó ọwọ àjọ gbogbo bẹbẹ yẹn ó ní ẹgbẹ́ bí àwọn bẹbẹ yẹn tó bá mú ọbẹ òun tẹ gbogbo bẹbẹ àwọn èrò ti bẹbẹ tó ti rìn ọlágbára rẹ kò fẹ́ ló sì yọ lọ́wọ́ ẹ̀wò nígbà yẹn ìyẹn ni wà ló ti yọ̀wó yẹn abẹ́ fi kẹ́ nípa àdéhùn àbẹ̀sẹ̀ rọ̀jì ọlọ́run tààrà àdùn àrùdọ́ àti sọ̀rọ̀ àti wọn bọ̀ lọ́wọ́ àti náà ni ṣe ẹgbẹ́ káwọn obìnrin tí wọ́n bọ́ sẹ́yìn káwọn ọkùnrin wà wájú ọlọ́run tẹ̀lé wọn gbà pẹ̀lú ọmọ ẹ̀jẹ̀ wọn ní ìmọ̀ nìyẹn pẹ̀lú حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه هو صلى الله عليه وسلم ẹni ọba rí mú kárò nù ń tọ́ kakọ kọkọwọ rẹ jí tó bá wà ní ipò agbára bẹ irú wọn ní ìṣòro lè yí mú kárò pẹ̀lọ́wọ́ bí irú kọlọ́ fọ́gbọ́ ọtí ni wọ́n gbé wá sókè ìyàwó ó lè di wàhálà o ṣé ilé ẹni bí wọn lọ fẹ́ sòde ló ti sọ tẹ́lẹ̀ yìí pé kò sọ bí ó pẹ̀lú owó dẹ̀ tó wá kọ́wọ́ ìjọba bọ̀ bọ́yọ̀ ọ̀rọ̀ wá sí sọ́jà bíi méjì kan wọ́n wà ńbẹ̀ tó tó ẹ̀ka ọ̀gbọ̀n tẹ̀ ti rí ọmọ pé yẹn ní ọ̀dọ̀ wa gbà ẹjọ́ bí ti sọ́jà ọ̀nà tó ń dé sí ìjọba ṣùgbọ́n yàtọ̀ sílẹ̀ ìwọ lọ́mọ akọ́gbò yóò yí ẹni ọba rí múnkàrù kọ́ tí ò bá lágbára kọ́ la wọn. tí ò bá lágbára kọ́ lọ́kàn kọ́ wa lọ́kàn yẹn lọ́lẹ̀ yìí. báwo ni wọ́n ní gbogbo ẹ̀ lálẹ́ lò lẹ́ẹ̀kan a lè rí lára ọkọ ọkọ lè lo ọwọ́ òun ni lulu ti tẹ́lẹ̀ àlọ́ pé ọkọ lè lo ìyàwó ẹ̀ ìgbésẹ̀ kẹta lẹ́yìn wá sí àtìyẹn bẹ́ẹ̀ jù rẹ̀ lójú. ó sì lè láwọn òun náà lọ́rọ̀ wá sí ó sì lè lọ́kàn pẹ̀lú kọ́nyẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ lórí ẹni pé mẹ́tẹ̀ẹ̀ta parí sára ọkọ̀ tí ni máa ń parí sára bàbá ọmọ ń gbà mí náà ní bàbá bí o tẹ̀ sí bẹ́ẹ̀dì kan yàn lórí ìmọ̀ lè bá wí ó sì lè ṣe gbára lọ́wọ́ ti á tó báyìí nígbà tá a mọ ọ̀rọ̀ ìgbéyàwó torí fi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó náà náà ni ọ̀pọ̀lọpọ̀ wá ti ti púpọ̀ jù àyàn àwọn òpàlà ìdánilá láwùjọ a máa lérò pé àwọn àtàwọn ń ṣèkà lẹ́kọ̀ọ́ ìfọ́kúkọ́ láàkọ́ wa. torí náà lè gbé ìwà tó mìíràn ní ìṣọ̀kọ̀ wa fún yẹn yọ́n máa sọ áhàhà àkọ́kọ́ bí kò ṣe fúyàwó yọ́n máa sọ áhàhà níṣẹ́ ìlú kọ́ wọn lẹ́kọ̀ọ́ bá dẹ́sẹ̀ à ń kọ́ra wà nílò ìrìn òjì rọrùn bí ọlọ́run lọ sọ àwọn alákọ̀ọ́sọ àtúnṣe kábíkù wa ọkọ ni àbíyàwó kọ́ńtò tí wàá ṣe fẹ́ẹ́ láti láti bí ọmọ ọlọ́run lọ́kọ́ ọ̀ṣọ́jọ́ rọ̀ wá lọ́rùn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت جزاكم الله خيرا يا جماعه gbogbo òkè ìṣòwòsì olóòlù tó wà nílẹ̀ ẹ̀dá fún ilẹ̀ nínú ìtàgé tó yà kán àti gbogbo àwa tí àpapọ̀ àti ìrẹsì wa kọ́ ló wà àgbélé torí ìpìlẹ̀ wa tí abáṣẹ́gbèrè kan àti kí àwọn àgbà ló wà number one, number two, number three, and number four. Wọ́n bá fi kọ́ wá tí wọ́n jìnà ẹ̀ náà. وعليكم السلام ورحمة padà á pàdé. rẹ̀ tó ń tọ́ lọ sí sí ṣùgbọ́n kò jẹ́ sàpá àpá rẹ̀ ṣùgbọ́n lọ ṣùgbọ́n ọtún kàmá sọ fún ẹgbẹ́ ìlú dàbí ẹwà níbi tó wá níbi àádọ́ ìlú tó lè tìlú kẹta fọlọ́ ní ilé ọkọ yìí wọ́n kí ní àti ní wọ́n pè àyè àdá ìlú ní ìta àti ọmọdé àyè náà ló mọ̀ pé àwọn bá ń gbóká lè lọ́wọ́ ẹ̀ka ní ìmọ̀ mọ́ àtẹ̀kù lọ kọ́ ìlú mẹ́wàá ìfẹ̀ṣíà àti ojú èkó sí ìmáyé táàbìkò ìmáyé ó lè fi kọ́ sọ lọ́wọ́ kọ́ lọ kó ìlera kọ́ Fífẹ́ sára náà lè fẹ́ ọmọdé. Ah. Ah. <laughs> Àbá ń dúró kíkà ìwọlẹ̀ gbélẹ̀. Ha ha ha ha. Okay. نعم السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله Náà ìbéèrè tèmi ni lórí mímọ àna ìyàwó yìí. Náà. Àìkọ́ sí àwọn àpá àwọn ọmọ ẹni tí ìwà fẹ́ fún ìyàwó ẹ̀ fẹ́ kà kí ìwà fún ìyàwó ẹ̀ fi ìmọ̀ ìyàwó jáde kó máa di òkókó tó ráì tó ráì tó Ìjọba tó lọ ara ẹ̀ ọ̀gá ọlọ́ọ̀bà àti ọ̀yẹ́ ẹ̀sán rẹ̀. Ìbéèrè tèmi ni lórí ijó pẹ̀lú àwọn obìnrin lè Báwo ṣe bí àájú ju lókè ṣé lálẹ́ ẹjọ́ ìyàwó pọ̀ la torí bá láwọn ọmọ ìyá kan tó láti ìta ọ̀ṣíkà náà ìwọ́n á lọ bẹ̀ ọmọ ọkùnrin nígbìrì. bákan náà irú àwọn tó jẹ́ pé àwọn àkọ́ọ̀bẹ tó àtẹ̀lé lógún ni ó ṣe ètò ìka òun ṣe báwo ni ìka òun ẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀yà lórí ìka òun ẹ̀. Thank you. نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè ni pé tí wọ́n bá wo personality sí ẹ̀rín wọ́n á ṣe ń di àyè múnkàrú ti bẹ̀rẹ̀ ní kan tó ń ṣèyàwó wàlímà tí wọ́n péye tí wọ́n gbá ẹni yìí èèyàn pàtàkì ni àti pàápàá ni ọ̀yẹ́ tí wọ́n lò ó máa wo òkú òbí tí pé ó ṣe tó ti fi ti ìrànú wá wọ́n á ti fi ti tọ́jà. ó ti fún yẹn lé ó ti fún yẹn lé èèyàn níbi àti mẹjú tó èyí tó dé ìlú tó nìkan. ààrẹ ti gẹ̀ẹ́sì tó ọ̀kẹ́ náà fẹ́ lẹ́kọ̀ọ́. قل وقد أجلك من يعصيك مستجرا ó ti pàtàkì rẹ ó sì ti bàbàrà rẹ ẹni tó bá yẹ pé ń yapa sí oníkọ̀rọ̀ kò sí ìdí rárá ọmọ ẹsẹ ọba yìí nígbà tí òòrì ọmọ lọ́sọ̀ ẹni lómi ní sọba yìí ó pèmí bọ̀dà èmi kò pèmí ní òsàdà èmi kò pèmí láàfà ìmọ̀gbọ̀ ìmọ̀ wá ní àtẹ̀lẹ́wá sí ẹni gbà náà kí ni wàá ní lọ́wọ́ àmì eléyìí èmi tó bá rí ìrètí yóò pọn mi lé ẹgbà tó sì rí mi tó sọ pé mo fẹ́ rìn ẹ̀kọ́ tí wàhálà mi lé. sọ̀yìn ti tó gùlùwù ni kéèyàn wá múra pé ẹ wá wá nìkan fèmí sí àwọn olókùnkùn wa ń bẹ́ẹ̀ nìkan ẹ̀ kí lọ́kàn ọ̀ lè lè ọ̀rọ̀ bá rẹ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ kan máa wà wípé tí ọmọge bá ti ṣe àlejò mẹ́ta ọlọ́lọ́kọ̀ ní ọdún àwọn tó pọ̀ sí tó máa ń sọ ju àwọn oníjáde náà ń bá ní kéèyàn rí ẹni rí dọ́ọ̀pọ̀ èèyàn gbà yẹn kọ́ máa lọ kẹ́kọ̀ọ́ yóò fún ilé ọgbọ́ ẹ. kápá jùlọ lágbóòrè tó ń ṣẹlẹ̀ láwùjọ yìí ó lọ sí iye wa pé tóbi bá padà pẹ́ kó tó lọ́kọ́ ẹ̀fọ́ àmì lẹ́jọ́ ta ṣe ní gbọ́ra èyí tó padà súnmọ́ ni pé ọkọ̀ máa wù ú fẹ́ mọ́. nínú nǹkan tó tún súnmọ́ ni pé àwọn ọkùnrin gan lè má tẹ̀ ẹ̀sìn ìbọn náà ọlọ́run náà ní ọjà tí ń fi ìyá ṣe àdúró sísà yẹn lẹ́nu wọn tí kò wọn kò sí ṣe ẹ̀ wọn wọn sì padà máa ń fẹ́ ní ìdádúró sísà yẹn àbí kó má ti mọ̀ púpọ̀ ní tábà tó tọwọ́ bọ̀ ìmọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀yà ara obìnrin ìlọ́wà tó táìmù tó ní bùkátà sí ìgbẹ́rẹ́ tí ò rí sikini yẹn wá lóṣù yìí àárí lóṣù yìí àárí lóṣù yìí kò rí ó pórì pórì pórì pórì pórì gbogbo àwọn nǹkan yẹn wọ́n padà sí ohun táwọn nǹkan kọ̀ọ̀kan máa dá tẹ́lẹ̀ láàrú ènìyàn mọ̀lọ́bọ̀ ti rẹ̀ ń rìn wọ́n yẹ pé kọjá kéèyàn pẹ́ àṣìwá gbọ́dọ̀ pé kọ́ á jẹ́ ọmọ ògbókògbó mọ̀lọ́bọ̀ ti rìn kájẹ̀ láti sọ fún wa tẹ́lẹ̀ yìí pé ó kù bí ọdún mẹ́ta àbọ̀ méjì obìnrin ti máa ń lágbára àti bí ọkùnrin ọkọ méjì tí ó fi ṣe hàlẹ́ ó sì lágbára àti lè bí ọkùnrin wọ́n ti wá sí háìlì ọ̀rẹ́ báyìí àkótó ah, lágbára dáadáa. sọ èyàn ti lè fọ́n bí kí tí wọ́n ti báyìí wá sọ́kù sọ́lá yìí. ó ti tẹ́lẹ̀ jù dáhùn sọ ọmọ mi wọ̀ lẹ́yìn ìlànà ìhìn. àwọn tó ní tí wọ́n ṣe àlejò náà tí wọ́n bá kọ̀ wọ́n lẹ̀ èyàn fẹ́ ní àwọn tẹ́lẹ̀ wọ́n á kọ̀ lẹ̀ oṣù mẹ́ta. gbogbo ti ń sìn ṣùgbọ́n pé wọ́n ta àlejò mẹ́ta àlejò lè ní báyìí kódà ìjọ tí mo lọ sí ìyàwó ọ̀kan náà ọmọ mi náà àwọn sílẹ̀tì wa àbísílẹ̀ tó ń wọ́n lé ọkọ̀ obìnrin kan bẹ ní bóyá bẹ̀rẹ̀ kòrí àti kan ní wọ́n pe obìnrin yẹn ní pòfẹ́sọ̀ fóònù ẹ̀rọ àmì tẹ́lẹ̀ lọ́wọ́ àti oṣù náírà ó sì fi pòfẹ́sọ̀ báyìí sí ọkọ̀. ìdí sì máa ń sọ pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí wọ́n máa ń ní èròǹgbà tó lágbára. ìkẹ́fẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ló abẹ́kù tá nílò àyè mọ́lí o. ẹ̀wọ́n àfa àkàrà tó ti padà di mẹ́díkù dọ̀tún. ṣé àkọ́tí ní mo tó rí ìdí tẹ́lẹ̀ pé kí wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa kàbùkù ẹlẹ́yà. wọ́n kẹ́ ẹ́ ṣé bẹ́ẹ̀ ni hmm. mo ti lọ́ọ́ tún lọ́wọ́ mi ìkọ́ni dókítà ọjọ́ máa tọ́jú èèyàn àwọn èèyàn máa ń tẹ́lẹ̀ ìwáyà dáadáa lọ́sẹ̀ kí ni ìmọ̀ fẹ́ ṣe lóṣù wọ́n bẹ̀rẹ̀ pé ìyá fẹ́yàwó àti abẹ́yìn ìyá lọ́kọ tó bá nǹkan kan ní nǹkan ní ara rẹ̀ ṣe tí wàá ti fẹ́ ní bí ò bá ní kàn ṣe tẹ́lẹ̀. ìmọ̀ ń tọ́lọ́pọ̀lọpọ̀ gbà ẹ́ owó ìlú yìí lápẹ̀rẹ̀ ń sùn òní bí mo ọmọ ti níyàwó kó tó ní kí mo ta gbogbo kẹ̀kẹ́ dà wà padà. a lọ jáde àgé a ti gbá ni a sàwọ ni a ti kókó bàbá sàṣọ ni a ti hajj ni a ti gbá láì ní ìyá kẹkẹ ọjọ́ àwọn tó gbé rà wọ́n ní kọ́ fẹ́yàwó ọmọ ìlú náà kò sí mú dáàbò bì í ní ọ̀rọ̀ ah, nǹkan pamọ́ sí wa lára tí òye wa o lè fẹ́ sẹ́ńdíìsì kan ní oṣù wà láyọ̀ ọjà lè fẹ́. gbogbo nǹkan tó yẹ pa àlè dá gbogbo nǹkan táwọn èèyàn máa láwọn ń ṣe láyé tí wọ́n láwọn ń ṣe láyé wọn náà lèyẹn ti wá padà sí náà alihamudulilayi kọ́nà dábòjá fẹ̀sẹ̀ kúrò kù báyìí bùkátà ń sùn wọ́n sọ pé wọ́n tún máa ń fi kíní àwọn yẹn tún sàpọ̀lẹ̀ wa a máa tún kó sínú ọkọ̀ bá ẹ̀ kí ni wọ́n àtúnṣe láyé ẹ̀ sọ fún mi èmi ò dẹ́ máa ń wá kí náà nì ebi ò sì pa wá gbogbo nǹkan tá a ti wá rìn àti wàá dà lórí pé bùkátà bí bùkátà yẹn ti wà gorí sí i báyìí ní pọ̀ sí i àánú ọlọ́run yẹn wà ló wà ń fẹ́ nítorí bẹ́ẹ̀ ká ronú sí abala yẹn dára abáyé tó ló bá sàlejò mẹ́ta ni ó lọ́kọ́ ó le tọrọ yín bá jọ wọ kódà ṣéwì nù bá sọ̀rọ̀ yín mọlá àtọkọlọpọ àwọn olùmọ̀ wọn ní bí ò bá jẹ olùmọ̀ ó di ó di ipò kan mú yóò rí àwọn ọmọ tí wọn di àyè tó lágbára mú ẹ wọ ìyá Imam Malik rahimahullah wọn yẹn sáfa lẹ́yìn ìyá Imam Shafi'i àti Imam Ahmad táwọn dà fa wọn àwọn gẹ wọn sì kẹsí mọwọ ni wọn máa fi lọmọ ọlọ́rọ̀ ìfẹ́ máa lọ ilé kéwù ẹ wá olùmọ̀ Malik fi ọ̀rọ̀ bó ti ń sìn abájọ́ láti dènà ìdínà ìdèdè fẹ́yàwó abẹ́gbẹ́ jẹ́ àwùjọ ìgbógun dájẹ́ àbí ìdèdè lọ́kọ̀ fọlọ́wọn bá lè gara fọ́sà lọ́wọ́ ìbéèrè yẹn ta lẹ́yìn náà ní kí àwọn àgbà ká lè fọ́ ọmọ kékeré á lè fẹ́ náà ṣùgbọ́n àkíyèsí mi fẹ́ràn máa ń pè wá sí ni pé ẹjọ́ bá fọmọdé nínú àwọn àtà àti gbogbo jì sókè kò ní jẹ́ni tí wọ́n á sọ fún wọn bẹ̀rẹ̀ gbẹ́ o kí nǹkan máa rin la èèyàn sọ̀rọ̀ tóbi mi máa ń sọ ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam apẹ̀rẹ̀ dáadáa ni wọ́n jẹ́ fún wa wọ́n fẹ́ yàwó Àìṣà ọmọ ọdún mẹ́sàn ẹwà wò nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti sọ̀rọ̀ àwọn kárì bí fáwọn náà ti sọmọdé ẹ̀rì àwa nìyí àwọn ìdájọ́ fẹ́ra wa tóbi ìdíwọ́ ta sí sí káwọn àwòbá ọgógójì àbájúgójì lọ tọ́ba ní ẹja àwọn sáré dáadáa ọkàn náà wájú ọ̀rọ̀ náà táàgì mọ́ rí rí kí lọ́ fẹ́ sọ ẹ mo fẹ́ fẹ́ já sáré díẹ̀ à ká sáré wò látúrú nǹkan láǹtọ̀ yìí aláìsàn wọn kékeré dẹ̀ máa rìkwẹ́sì fún wọ́n lé lóun fẹ́ wù rẹ̀ ẹ̀wọ̀ yà wá ìta nǹkan ẹ̀ náà wọ́n ti lọ ní wọ́n fi ní wọ́n fi lè gbé wọn sórí nǹkan ẹ̀gún jọ́ọ̀nì náà níbi ojú ogun yẹn ìyá wa ní àwọn tiẹ̀ gbàgbé àwọn ọmọ ẹ̀yin náà wo àwọn ẹ fojú wo ọmọ kínkínní ọmọ kékeré bóòdù sì máa ti àwọn gẹ́gẹ́ wọ́n sọ̀rọ̀ yìí ẹbí wọn àwọn kẹ́ fojú wọ àwọn pé ọmọdé bò ní ṣe máa ń ṣe ṣé báwọn ṣe ní lọ́dọ̀ àtẹ́lẹ̀ ìgbà yẹn òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ṣe fún ọmọdé wọ́n sọra wọn kalẹ̀ àwa ní ọwọ́ ara yẹ rẹ ló ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá fáwọn ọmọ kékeré àwọn padà máa ń lé wọn dà lónìí máa ń gbà àwọn àrí pàlàpàlà yìí mo jà á ní wọlé ní mo sì mẹ̀ka sí ní lẹ́ẹ̀kẹ́ ní àlẹ́kẹ́ mo ro ọmọ tuntun yìí ẹ́ àgbọ̀mọ tuntun yìí ẹ́ ìlera fẹ́ẹ́ ẹ̀kọ́ ọmọ kékeré òwe lè rẹ̀ èèyàn sọ tọ́ba délé pọ̀ ara rẹ̀ lè rẹ̀. wọ́n ní kí ní kí tó ti fún wípé òun ọ̀fẹ́ kí àwọn òbí wọn láwọn òpólú ọkọ sì lóhun ò lè máa lo káwọn yẹn ń lò bí kọ́ńdọ́ọ̀mù ẹ làmọ́lẹ̀ bóun ni àfa àti fẹ́ máa lọ béèrè fún kọ́ńdọ́ọ̀mù bó ní ń sàkó bóun ti fẹ́ máa lọ béèrè torí ẹni tó bá jẹ́ àfa àtọ́ bá lọ béèrè kó ti dá sóògùn àlẹ́ mo dáhùn yẹn mọ̀mọ́ wa nípa ìka gbèrè mo tún wọ́n sáré wí náà ni pé sọ́wọ́n lè jẹ́ àwọn gẹ́gẹ́ ni wọ́n fẹ́ lórú ẹ̀ fún sọ̀kú ọ̀lọ́sá wà lálẹ́ nítorí tó wọ́n bá sọ̀rọ̀ báyìí ọ̀sẹ̀ ń pè sílẹ̀ lọ́wọ́ kan ni pé ẹ má tẹ̀ sọ kí ni mọ́ àwọn tá a máa ń pè lẹ́nu ọlọ́wọ́ ọba náà ń ṣe ìsìnlẹ̀ yìí a kí lórí lẹ́nu bẹ́ẹ̀ ni àfa àlágbájá kò lè má rẹ̀ tí wọ́n wà ń gba eré dájú bí torí bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ sọ́ra fún kẹsì wọn àfi kẹsì sí yẹn. sẹ́wárí kìíní yẹn ẹ ṣàlàyé dáadáa táwọn fámìlì. dájú wọn náà ní sùúrù ìgbòdì kọ́mọ ní kó kẹ́kọ̀ọ́ fún àǹfààní ààrẹ náà. ó dá àyè kan débi pé ìlóyún ìbímọ rẹ̀ ò ní kọjú ìgbàlódé nígbà tó ṣe. tọ́ba ti rí bẹ́ẹ̀ tọ́ba ti fámìlì sùn náà tọ́ba yọ adiri nu wa tó yẹ pé afẹ́bìnrin kò tí ì parí secondary school ó sì parí ẹ̀ lọ́dọ̀ wa tó ní tún kẹfọ́ ọwọ́ rẹ̀ tó tẹ̀lé dára tó bá ti lè ṣe tí wàá sọ kò sí wàhálà rẹ̀ owó di rẹ̀ ọmọ pé ìfẹ́ tó lóyún ẹ̀yìn ìfẹ́ ló wọ́n lò ẹ̀yìn kìíní ìdá gbogbo yẹn ò mú tó ń bá jẹ́ ó dé lẹ́yìn yẹn àwọn ọmọ ìjọ ọjọ́ máa ń dákà láti máa tọ́jú ọmọ lọ sọ́dọ̀ àyìn àdéhìí ni káàdì má lo kọ́ńdọ̀mù káàdì gbọ́dọ̀ lọ́ òdòdó wọn lò abẹ́rẹ́ alápá abẹ́rẹ́ ìdìkà gbogbo èèyàn gbọ́dọ̀ lò lórí gbogbo ẹ̀ pátá ó ní àwọn ẹgbẹ́ tó máa fi kó nira lómìnira lọ́jọ́ wájú. tọkùnrin bá tẹ̀lé wọ́n ní tóbi rẹ̀ bá ní àrùn tí wọ́n sọ pé kí lóun náà lọ́ọ́ bá dárùn tí wọ́n bá rìn ìrìn ọkọ̀ má torí ẹ̀kọ́ máa lo kọ́ńtà fún ti ní kọ́ndíṣàn yẹn ṣùgbọ́n òróró tí wọ́n fi ti ń kọ́ kí ló lò lówó lọ́mọ. ọlọ́tọ́jú àrùn lóòrò wo lọ́mọ tó wà ní kọ́ńdọ̀m àwọn kìíní yìí dẹ́nu yìí ọbẹ̀ wọn tí wọ́n bá ti ra ìwọ́ máa wà bẹ́ẹ̀. wọ́n á wọ́n nẹ̀kẹ́ àwọn náà méjì tí wọ́n ti bá ti yí jẹ́ torí wọ́n níbi tí wọ́n lọ ń bí wọn. <laughs> wọ́n níbi wọ́n lọ. wọ́n lè yọ ọ̀sẹ̀ lẹ́lé ara ẹni wọ́n lọ fún tabakọ̀ tára àgbà táyì káàkiri àwárí àpàdà kẹwọn bí wọn máa ń kẹ wọn wọn lẹnìkan ní lẹ́yìn ogójì ọjọ́ tó ti kọ ọmọ ọwọ́ àtẹ pẹrẹ ní ọmọ ọdún mẹ́rin tó pa ẹrin tá a bá pa jọ keje àbí jọ kẹrìnlá àbí jọ kọkànlélógún ní ẹ bá fún lè bá ìyẹn tẹpa ó lè jẹ sádàkà ìmúdí á sì kó mọ kan ó lóun ti tuntun mẹkàn gbọdọ wá tó wá sọ à ó rà lóde ìjọ tó sì kó mọ yẹn tó lè fẹrẹ hàn àwọn ìbáyà kọ fẹrẹ ń jọ àìsàn àkókò olùkọ́ ń káàkiri lè mo ń jọ fún fẹ́ fọmọ lẹ́kọ̀ọ́ yẹn lẹ́yìn náà ní kọ́ pẹ́rẹ́ bàbá rẹ̀ bàbá ayé ẹ̀sìn wọ́n gbòdì wá ṣe tó tọ́ba pẹ́rẹ́ tọ́ba yẹ fẹ́ni tí òye tẹ́lẹ̀ ní sọ́wọ́n ọ̀gá rẹ̀ tuntun wọ́n bọ̀ wà lọ. nínú bèbè tó wà ní wáyé wọ́n ń bọ̀ wọ́n ṣe lójú ìgbó ọkọ̀lá ní mo yé ìlú kù sáfẹ́ nígbà tá a bá fi hàn ọwọ́ akọ̀lá ni àdíjọ́ ìyàwó eléyìí tó kù sọ́wọ́ yìí lẹ́yìn náà ni pé bọ́ ṣe mọ̀gọ́ ti ń sìn àwọn obìnrin wọ́n lu lára ara ìlú yóò sì tẹ̀kọ̀ ní musa kò ní ayọ̀ sì tẹ̀kẹ́ jáde mọ̀gọ́ ti ń sìn wọ́n sì máa sọ̀rọ̀ sọ̀dà ìgbẹ́ rẹ̀ káwá kóbìnrin lẹ́kọ̀ọ́ àwọn kẹ̀kẹ́ yẹn lè ní bá àṣẹ wa wọn ni wọn pe kí nígbà yẹn tó ṣàkàkọ àbí ni wọn máa ń ṣe tó wọn kọ lẹ́kọ̀ọ́ tó bàbá jùlọ wọn máa ń mú ọ̀rọ̀ ìyàwó wa ṣe wọ́n lókè tí wọ́n lára ti gbáà fàtẹ́bí sọ̀rọ̀ wà síra. Bàbá ti rí sí àwọn àìsàjẹ́ sì lẹ́sọ̀ lórí ẹ̀. Bí wọ́n ti rú fún wọn, wọ́n tún gbogbo ara wọn ṣe wọ́n ti gbogbo ẹ̀. Wọ́n ti wọ́n sí ọ̀dọ̀ ìjọba lọ́wọ́ sọ̀rọ̀ wà síra. Tó bá jẹ́ orí ilé yẹn, àìrí ìṣẹ̀dá lè rí tako sí lókun àti ọ̀rọ̀ àṣà àti pàlàpàlà. Bàbá máa dá mi délé fáwọn ọkùnrin náà wá lọ ìjókòó sẹ́gbẹ́ kan tá a máa gbọ́ wọn pé hmm, mo máa bù láì fúnra ẹ̀ fúnra ẹ̀ tó mo ní gbọ́ òun yẹn. <laughs> Ohun yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ìlànà yìí láì lágbóró nígbà tí mo ti bẹ fáwọn oníjàmá àjàmá yẹn nìyẹn fún ọjọ́ wọn máa gbádùn wọn wọn máa gbádùn bẹ́ẹ̀ lórí ilé yẹn ká sọ́ra ọmọ ẹbí gẹ́ẹ̀dì wọn kàlàyé tí wọ́n ṣe lóge tí wọ́n kọ pé tọkọ̀rẹ́ bá ti dé ó ti báyìí ó ti báyìí ní gbẹ̀ngànkàn àkóso lọ́rùn ẹ̀ àsáré títí la rẹ̀ lọ́nà àti tó ẹ̀ nìkan lọ́rùn ó borí sílé wẹ̀ ó sì bá kan ọba tó yẹ lẹ̀ gbogbo àwọn ilé ẹ̀kọ́ ọkọ lẹ́kọ̀ọ́ ẹni wọ́n lè kọ́ ọkọ̀ láà lè rí ìkẹta lè fi takò náà ní wọ́n rí wọn ti kọ́ ni wọ́n ti lọ ṣe ni wọ́n rà àti fà fún tẹ́lẹ̀ náà olùkẹ́ tí ọba kẹta gbé wọn la máa ṣàlàyé kò sẹ́ni tí ó lè ṣe lè já gbàràgbà ó lè jẹ́ ìyá ọmọ tó ń sìn ó sì lè já àwọn bí àwọn tó sábà máa ń ṣe náà àwọn tó ti lóye ṣe ń pàpọ̀ náà ti lọ́kọ̀ tí wọ́n lè tún láwọn ọ̀gá ńlẹ́kọ̀ọ́ yìí wọ́n orí tó lọ sí èèyàn máa ṣàkó ìpìlẹ̀ òkè àbí kẹta àbí kẹrin látara tó gbogbo tẹ̀lé tẹ̀lé. ẹni bí bá ń takò ó ń takò fún ọlọ́run ni ọ̀rẹ́ ìyá òkè bá ìlú báyìí. ẹni tí bá dẹ̀ ń takò òfin ọlọ́run ọlọ́run ọyọ sọ́dọ̀ àti bàbá túbà ló. ẹ̀mọ̀ bá àná ti sọ tẹ́lẹ̀ pé wò bá lágbára má dẹ̀ wò mọ̀gbọ́n oníwò nífẹ̀ẹ́ sí kí wọ́n kàn á pẹ̀lú fẹ́rẹ̀ pẹ̀lú mú tọ́nà ọ̀gá sọ. ọ̀ orí ìdọ́kẹ́ wa pẹ̀lú bẹ̀rẹ̀ àwọn òní abẹ́rẹ́ ìfẹ́ ọ̀dọ́ tẹ̀lé ìfẹ́ tọ́lọ́mù ló pàtàkì lọ́dọ̀ wa àwọn akẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ dání ọ̀tá àti kíjì ọ̀tá àti kẹta tó bá lágbára àti ṣe kó ṣe ṣùgbọ́n tó ọ̀dọ́ tó wò nífẹ̀ẹ́ sí ọwọ́ àtakò ẹni yẹn takò tọ́lọ́mù ní ti takò tẹ̀lẹ́lì yẹn tí ò bá ti sọ̀rọ̀ ọlọ́run lè yọ sí wọn kíyàwó gbà mí ó sàmójútó rẹ̀ ọ̀hún ọ̀la lè fà kó kì í gbà. ní àfẹ́lẹ́ ni wọ́n ti di àwọn sówó ọ ẹ̀yà fà lọ́wọ́ afẹ́sọ yín pọ̀ báyìí rẹ̀ jẹ́ ìrànà tó fi di àwọn gbọ́dọ̀ jẹ́ mi. ọ̀tọ̀ àwọn ọmọ gbà àlejòjọ́ ọlọ́dún ṣe sọ́ra àyùnbá àti bàjẹ́ ọ̀gá àyẹ̀ bí àwọn oníkùnkùn bá ti sìn náà àwọn bí ìdàrẹ́ wọn tí wọ́n ti gbà wọn ṣe ṣùgbọ́n mi ìta àbàṣe sọ́ra jẹ́ orí rẹ̀ tó pọ̀ báyìí síwájú kí wọ́n lè ṣe àti bẹ̀rẹ̀ ṣá lẹ́yìn tí bí wọ́n lè padà dé. ẹ ṣùgbọ́n bí ọba gba sọ̀dáàkì sọ̀dáàkì tó máa ń fẹ́ ẹ rẹ̀ ní ọgbà òun ní primary school náà lọ́ka àwọn obìnrin tó ka primary school láwùjọ wa ó ní ẹ̀dá nǹkan fún sọ̀dáàkì wọ́n máa gbà ń yẹn wọ́n máa padà gbà obìnrin nítorí pé wọn sọ tẹ́lẹ̀ wọn ló ń gbèsè sọdá kò ní ìmọ̀lódì rẹ̀ àbẹ́ ìtọ́jáde fẹ́fọ́n bí àbí lóṣù sí ẹ̀ nígbà tá a kò sọ tẹ́lẹ̀ ọ̀gbọ́n ti ń sìn wọ́n kẹlẹ̀ ọ̀wọ́ kí ni wọ́n ti àwọn obìnrin máa ń gbàgbà ní wọ́n fi àwọ̀ fi hàn yọ̀gá ní iye báyìí rọ̀ rọ̀ ni wọ́n máa ń tẹ́ fáwọn láwọn ọ̀gá yẹn wá fi yàn wọ́n lọ́wọ́ rẹ̀ lọ. kọ́lọ́ báwọn afáàkì wọn kọ̀ wọ́n á sàlàyé gbogbo yẹn lè béèrè kàrá yẹn lè béèrè kàrá kọ́nà ìfẹ́ wo fẹ́ máa lọ bẹ́ẹ̀ ẹ̀ka tó kura ní ìdèmí lọ́wọ́ torí ọ̀pàdà ní bàbá máa sọ̀rọ̀ yá. Ṣé káwá tó tó kóbìnrin máa tẹ̀ ṣiṣẹ́ mọ́ra rẹ̀? Kóbìnrin máa ṣiṣẹ́ ṣùgbọ́n tẹ̀ rẹ̀ jẹ́ ọ̀gá ṣe kí n sọ pé tẹ̀tẹ̀ ní sẹ́yìn ọ̀. Àlọ́ àṣù wọn ni kóbìnrin fi lè ọ̀pẹ tó kù. Kọ́wọ́ náà kọ́wọ́ náà gbọ́dọ̀ ti láwọn máa jẹun tó dé. pàpà jùlọ iṣẹ́ tí ó gbé jáde kúrò nílé ọkọ níbi tí wọ́n ní alágbájá ń kọ́ wọ́n lò ní lọ àṣírò àbọ̀ lọ lábẹ́ wá mọ̀lọ́bọ́ bí ń sìn iṣẹ́ tí ọba fi gbé jáde bẹ́ẹ̀ ọ láwọn májẹ̀mú bí ó dé májẹ̀mú àkọ́kọ́ dàrú dàpọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ níbi tí ó ti ṣiṣẹ́ ọkùnrin àti obìnrin èsì bẹ̀rẹ̀ ti ti jọ. májèmú kejì ìsẹ́yìn ọ̀gbọ́dọ̀ dín kankan lọ́wọ́ nínú sí ilé ọkọ àtọmọdé ọ̀tọ̀lú. májèmú kẹta yóò jáde pé kò sí ẹni tó lè ṣiṣẹ́ yẹn lòun lọ. májèmú kẹrin yẹn ṣẹ́ tó lòun lọ ṣe. tó májèmú kẹrin yóò sì jáde wípé àlékò ká àtàṣiṣẹ́ yẹn láwùjọ ṣé gbogbo ẹ ti pé kẹtó ń fẹ́ wíta kẹtó ń fẹ́ lóde. Sọba arówó iná ẹ̀ lọ fẹ́ ní ṣẹlẹ̀ òní kó má lówó. Ẹ ó ti máa dábí sílíìtì ní ọkọ rẹ̀. Àti kúlíkúlí àti gàrí. Àtẹ̀pà. Wọ́n ń dolówó ń bẹ̀ bá. Àwọn èèyàn rà. Wọ́n máa wọ̀n ní kóńgò kóńgò ìdílé àwọn ẹlẹ́yà kan wà ní ìwo ẹ̀kọ́ tútù ní nsúta ó sì kọ́lé mẹ́ aláwọ̀ akẹ́kẹ́ ti ń gé ọ̀rọ̀ afárá náírà fún yẹn tó ti kọ́lé ìdẹ́yìn máa ń fojú yẹn pẹ̀lẹ́ wo ọkọ́lé gbígbé tó ń gbé rẹ̀ nínú àlọ́ ìdára yín lára nínú ẹ̀gbọ́n gbowó oúnjẹ owó ṣe òní pẹ́ kó jọ òwò ti gbàgbé àìsí lásán bọ́ ọlọ́run wọn àwọn abẹ́lẹ̀ náírà tẹ́tẹ́tẹ́ náírà lórí ní ìdílé ọ̀tẹ̀ tara jọ yìí mo tẹ̀ kọ́kọ́ mú fi ọlọ́wọ́n ọba tẹ lásán ìbùkún kọ́kọ́ ti wọ̀ rẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ kú yìí bàbá yìí ó dòwò yìí ẹ ọ̀pá ní kò sálámù bẹ́ẹ̀ ọ̀tọ́ kan náà sàhábà pé a ah, ìwọ́n ti ẹ̀jẹ̀ rẹ̀ kan la ní ọ̀rà olùyọ̀rá méjì ọdún kó méjì wáyé ọmọ ẹ̀rẹ̀ kan wà tètè yìí àwọn yìí tọ́wọ́ bẹ́ẹ̀ kú yìí bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá tẹ̀ láti ọkọ̀ tọ́bí parakalẹ̀ fọ́pọ̀ ẹ̀ báyìí tọ́bí fà báyìí wọ́n máa torí. ẹ̀rẹ̀ kí lẹ sọ pé àyè àgbà ìwọ bọ́ọ̀bù ti ń títà náà nìyí. owó ti kojọ ní kìkì ẹ̀yin náà gbogbo lálàdé tẹ̀ lálàdé nígbà tó ṣe pé àmàlà ẹni ẹlẹ́ni àmàlà fẹ́ fọ́ wá rò lọ́sẹ̀ lójú rò látàárọ̀ omi tútù ẹni ẹ ti di sẹ́ni báyìí sùhánù àkọsẹ̀ tútù lọ́ba àti ìjà. òògùn ti lọ náà ráì kò lè kàn ábọ̀ gbogbo owó sì ló lè dànù àti wọn já báyìí gbà lọ́wọ́ rẹ̀ àti kí sùpà kí wọ́n kẹ̀ dé lóòbí rẹ̀ láti gbé ọdún kan ájì àkílẹ̀ wá padà rí kó jọ nọ́ọ̀fìn náà ilé ẹ̀ka pàkéjì àbàlà ìdáná àní ẹ má ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ ilé ọkọ ni ó kórìí gbogbo iṣẹ́ yìí ẹ bá fẹ́ lówó ẹ lówó ẹ sáwọn májèlú gbà gbogbo yìí náà tó ń fẹ́ yẹ lọ sí ìpínlẹ̀ ìbàdàn yẹn pé tí èyí bá lọ sí èkó tó fẹ́ pé ìkọ́ ìṣòro náà wáyé bí ẹni tó ń ṣe ìnáwó mi ó wá ní ìwọ̀n tó wá kò sí ẹni ilẹ̀ níta fàtí àdìpọ̀ tí mo kọ́ ọmọ tuntun sí ní ìbàdàn lóhùn ó lè dáwọ́ wà lọ́kọ̀ sí ẹ̀sìn. àti dáhùn sọ náà.